Ìyìn rere Jésù Kristi láti ọwọ́ Lúùkù. Lúùkù orí kìíní. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti kọ ìròyìn lẹ́sẹẹsẹ nípa ohun tí ó ti ṣẹlẹ̀ láàrin wa. Àwọn tí nǹkan wọ̀nyí sojú wọn tí wọ́n sì sọ fún wa. Mo ti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wádìí ohun gbogbo fínífíní. Èmi náà wá pinnu láti kọ ìwé sí ọ lẹ́sẹẹsẹ ọlọ́lá jùlọ Tíófílù kí o lè mọ òtítọ́ àwọn nǹkan tí wọ́n kọ́ ọ ní àkókò Hẹ́rọ́dù ọba Jùdíà àlùfáà kan wà tí ń jẹ́ Sakaraya ní ìdílé Abiya orúkọ ìyàwó rẹ̀ ni Elisabeti láti inú ìdílé Aroni, àwọn méjèèjì ń rìn déédéé níwájú Ọlọ́run wọ́n ń pa gbogbo àwọn àṣẹ àti ìlànà Olúwa mọ́ láìkùnà ṣùgbọ́n wọn kò ní ọmọ nítorí pé Elisabeti yàgàn àwọn méjèèjì ni wọ́n sì ti di arúgbó nígbà tí ó yá ó kan ìpín àwọn sakaraya láti wá ṣe iṣẹ́ àlùfáà níwájú ọlọ́run nínú tẹ́ḿpìlì gẹ́gẹ́ bí àṣà àwọn àlùfáà sakaraya ní ìbomú láti sun tùràrí nínú iyàrá tẹ́ḿpìlì olúwa gbogbo àwọn ènìyàn ń gbàdúrà lóde ní àkókò tí ó ń sun tùràrí áńgẹ́lì olúwa kan bá yọ sí i ó dúró ní ẹ̀gbẹ́ ọ̀tún pẹpẹ tùràrí nígbà tí sakaraya rí i ó ta gìrì ẹ̀rù bà á ṣùgbọ́n áńgẹ́lì náà sọ fún un pé má bẹ̀rù sakaraya nítorí pé àdúrà rẹ ti gbà elizabeth ìyàwó rẹ yóò bí ọmọkùnrin kan fún ọ ó pe orúkọ rẹ ní johannu ayọ̀ yóò kún ọkàn rẹ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò bá ọ yọ̀ nígbà tí ẹ bá bí ọmọ náà ọmọ náà yóò jẹ nílá níwájú olúwa kò gbọdọ̀ mu ọtí kọtí ìbáà jẹ́ líle tàbí èyí tí kò le yóò kún fún ẹ̀mí mímọ́ láti ìgbà tí ó bá ti wà nínú ìyá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ísírẹ́lì ni yóò sì yípadà sí Olúwa Ọlọ́run wọn òun ni yóò ṣáájú Olúwa pẹ̀lú ẹ̀mí Èlíjà àti agbára rẹ̀ yóò mú kí àwọn baba wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ wọn yóò yí àwọn alágídí ọkàn padà sí ọ̀nà rere yóò sọ àwọn ènìyàn di yíyẹ lọ́dọ̀ Olúwa sakaraya bi áńgẹ́lì náà pé. báwo ni n ó ti ṣe mọ̀ nítorí pé mo ti di arúgbó ìyàwó mi alára náà sì ti di àgbàlagbà. áńgẹ́lì náà dá lóhùn pé. gabriel ni orúkọ mi èmi ni mo máa ń dúró níwájú ọlọ́run ọlọ́run ló rán mi láti bá ọ sọ̀rọ̀ àti láti sọ nǹkan ayọ̀ yìí fún ọ nítorí pé ìwọ kò gba ọ̀rọ̀ mi gbọ́ ó ìyá odi o kò ní lè sọ̀rọ̀ títí ọjọ́ tí gbogbo nǹkan wọ̀nyí yóò fi ṣẹlẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yìí yóò ṣẹ nígbà tí ó bá yá. àwọn ènìyàn tí ń retí sakaraya ẹnu yà wọ́n pé ó pẹ́ nínú iyàrá tẹ́ḿpìlì nígbà tí ó jáde kò lè bá wọn sọ̀rọ̀ wọ́n sì mọ̀ pé ó ti rí ìran nínú iyàrá tẹ́ḿpìlì ni ó yadi ọwọ́ ni ó fi ń ṣe àpèjúwe fún wọn nígbà tí ó parí àkókò tí yóò fi ṣiṣẹ́ àlùfáà nínú tẹ́ḿpìlì ó padà lọ sí ilé rẹ̀ lẹ́yìn náà elizabeth lóyún ó bá fi ara pamọ́ fún oṣù márùn-ún ó ní. olúwa ni ó ṣe èyí fún mi ó ti fi ojú àánú wò mí ó sì ti mú ohun tí ó jẹ́ ẹ̀gàn fún mi lójú ènìyàn kúrò. ní oṣù kẹfà ọlọ́run rán áńgẹ́lì gébúrẹ́lì lọ sí ìlú kan ní gálílì tí wọ́n ń pè ní násárẹ́tì ọlọ́run rán an lọ sí ọ̀dọ̀ wúndíá kan tí ó jẹ́ ìyàwó àfẹ́sọ́nà ọkùnrin kan tí ń jẹ́ jósẹ́fù ti ìdílé dáfídì wúndíá náà ń jẹ́ màríà áńgẹ́lì náà wọlé tọ̀ màríà lọ ó kí i ó ní. àlàáfíà ni fún ọ ìwọ ẹni tí ọlọ́run kọjú sí ṣe ní ire olúwa wà pẹ̀lú rẹ. nígbà tí màríà gbọ́ ọ̀rọ̀ yìí ara rẹ̀ kò balẹ̀ ó ń rò lọ́kàn rẹ̀ pé irú kíkí wo nìyí áńgẹ́lì náà sọ fún un pé má bẹ̀rù Màríà nítorí o ti bá ojú rere Ọlọ́run pàdé ó lóyún ó sì bí ọmọkùnrin kan Jésù ni ó pe orúkọ rẹ̀ ènìyàn ńlá ni yóò jẹ́ ọmọ ọ̀gá ògo ni a máa pè é olúwa ọlọ́run yóò fún un ní ìtẹ́ dáfídì bàbá rẹ̀ yóò jọba lórí ìdílé jákọ́bù títí láé ìjọba rẹ̀ kò ní lópin. Màríà bá bi áńgẹ́lì náà pé. báwo ni yóò ti ṣe lè rí bẹ́ẹ̀ nígbà tí n kò tíì mọ ọkùnrin. áńgẹ́lì náà dá lóhùn pé ẹ̀mí mọ́ yóò tọ̀ ọ́ wá agbára ọ̀gá àgbo yóò ṣíji bọ̀ ọ́ nítorí náà ọmọ mímọ́ ọlọ́run ni a máa pe ọmọ tí ìwọ bí àti pé Èlísábẹ́tì ìbátan rẹ náà ti lóyún ọmọkùnrin kan ní ìgbà ogbó rẹ̀ ẹni tí wọ́n ti ń pè ní àgànrí sì ti di aboyún oṣù mẹ́fà nítorí kò sí ohun tí ó ṣòro fún ọlọ́run. Màríà bá dáhùn pé. ìránṣẹ́ olúwa ni mí kí ó rí fún mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. áńgẹ́lì náà bá fi í sílẹ̀ lọ. lẹ́yìn náà Màríà múra pẹ̀lú ìwàǹwara ó lọ sí ìlú jùdíà kan tí ó wà ní agbègbè orí òkè ó wọ inú ilé Sakaraya ó bá kí Èlísábẹ́tì bí Èlísábẹ́tì ti gbọ́ ohùn Màríà bẹ́ẹ̀ ni ọlẹ̀ sọ nínú rẹ̀ Èlísábẹ́tì sì kún fún ẹ̀mí mímọ́ ó kígbe sókè ó ní. ìbùkún Ọlọ́run wà lórí rẹ púpọ̀ láàrin àwọn obìnrin ìbùkún Ọlọ́run sì wà lórí ọmọ inú rẹ mo ṣe ṣe oríire tó báyìí tí ìyá olúwa mi fi wá sọ́dọ̀ mi nítorí bí mo ti gbọ́ ohùn rẹ nígbà tí ó kí mi bẹ́ẹ̀ ni ọmọ inú mi sọ nítorí ó láyọ̀ ayọ̀ ń bẹ fún ọ nítorí o gba ohun tí olúwa ti sọ gbọ́ pé yóò ṣẹ. nígbà náà ni maria sọ pé. ọkàn mi gbé olúwa ga ẹ̀mí mi yọ̀ sí ọlọ́run olùgbàlà mi nítorí ó ti bojú wo ipò ìrẹ̀lẹ̀ ránṣẹ́bìnrin rẹ̀ wò ó láti ìgbà yìí lọ gbogbo ìran ni yóò máa pè mí ní olóríire nítorí olódùmarè ti ṣe ohun ńlá fún mi mímọ́ ni orúkọ rẹ̀ àánú rẹ̀ sì wà láti ìran dé ìran fún àwọn tí ó bẹ̀rù rẹ̀ ọwọ́ ọ̀tún rẹ̀ fi agbára rẹ̀ hàn ó tú àwọn tí ó gbéraga nínú ọkàn wọn ká ó yọ àwọn ìjòyè kúrò lórí oyè ó gbé àwọn onírẹ̀lẹ̀ ga ó fi oúnjẹ tí ó dára bọ́ àwọn tí ebi ń pa ó mú àwọn ọlọ́rọ̀ jáde lọ́wọ́ òfo ó ràn Ísírẹ́lì ọmọ ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ nígbà tí ó rántí àánú rẹ̀ gẹ́gẹ́ bí ìlérí tí ó ti ṣe fún àwọn bàbá wa fún Abraham àti fún ìdílé rẹ̀ títí láé. Màríà dúró lọ́dọ̀ Èlísábẹ́tì tó bí oṣù mẹ́ta ó bá padà lọ sí ilé rẹ̀ nígbà tí àkókò Èlísábẹ́tì tó tí yóò bí ó bí ọmọkùnrin kan àwọn aládùúgbò rẹ̀ àti àwọn ọmọlẹ́bí rẹ̀ gbọ́ pé Olúwa ti ṣàánú púpọ̀ fún wọn wá bá nígbà tí ó di ọjọ́ kẹjọ wọ́n wá láti kọ ọmọ náà ní ilà abẹ́ wọ́n fẹ́ sọ ọ́ ní Sakaraya bí orúkọ bàbá rẹ̀ ṣùgbọ́n ìyá rẹ̀ dáhùn pé. rárá o Jòhánù ni a ó máa pè é. wọ́n sọ fún un pé. kò sí ẹnìkan nínú àwọn mọ̀lẹ́bí rẹ tí ó ń jẹ́ orúkọ yìí. wọ́n wá ṣe àpẹẹrẹ sí bàbá rẹ̀ pé báwo ni ó fẹ́ kí a máa pe ọmọ náà. ó bá béèrè fún nǹkan ìkọ̀wé ó kọ ọ́ pé Jòhánù ni orúkọ rẹ̀ ẹnu ya gbogbo ènìyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ohùn sakaraya bá okun okùn ahọ́n rẹ̀ tú ó bá ń sọ̀rọ̀ ó yin ọlọ́run ẹ̀rù ńlá bà gbogbo àwọn aládùúgbò wọn ìròyìn tàn ká gbogbo agbègbè olókè judea wọn ń sọ ohun gbogbo tí ó ti ṣẹlẹ̀ gbogbo àwọn tí ó ń gbọ́ ń da ọ̀rọ̀ náà rò nínú ọkàn wọn wọn ń sọ pé. irú ọmọ wo ni èyí yóò jẹ́. nítorí ọwọ́ olúwa wà lára rẹ̀ sakaraya bàbá ọmọ náà kún fún ẹ̀mí mímọ́ ó bá sọ àsọtẹ́lẹ̀ pé. kí a yin olúwa ọlọ́run ísírẹ́lì nítorí ó ti mú ìrànlọ́wọ́ wá fún àwọn ènìyàn rẹ̀ ó ti dá wọn nídè ó ti gbé olùgbàlà dìde fún wa ní ìdílé dáfídì ìránṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ó ti sọ láti ẹnu àwọn wòlíì rẹ̀ mímọ́ láti ọjọ́ pípẹ́ pé yóò gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa àti lọ́wọ́ gbogbo àwọn tí ó kórìíra wa pé yóò fi àánú bá àwọn baba wa lò àti pé yóò rántí májẹ̀mú rẹ̀ mímọ́ gẹ́gẹ́ bí ó ti búra fún Abraham baba wa pé yóò gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa àti pé yóò fún wa ní àǹfààní láti máa sìn ín láì fòyà pẹ̀lú ọkàn kan àti pẹ̀lú òdodo níwájú rẹ̀ ní gbogbo ọjọ́ ayé wa. ìwọ ọmọ mi wòlíì ọ̀gá ògo ni a ó máa pè ọ́ nítorí ìwọ ni yóò ṣáájú olúwa láti palẹ̀ mọ́ dè láti fi ìmọ̀ ìgbàlà fún àwọn ènìyàn rẹ̀ nípa ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn nítorí àánú ọlọ́run wa nípa èyí tí oòrùn ìgbàlà fi ràn lé wa lórí láti òkè wá láti tan ìmọ́lẹ̀ sí àwọn tí ó wà ní òkùnkùn àti àwọn tí ó jókòó níbi òjìji ikú láti fi ẹsẹ̀ wa lé ọ̀nà àlàáfíà. ọmọ náà ń dàgbà ó sì ń lágbára sí i lára àti lẹ́mìí ilẹ̀ aṣálẹ̀ ni ó ń gbé títí di àkókò tí ó farahàn àwọn ènìyàn Ísírẹ́lì. Lúùkù orí kejì ní àkókò náà àṣẹ kan jáde láti ọ̀dọ̀ Késárì Ọ̀gọ́sù pé kí gbogbo ayé lọ kọ orúkọ wọn sínú ìwé ìjọba èyí ni àkọsílẹ̀ ìkíní tí wọ́n ṣe nígbà kúrẹ́nì jẹ́ gómìnà síríà gbogbo àwọn ènìyàn bá lọ kọ orúkọ wọn sílẹ̀ ẹnìkọ̀ọ̀kan lọ sí ìlú ara rẹ̀ joseph náà gbéra láti nasarati ìlú kan ní ilẹ̀ galili ó lọ sí ìlú dáfídì tí ó ń jẹ́ bethlehem ní ilẹ̀ judea nítorí ẹbí dáfídì ni ó lọ kọ orúkọ sílẹ̀ pẹ̀lú maria ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ tí ó lóyún tí ó sì fẹ́rẹ̀ bímọ ó wá yá nígbà tí wọ́n wà ní bethlehem àkókò tó fún Maria láti bímọ ó bá bí àkọ́bí rẹ̀ ọmọkùnrin ó fi ọ̀já wé e. ó tẹ́ sí ibùjẹ ẹran nítorí kò sí àyè fún wọn nínú ilé èrò ní àkókò náà àwọn olùṣọ́ àgùntàn wà ní pápá níbi tí wọ́n ń ṣọ́ àgùntàn wọn ní òru áńgẹ́lì olúwa kan bá yọ sí wọn ògo olúwa tan ìmọ́lẹ̀ yí wọn ká ẹ̀rù bà wọ́n gan-an ṣùgbọ́n áńgẹ́lì náà wí fún wọn pé ẹ má bẹ̀rù mọ́ nítorí mo mú ìròyìn ayọ̀ ńlá fún yín wá ayọ̀ tí yóò jẹ́ ti gbogbo ènìyàn nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú dáfídì tí í ṣe olúwa àti mẹsáyà àmì tí ẹ ó fi mọ̀ ọ́ nìyí ẹ ó rí ọmọ ọwọ́ náà tí wọ́n fi ọ̀já wé tí wọ́n tẹ́ sí ibùjẹ ẹran. lójijì ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun ọ̀run yọ pẹ̀lú áńgẹ́lì náà wọ́n yin ọlọ́run pé. ògo ọlọ́run lókè ọ̀run àlàáfíà ni ayé fún àwọn tí inú Ọlọ́run dùn sí. lẹ́yìn tí àwọn áńgẹ́lì náà ti padà kúrò lọ́dọ̀ wọn lọ sí ọ̀run àwọn olùṣọ́ àgùntàn ń sọ láàrin ara wọn pé. ẹ jẹ́ kí a lọ sí bẹ́tílẹ́hẹ́mù tààrà kí a lè rí ohun tí ó ṣẹlẹ̀ tí olúwa bùn wá gbọ́. wọ́n bá yára lọ wọ́n wá màríà kan àti jósẹ́fù àti ọmọ ọwọ́ náà tí a tẹ́ sí ibùjẹ ẹran nígbà tí wọ́n rí i wọ́n sọ ohun gbogbo tí a ti sọ fún wọn nípa ọmọ náà ẹnu sì ya gbogbo àwọn tí ó gbọ́ ohun tí àwọn olùṣọ́ náà sọ fún wọn ṣùgbọ́n Maria ń ṣe àkíyèsí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí ó ń dà wọ́n rò ní ọkàn rẹ̀ àwọn olùṣọ́ náà padà sí ibi iṣẹ́ wọn wọ́n ń fi ògo àti ìyìn fún Ọlọ́run fún gbogbo nǹkan tí wọ́n gbọ́ àti àwọn nǹkan tí wọ́n rí gẹ́gẹ́ bí áńgẹ́lì náà ti sọ fún wọn nígbà tí ọjọ́ kẹjọ pé láti kọ ọmọ náà ní ilà abẹ́ wọ́n sọ orúkọ rẹ̀ ní Jésù gẹ́gẹ́ bí áńgẹ́lì ti wí kí ìyá rẹ̀ tó lóyún rẹ̀ nígbà tí ó tó àkókò fún àwọn òbí rẹ̀ láti ṣe àṣà ìwẹ̀mọ́ gẹ́gẹ́ bí òfin Mósè wọ́n gbé ọmọ náà lọ sí Jerusalem láti fún Olúwa nítorí ó wà ní àkọsílẹ̀ nínú òfin Olúwa pé. gbogbo àkọ́bí lọ́kùnrin ni a ó pè ní mímọ́ fún Olúwa. wọ́n tún lọ láti rú ẹbọ gẹ́gẹ́ bí ó ṣe wà nínú òfin Olúwa. pẹ̀lú àdàbà méjì tàbí ọmọ ẹyẹlé méjì. ọkùnrin kan wà ní Jerúsálẹ́mù tí orúkọ rẹ̀ ń jẹ́ Simeoni ó jẹ́ olódodo ènìyàn àti olùfọkànsìn ó ń retí àkókò tí Ọlọ́run yóò tu Ísírẹ́lì nínú ẹ̀mí mímọ́ wà pẹ̀lú rẹ̀ ẹ̀mí mímọ́ ti fi hàn pé kò ní tí ikú tí yóò fi rí Mèsáyà tí Olúwa ti ṣe ìlérí ẹ̀mí wá darí rẹ̀ sí tẹ́ḿpìlì ní àkókò tí àwọn òbí ọmọ náà gbé wá láti ṣe gbogbo ètò tí ó yẹ gẹ́gẹ́ bí òfin ni Símíónì bá gbé ọmọ náà lọ́wọ́ ó yin ọlọ́run lógo ó ní. nísinsìnyí olúwa dá ọmọ ọ̀dọ̀ rẹ sílẹ̀ ní àlàáfíà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ nítorí ojú mi ti rí ìgbàlà rẹ tí o ti pèsè níwájú gbogbo ènìyàn ìmọ́lẹ̀ láti fi ọ̀nà hàn àwọn kèfèrí àti ògo fún Ísírẹ́lì ènìyàn rẹ. ẹnu ya bàbá àti ìyá Jésù nítorí ohun tí ó sọ nípa rẹ̀ simeoni wá súre fún wọn ó sọ fún maria ìyá rẹ̀ pé. a gbé ọmọ yìí dìde fún ìṣubú àti ìdìde ọ̀pọ̀lọpọ̀ ní israẹli àti bí àmì tí àwọn ènìyàn yóò kọ̀ nítorí yóò mú kí àṣírí èrò ọkàn ọ̀pọ̀lọpọ̀ di ohun tí gbogbo ènìyàn yóò mọ̀ ìbànújẹ́ yóò sì gún ọ ní ọkàn bí idà. wòlíì obìnrin kan wà tí ń jẹ́ anna ọmọ fanueli ẹ̀yà aṣeri arúgbó kùjọ́kùjọ́ ni ọdún méje péré ni ó ṣe ní ilé ọkọ tí ọkọ rẹ̀ fi kú láti ìgbà náà ni ó ti di opó ó sì tó ẹni ọdún mẹ́rìnlélọ́gọ́rin ní àkókò yìí kì í fi ìgbà kan kúrò nínú tẹ́ḿpìlì ó ń sìn pẹ̀lú ààwẹ̀ àti ẹ̀bẹ̀ tọ̀sán tòru ní àkókò náà gan-an ni ó dé ó ń fi ìyìn fún ọlọ́run ó ń sọ nípa ọmọ yìí fún gbogbo àwọn tí wọ́n ń retí àkókò ìdásílẹ̀ Jerúsálẹ́mù lẹ́yìn tí wọ́n ti parí gbogbo nǹkan wọ̀nyí tẹ́ gẹ́gẹ́ bí òfin olúwa wọ́n padà lọ sí násárẹ́tì ìlú wọn ní ilẹ̀ gálílì ọmọ náà ń dàgbà ó ń lágbára ó kún fún ọgbọ́n ojúrere ọlọ́run sì wà pẹ̀lú rẹ̀ àwọn òbí jésù a máa lọ sí àjọ̀dún ìrékọjá ní jerusalem ní ọdọọdún nígbà tí jésù di ọmọ ọdún méjìlá wọ́n lọ sí àjọ yìí gẹ́gẹ́ bí ìṣe wọn nígbà tí àjọ̀dún parí tí wọ́n ń padà lọ sí ilé ọmọdé náà jésù dúró ní jerusalemu ṣùgbọ́n àwọn òbí rẹ̀ kò fura wọ́n ṣe bí ó wà láàrin ọ̀pọ̀ ènìyàn tí ń kọ́ rìn ni lẹ́yìn tí wọ́n rin ìrìn ọjọ́ kan wọ́n bẹ̀rẹ̀ sí í wá kiri láàrin àwọn mọ̀lẹ́bí àti àwọn ojúlùmọ̀ wọn nígbà tí wọ́n kò rí wọ́n padà lọ sí jerusalemu wọ́n ń wá lẹ́yìn ọjọ́ mẹ́ta wọ́n rí i nínú tẹ́ḿpìlì ó jókòó láàrin àwọn olùkọ́ni ó gbọ́ ọ̀rọ̀ wọn òun náà sì ń bi wọ́n ní ìbéèrè ẹnu ya gbogbo àwọn tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ nítorí òye rẹ̀ àti nítorí bí ó ṣe ń dáhùn àwọn ìbéèrè tí wọ́n ń bi í nígbà tí àwọn òbí rẹ̀ rí i ẹnu yà wọ́n ìyá rẹ̀ bá bi í pé. ọmọ kí ló dé tí o fi ṣe wá báyìí èmi àti bàbá rẹ dààmú púpọ̀ nígbà tí à ń wá ọ. ó dá wọn lóhùn pé. kí ló dé tí ẹ fi ń wá mi kiri ẹ kò mọ̀ pé dandan ni fún mi kí n wà nínú ilé bàbá mi gbólóhùn tí ó sọ fún wọn yìí kò sì yé wọn ó bá bá wọn lọ sí násárẹ́tì ó sì ń gbọ́ràn sí wọn lẹ́nu ìyá rẹ̀ pa gbogbo ọ̀rọ̀ wọ̀nyí mọ́ ní ọkàn rẹ̀ bí jésù ti ń dàgbà bẹ́ẹ̀ ni ọgbọ́n rẹ̀ ń pọ̀ sí i ó sì ń bá ojúrere ọlọ́run àti ti àwọn ènìyàn pàdé. lúùkù orí kẹta ní ọdún kẹẹ̀ẹ́dógún tí ọba tìbérù ti wà lé orí oyè nígbà tí pontiu pilato jẹ gómìnà judea tí herodu jẹ baálẹ̀ galili tí filipi arákùnrin rẹ̀ jẹ baálẹ̀ ituria àti ti agbègbè tirakoniti lusaniu jẹ baálẹ̀ abilene anasi àti kayafa sì jẹ olórí àlùfáà johanu ọmọ sakaraya gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní aṣálẹ̀ tí ó wà ó bá ń kiri gbogbo ìgbèríko odò jọ́dánì ó ń wàásù pé kí àwọn ènìyàn ronú kí wọ́n ṣe ìrìbọmi kí ọlọ́run lè dárí ẹ̀ṣẹ̀ jì wọ́n èyí rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ó ti wà nínú ìwé ọ̀rọ̀ wòlíì àìsáyà pé. ohùn ẹni tí ń kígbe ní aṣálẹ̀ pé ẹ la ọ̀nà fún olúwa ẹ ṣe ojú ọ̀nà tí ó tọ́ fún un láti rìn gbogbo ọ̀gbun ni yóò jẹ́ dídí gbogbo òkè gíga àti òkè kéékèèké ni yóò jẹ́ rírẹ̀ sílẹ̀ a ó tọ́ ibi tí ó bá ṣe kọ̀rọ̀kọ̀rọ̀ a ó sì sọ ọ̀nà tí kò bá dán tẹ́lẹ̀ di dídán gbogbo ènìyàn ni yóò rí ìgbàlà ọlọ́run. Jòhánù sọ fún àwọn ènìyàn tí ó jáde lọ ṣe ìrìbọmi lọ́dọ̀ rẹ̀ pé. ẹ̀yin ìran paramọ́lẹ̀ ta ni ó kìlọ̀ fún yín láti sá fún ìbínú tí ń bọ̀ ẹ fi hàn nínú ìwà yín pé ẹ ti ronú pìwàdà ẹ má bẹ̀rẹ̀ láti máa rò nínú ara yín pé a ní Ábúráhámù ní baba nítorí mò ń sọ fún yín pé Ọlọ́run lè gbé ọmọ dìde fún Ábúráhámù láti inú òkúta wọ̀nyí a sì ti fi àákélé gbòǹgbò igi báyìí nítorí náà igikígi tí kò bá máa so èso rere ni a ó gé lulẹ̀ tí a ó sì fi dáná. àwọn ènìyàn wá bí pé. kí ni kí a wá ṣe. ó dá wọn lóhùn pé. ẹni tí ó bá ní dàńṣíkí méjì kí ó fún ẹni tí kò ní lọ́kan ẹni tí ó bá ní oúnjẹ ní láti ṣe bákan náà. àwọn agbowó òde náà wá láti ṣe ìrìbọmi wọ́n bi í pé. olùkọ́ni kí ni kí a ṣe? ó sọ fún wọn pé ẹ má ṣe gbà ju iye tí ó tọ́ lọ. àwọn ọmọ ogun náà ń bi pé. àwa náà ń kọ́ kí ni kí a ṣe. ó sọ fún wọn pé. ẹ má ṣe dẹ́rù bà ẹnikẹ́ni láti lọ́ wọn lọ́wọ́ gbà. ẹ má ṣe fi ẹ̀sùn èké kan ẹnikẹ́ni. ẹ jẹ́ kí owó oṣù yín tó yín. àwọn ènìyàn ń retí gbogbo wọn ń rò nínú ọkàn wọn bí Jòhánù bá ní mẹsáyà. Yohanu sọ fún gbogbo ènìyàn pé. omi ni èmi fi ń ṣe ìwẹ̀ mọ́ fún yín ṣùgbọ́n ẹni tí ó jù mí lọ ń bọ̀ èmi kò tó ẹni tí tú okùn bàtà rẹ̀ ẹ̀mí mímọ́ àti iná ni yóò fi wẹ̀ yín mọ́ àtẹ ìfẹ́kà ń bẹ lọ́wọ́ rẹ̀ tí yóò fi fẹ́ ọkà inú oko rẹ̀ yóò kó ọkà rẹ̀ sínú àbà, yóò sì sun fùlùfùlù nínú iná àjóòkú. ní ọ̀nà yìí àti ní oríṣiríṣi ọ̀nà mìíràn Jòhánù ń gba àwọn ènìyàn níyànjú ó sì ń sọ̀rọ̀ ìyìn rere fún wọn. Ní àkókò kan Jòhánù bá Hẹ́rọ́dù baálẹ̀ wí nítorí ọ̀ràn Ẹrọdíásì ìyàwó Fílípì arákùnrin rẹ̀ tí Hẹ́rọ́dù gbà ó tún bá a wí fún gbogbo nǹkan burúkú mìíràn tí ó ṣe Hẹ́rọ́dù wá tún fi ti Jòhánù tí ó sọ sẹ́wọ̀n kún gbogbo ìwà burúkú rẹ̀ nígbà tí gbogbo àwọn ènìyàn ń ṣe ìrìbọmi Jésù náà ṣe ìrìbọmi lẹ́yìn náà bí ó ti ń gbàdúrà ọ̀run ṣí sílẹ̀ ẹ̀mí mọ́ fọ̀ wálẹ̀ bí àdàbà ó bà lé e lórí ohùn kan wá fọ̀ láti ọ̀run pé. ìwọ ni àyànfẹ́ ọmọ mi inú mi dùn sí ọ gidigidi. jésù tó ẹni ọgbọ̀n ọdún nígbà tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ọmọ jósẹ́fù ni àwọn ènìyàn mọ̀ ọ́n sí jósẹ́fù jẹ́ ọmọ élì ọmọ mọ́tátì ọmọ léfì ọmọ mélíkì ọmọ janai ọmọ Josefu. ọmọ matatiya ọmọ amosi ọmọ nahumu ọmọ esili ọmọ nagai ọmọ mati ọmọ matatiya ọmọ semehi ọmọ joseki ọmọ joda ọmọ joana ọmọ resa ọmọ serubabeli ọmọ sialitieli ọmọ neri ọmọ meleki ọmọ adi ọmọ kosamu ọmọ elimadamu ọmọ eri ọmọ joshua ọmọ elieseri ọmọ jorimu ọmọ matati ọmọ lefi ọmọ simeoni ọmọ juda ọmọ josafu ọmọ jonamu ọmọ eliakimu ọmọ melea ọmọ mena ọmọ matati ọmọ natani ọmọ Dafidi ọmọ jésè ọmọ obedi ọmọ boasi ọmọ salimoni ọmọ nasoni ọmọ aminadabu ọmọ adimini ọmọ arini ọmọ esironi ọmọ peresi ọmọ juda ọmọ jakobu ọmọ isaki ọmọ abrahamu ọmọ tera ọmọ nahori ọmọ serugi ọmọ rehu ọmọ pelegi. ọmọ eberi ọmọ sela ọmọ kainani ọmọ afasadi ọmọ shemu ọmọ noa ọmọ lameki ọmọ metusela ọmọ enoku ọmọ jaredi ọmọ mahalaleli ọmọ kenani ọmọ enosi ọmọ seti ọmọ adamu ọmọ ọlọ́run. luku. Orí kẹrin. Jésù padà láti odò Jọ́dánì. Ó kún fún ẹ̀mí mímọ́. Ẹ̀mí bá darí rẹ̀ lọ sí aṣálẹ̀. Ogójì ọjọ́ ni èṣù fi dán an wò. Kò jẹ ohunkóhun ní gbogbo àkókò náà. Lẹ́yìn náà, ebi wá ń pa á. Èṣù sọ fún un pé. Bí ó bá jẹ́ pé ọmọ Ọlọ́run ni ọ́ ní tòótọ́, sọ fún òkúta yìí pé kí ó di àkàrà. Jésù dá a lóhùn pé. Ó wà ní àkọsílẹ̀ pé kì í ṣe oúnjẹ nìkan ni yóò mú kí ènìyàn wà láàyè. èṣù bá mú un lọ sí orí òkè kan ó fi gbogbo ìjọba ayé hàn ní ìṣẹ́jú kan ó sọ fún jésù pé. ìwọ ni wọn ò fún ní gbogbo àṣẹ yìí àti ògo rẹ̀ nítorí èmi ni a ti fi wọ́n lé lọ́wọ́ ẹni tí ó bá sì wù mí ni mo lè fún tí ó bá júbà mi tìrẹ ni gbogbo rẹ̀ yóò dà. jésù dá lóhùn pé. ó wà ní àkọsílẹ̀ pé olúwa ọlọ́run rẹ ni kí o máa júbà òun nìkan ni kí o máa sìn. èṣù tún mú un lọ sí jerúsálẹ́mù ó gbé e ka téńté òrùlé tẹ́ḿpìlì ó ní. bí ó bá jẹ́ pé ọmọ ọlọ́run ni ọ́ ní tòótọ́ bẹ́ sílẹ̀ láti ìhín nítorí ó wà ní àkọsílẹ̀ pé yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ̀ pé kí wọ́n pa ọ́ mọ́ àti pé kí wọ́n tẹ́wọ́ gbà ọ́ kí o má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta. jésù dá a lóhùn pé. a ti sọ pé ìwọ kò gbọdọ̀ dán olúwa ọlọ́run rẹ wò. nígbà tí sátánì parí gbogbo ìdánwò yìí ó fi jésù sílẹ̀ títí di àkókò tí ó bá tún wọ̀ jésù padà sí gálílì pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ òkìkí rẹ̀ kàn ká gbogbo ìgbèríko ó ń kọ́ àwọn ènìyàn nínú àwọn ilé ìpàdé wọn gbogbo ènìyàn sì ń sọ̀rọ̀ rẹ̀ ní rere ó wá dé násárẹ́tì ìlú tí wọ́n ti tọ́ ọ dàgbà gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nígbà tí ó di ọjọ́ ìsinmi ó lọ sí ilé ìpàdé ó bá dìde láti ka ìwé mímọ́ wọ́n fún un ní ìwé wòlíì àìsáyà nígbà tí ó ṣí i ó rí ibi tí a gbé kọ ọ́ pé. ẹ̀mí olúwa wà pẹ̀lú mi nítorí ó ti fi òróró yàn mí láti wàásù ìrere fún àwọn tálákà ó rán mi láti wàásù ìtúsílẹ̀ fún àwọn tí wọ́n wà ní ìgbèkùn àti láti mú kí àwọn afọ́jú ríran láti jẹ́ kí àwọn tí a ní lára lọ ní àlàáfíà àti láti wàásù ọdún tí olúwa yóò gba àwọn ènìyàn rẹ̀ là. ó bá pa ìwé náà dé ó fi fún olùtọ́jú ilé ìpàdé ó bá jókòó gbogbo àwọn ènìyàn tí ó wà nínú ilé ìpàdé tajú mọ́ ó bá bẹ̀rẹ̀ yìí sọ fún wọn pé. lónìí ni àkọsílẹ̀ yìí ṣẹ ní ojú yín. gbogbo wọn ni wọ́n gbà fún un ẹnu sì yà wọ́n fún ọ̀rọ̀ oore ọ̀fẹ́ tí ó ń sọ jáde wọ́n wá ń sọ pé. àbí ọmọ Jósẹ́fù kọ́ nìyí ni. ó sọ fún wọn pé. ní òtítọ́ ẹ lè pa òwe yìí fún mi pé oníṣègùn wo ara rẹ sàn ohun gbogbo tí a gbọ́ pé o ṣe ní kapanamu ṣe wọ́n níhìn ní ìlú bàbá rẹ. ó tún fi kún un pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé kò sí wòlíì kan tí níyì ní ìlú bàbá rẹ̀. òtítọ́ ni mo sọ fún yín pé opó pọ̀ ní Ísírẹ́lì ní àkókò Èlíjà nígbà tí kò fi sí òjò fún ọdún mẹ́ta àti oṣù mẹ́fà tí ìyàn fi mú níbi gbogbo a kò rán Èlíjà sí ọ̀kankan nínú wọn ọ̀dọ̀ ẹni tí a rán ọ sí ni opó kan ní sarifati ní agbègbè sidoni àwọn adẹ́tẹ̀ pọ̀ ní israẹli ní àkókò wòlíì elisha kò sí ọ̀kan nínú wọn tí a wò sàn àfi námánì ará síríà. nígbà tí àwọn tí ó wà nínú ilé ìpàdé gbọ́ ọ̀rọ̀ yìí inú bí gbogbo wọn wọ́n dìde wọ́n tì í sẹ́yìn odi ìlú wọ́n sì fà lọ sí ibi gẹ̀rẹ́gẹ̀rẹ́ òkè ibi tí ìlú wọn wà wọ́n fẹ́ taari rẹ̀ ní ògèdèǹgbé ṣùgbọ́n ó la àárín wọn kọjá ó bá tirẹ̀ lọ. jésù bá lọ sí kapanaumu ìlú kan ní ilẹ̀ galili ó ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ ní ọjọ́ ìsinmi ẹnu yà wọ́n sí ẹ̀kọ́ rẹ̀ nítorí pẹ̀lú àṣẹ ni ó fi ń sọ̀rọ̀ ọkùnrin kan wà nínú ilé ìpàdé tí ó ní ẹ̀mí èṣù ó bá kígbe tòò ó ní. ha kí ni ó padà wá ti rẹ́pọ̀ Jésù ará Násárẹ́tì ṣé o wa pa ni mo mọ ẹni tí o jẹ́ ẹni mímọ́ àti ọlọ́run ni ọ jésù bá a wí ó ní. pa ẹnu kí o jáde kúrò nínú ọkùnrin yìí. ẹ̀mí èṣù náà wá gbé ọkùnrin náà sánlẹ̀ gbogbo wọn ó bá jáde kúrò lára rẹ̀ láì pa á lára ya gbogbo ènìyàn wọ́n bẹ̀rẹ̀ yìí sọ láàrin ara wọn pé. irú ọ̀rọ̀ wo ni èyí nítorí pẹ̀lú àṣẹ àti agbára ló fi ń bá àwọn ẹ̀mí èṣù òkìkí jésù sì kàn ká gbogbo ìgbèríko ibẹ̀ nígbà tí jésù dìde kúrò ní ilé ìpàdé ó wọ ilé simeoni lọ ìyá ìyàwó simeoni ń ṣàìsàn akọ ibà wọ́n bá sọ fún jésù ó bá lọ dúró lẹ́bàá ibùsùn ìyá náà ó bá ibà náà wí ibà sì fi ìyá náà sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó dìde ó bá tọ́jú oúnjẹ fún wọn nígbà tí òòrùn wọ̀ gbogbo àwọn tí wọ́n ní oríṣiríṣi àrùn ni wọ́n mú wá sọ́dọ̀ jésù ó bá gbé ọwọ́ lé ọ̀kọ̀ọ̀kan wọn ó wò wọ́n sàn àwọn ẹ̀mí èṣù jáde kúrò nínú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n ń kígbe pé. ìwọ ni ọmọ ọlọ́run. jésù ń bá wọn wí kò jẹ́ kí wọ́n sọ̀rọ̀ nítorí wọ́n mọ̀ pé jésù ni mẹ̀sáyà nígbà tí ilẹ̀ mọ́ jésù jáde lọ sí ẹ̀yìn odi ìlú níbi tí kò sí ẹnì kankan àwọn ènìyàn ń wá kiri nígbà tí wọ́n rí i wọ́n fẹ́ dá a dúró kí ó má kúrò lọ́dọ̀ wọn ṣùgbọ́n ó sọ fún wọn pé. dandan ni fún mi láti wàásù ìyìn rere ìjọba ọ̀run ní àwọn ìlú mìíràn nítorí ohun tí ọlọ́run rán mi wá ṣe nìyí. ni ó bá ń wàásù ní gbogbo àwọn ilé ìpàdé ní jùdíà. lúùkù orí karùnún. ní àkókò kan bí jésù ti dúró létí òkun génésárẹ́tì ọ̀pọ̀ ènìyàn péjọ sọ́dọ̀ rẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó rí àwọn ọkọ̀ méjì létí òkun àwọn apẹja ti kúrò nínú àwọn ọkọ̀ yìí wọ́n ń fọ àwọn wọn jésù bá wọ inú ọ̀kan nínú àwọn ọkọ̀ náà tí ó jẹ́ ti síméónì ó ní kí wọ́n tù ú kúrò létí òkun díẹ̀ ni ó bá jókòó nínú ọkọ̀ ó ń kọ́ àwọn ènìyàn nígbà tí ó parí ọ̀rọ̀ tí ó ń sọ ó sọ fún síméónì pé. tú ọkọ̀ lọ sí ibú kí ó dá àwọn sí omi kí ó lè pa ẹja. síméónì dáhùn pé. alàgbà gbogbo òru ni a fi ṣiṣẹ́ láì rí ohunkóhun pa ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ n ó dà wọ́n sí omi. nígbà tí ó dà á sínú omi ẹja tí ó kó pọ̀ tó bẹ́ẹ̀ tí àwọn fẹ́ ya wọ́n bá ṣe àmì sí àwọn ẹlẹgbẹ́ wọn tí ó wà nínú ọkọ̀ kejì pé kí wọ́n wá ràn wọ́n lọ́wọ́ nígbà tí wọ́n dé wọ́n da ẹja kún inú ọkọ̀ méjèèjì tó bẹ́ẹ̀ tí wọ́n fi fẹ́ rì nígbà tí simoni pétérù rí i ó kúnlẹ̀ níwájú jésù ó ní. kúrò lọ́dọ̀ mi nítorí ẹlẹ́ṣẹ̀ ni mí olúwa. nítorí ẹnu yà á àti gbogbo àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹja tí wọ́n rí pa ẹnu yà jákọ́bù náà àti jòhánù àwọn ọmọ sébédè tí wọ́n jẹ́ ẹlẹgbẹ́ símónì jésù wá sọ fún pétérù pé. má bẹ̀rù láti ìgbà yìí lọ ènìyàn ni ìwọ yóò máa mú wá. nígbà tí wọ́n tu ọkọ̀ dé èbúté wọ́n fi ohun gbogbo sílẹ̀ wọ́n ń tẹ̀lé e. ní àkókò kan nígbà tí jésù wà ní ìlú kan ọkùnrin kan tí àtẹ́bọ̀ ní gbogbo ara rí i ó bá dojú bolẹ̀ ó ń bẹ̀ ẹ́ pé. alàgbà bí o bá fẹ́ o lè sọ ara mi di mímọ́. jésù bá na ọwọ́ ó fi kàn án ó ní. mo fẹ́ kí ara rẹ di mímọ́. lẹ́sẹ̀kẹsẹ̀ àrùn ẹ̀tẹ̀ náà fi í sílẹ̀ jésù bá kìlọ̀ fún un pé. má ṣe sọ fún ẹnikẹ́ni ṣùgbọ́n lọ fi ara rẹ hàn àlùfáà kí o ṣe ìrúbọ fún ìsọdi mímọ́ rẹ gẹ́gẹ́ bí Mósè ti pàṣẹ èyí yóò jẹ́ ẹ̀rí fún wọn pé ara rẹ ti dá. ṣùgbọ́n ṣe ni ìròyìn rẹ̀ túbọ̀ ń tàn kálẹ̀ ọ̀pọ̀ ènìyàn wá ń péjọ láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àti kí ó lè wò wọ́n sàn kúrò nínú àìlera wọn ṣùgbọ́n aṣálẹ̀ ni ó máa ń lọ láti dágbàdúrà ní ọjọ́ kan bí Jésù ti ń kọ́ àwọn ènìyàn àwọn Farisí àti àwọn amòfin jókòó níbẹ̀ wọ́n wá láti gbogbo ìletò Gálílì àti ti Jùdíà àti láti Jerúsálẹ́mù agbára Olúwa wà pẹ̀lú Jésù láti fi ṣe ìwòsàn àwọn ẹnìkan gbé ọkùnrin arọ kan wá tí ó dùbúlẹ̀ sórí ibùsùn rẹ̀ wọ́n ń wá ọ̀nà láti gbé e dé iwájú Jésù nígbà tí wọn kò rí ọ̀nà gbé e dé ọ̀dọ̀ rẹ̀ nítorí ọ̀pọ̀ ènìyàn wọ́n gbé e gun orí òrùlé wọ́n bá dá òrùlé lu kí wọ́n fi lè gbé arọ náà pẹ̀lú ibùsùn rẹ̀ sí àárín àwọn ènìyàn níwájú Jésù nígbà tí Jésù rí ìgbàgbọ́ wọn ó ní. arákùnrin a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. àwọn amòfin àti àwọn farisí bẹ̀rẹ̀ sí bá ara wọn sọ pé. ta ni eléyìí tí ó ń sọ̀rọ̀ àfojúdi sí ọlọ́run báyìí ta ni lè dárí ẹ̀ṣẹ̀ jì ènìyàn lẹ́yìn ọlọ́run nìkan ṣoṣo. jésù ti mọ ohun tí wọ́n ń bá ara wọn sọ ó bá dá wọn lóhùn pé. kí ló dé tí ẹ fi ń ro irú èrò báyìí ní ọkàn yín èwo ni ó rọrùn jù láti sọ pé a ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ ni tàbí láti sọ pé dìde kí o máa rìn ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ọmọ ènìyàn ní àṣẹ ní ayé láti dárí ẹ̀ṣẹ̀ jì ènìyàn ni. ó bá sọ fún arọ náà pé. mo sọ fún ọ dìde gbé ibùsùn rẹ kí o máa lọ sí ilé rẹ. lẹ́sẹ̀kẹsẹ̀ ó dìde lójú gbogbo wọn ó gbé ibùsùn rẹ̀ ó lọ sí ilé rẹ̀ ó yin ọlọ́run lógo ẹnu ya gbogbo àwọn ènìyàn wọ́n yin ọlọ́run lógo ẹ̀rù bà wọ́n púpọ̀ wọ́n ń sọ pé ìròyìn kò tó àfojúbà ni ohun tí a rí lónìí. lẹ́yìn èyí jésù jáde lọ ó rí agbowóòde kan tí ó ń jẹ́ léfì tí ó jókòó níbi tí ó ti ń gba owó òde jésù sọ fún un pé. máa tẹ̀lé mi. ó bá fi ohun gbogbo sílẹ̀ ó dìde ó ń tẹ̀lé e léfì bá ṣe àsè ńlá fún jésù ní ilé rẹ̀ ọ̀pọ̀ àwọn agbowóòde wà níbẹ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn tí wọ́n ń bá wọn jẹun àwọn farisi àti àwọn amòfin tí wọ́n wà nínú ẹgbẹ́ wọn wá ń kùn sí Jésù wọ́n bi í pé. kí ló dé tí o fi ń bá àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹ tí ò ń bá wọn mu. Jésù dá wọn lóhùn pé. àwọn tí ara wọn le kò nílò oníṣègùn bí kò ṣe àwọn tí ara wọn kò dá èmi kò wá láti pe àwọn olódodo àwọn ẹlẹ́ṣẹ̀ ni mo wá pè sí ìrònúpìwàdà. àwọn kan sọ fún un pé àwọn ọmọ ẹ̀yìn Jòhánù ń gba àwẹ̀ nígbà púpọ̀ wọn a sì máa gbàdúrà bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ẹ̀yìn àwọn Farisí ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń jẹ wọ́n mu ní tiwọn ni. Jésù dá wọn lóhùn pé. àwọn ọ̀rẹ́ ọkọ ìyàwó kò lè máa gbà àwẹ̀ níwọ̀n ìgbà tí ọkọ ìyàwó bá wà pẹ̀lú wọn ṣùgbọ́n ọjọ́ ń bọ̀ tí a ó mú ọkọ ìyàwó kúrò lọ́dọ̀ wọn wọn ó máa gbà àwẹ̀ nígbà náà. Jésù wá pa òwe kan fún wọn pé kò sí ẹni tí ó jẹ́ ya lára ẹ̀wù titun kí ó fi lẹ ògbólógbòó ẹ̀wù bí ó bá ṣe bẹ́ẹ̀ ó ti bà ẹ̀wù titun jẹ́ aṣọ titun tí ó sì fi lẹ ògbólógbòó ẹ̀wù kò bá ara wọn mu kò sí ẹni tí fi ọtí titun sínú ògbólógbòó àpò awọ bí ó bá ṣe bẹ́ẹ̀ ńṣe ni ọtí titun yóò bẹ́ àpò ọtí yóò dún dànù àpò yóò sì tún bàjẹ́ ṣùgbọ́n nínú àpò awọ titun ni wọ́n fi ọtí titun sí kò sí ẹni tí ó bá ti mu ọtí tí ó ń mu tí fẹ́ mu ọtí àṣẹ̀ṣẹ̀ pọn nítorí yóò sọ pé ọtí tí ó mu ni ó dára. lúùkù orí kẹfà ní ọjọ́ ìsinmi kan bí jésù ti ń la oko ọkà kan kọjá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí í já ọkà wọ́n ń fi ọwọ́ ra wọ́n bá ń jẹ àwọn kan nínú àwọn Farisí sọ pé kí ló dé tí ẹ fi ń ṣe ohun tí kò tọ́ ní ọjọ́ ìsinmi jésù dá wọn lóhùn pé. ṣé ẹ kò tí ì ka ohun tí dáfídì ṣe nígbà tí ebi ń pa òun àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ bí ó ti wọ ilé ọlọ́run lọ tí ó mú búrẹ́dì tí ó wà lórí tábìlì níwájú olúwa tí ó jẹ ẹ́ tí ó tún fún àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹnikẹ́ni kò gbọ́dọ̀ jẹ ẹ́ àfi àwọn àlùfáà nìkan. jésù bá sọ fún wọn pé. ọmọ ènìyàn ni olúwa ọjọ́ ìsinmi. nígbà tí ó di ọjọ́ ìsinmi mìíràn Jésù wọ inú ilé ìpàdé lọ ó ń kọ́ àwọn ènìyàn ọkùnrin kan wà níbẹ̀ tí ọwọ́ ọ̀tún rẹ̀ rọ àwọn amòfin àti àwọn Farisí ń ṣọ́ Jésù bí yóò ṣe ìwòsàn ní ọjọ́ ìsinmi kí wọ́n lè rí ẹ̀sùn fi kàn án ṣùgbọ́n ó ti mọ ohun tí wọ́n rò ní ọkàn wọn ó sọ fún ọkùnrin náà tí ọwọ́ rẹ̀ rọ pé. dìde kí o dúró ní àárín. ọkùnrin náà bá dìde dúró Jésù wá sọ fún wọn pé. mo bi yín èwo ni ó bá òfin mu láti ṣe nǹkan rere tàbí nǹkan burúkú ní ọjọ́ ìsinmi láti gba ẹ̀mí là tàbí láti pa á run. ó wá wo gbogbo wọn yíká ó sọ fún ọkùnrin náà pé. na ọwọ́ rẹ. ó ṣe bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ bá bọ́ sípò inú wọn ru sókè wọn ń bá ara wọn jíròrò nípa ohun tí wọn ìbá ṣe sí Jésù. ní ọjọ́ kan Jésù lọ sí orí òkè ó lọ gbàdúrà gbogbo òru ni ó fi gbàdúrà sí ọlọ́run nígbà tí ilẹ̀ mọ́ ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó yan àwọn méjìlá nínú wọn tí ó pè ní àpòstélì àwọn ni símónì tí ó sọ ní pétérù àti áńdérù arákùnrin rẹ̀ jákọ́bù àti jòhánù fílípì àti bartolomiu mátíù àti tómásì jákọ́bù ọmọ áfíù àti símónì tí ó tún jẹ́ sélótì júdásì ọmọ jákọ́bù àti júdásì iskariotu ẹni tí ó di ọ̀dàlẹ̀. nígbà tí jésù sọ̀kalẹ̀ láti orí òkè pẹ̀lú wọn ó dúró ní ibi tí ilẹ̀ gbé tẹ́jú ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn láti gbogbo jùdíà àti jerúsálẹ́mù àti tírè àti sídónì ní agbègbè ẹ̀bá òkun wọ́n wá gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àti pé kí ó lè wò wọ́n sàn kúrò nínú àìsàn wọn ó tún wo àwọn tí ẹ̀mí èṣù ń dà láàmú sàn gbogbo àwọn èèyàn ni ó ń wá kí wọ́n lè fi ọwọ́ kàn án nítorí agbára ń ti ara rẹ̀ jáde ó bá wo gbogbo wọn sàn ó bá gbé ojú sókè sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sọ fún wọn pé. ayọ̀ ń bẹ fún ẹ̀yin tálákà nítorí tiyín ni ìjọba ọlọ́run ayọ̀ ń bẹ fún ẹ̀yin tí ebi ń pa ní ìsinsìnyí nítorí ẹ ó yó ayọ̀ ń bẹ fún ẹ̀yin tí ẹ ń sunkún ní ìsinsìnyí nítorí ẹ ó rẹ́rìn ayọ̀ ń bẹ fún yín nígbà tí àwọn ènìyàn bá kórìíra yín tí wọ́n bá lé yín ní ìlú bí arúfin tí wọ́n bá kẹ́gàn yín tí wọ́n bá fi orúkọ yín pé ibi nítorí ọmọ ènìyàn ẹ máa yọ̀ ní ọjọ́ náà kí ẹ sì máa jó nítorí èrè pọ̀ fún yín ní ọ̀run irú nǹkan báwọn yìí ni àwọn baba wọn ṣe sí àwọn wòlíì ṣùgbọ́n ẹ̀yin ọlọ́rọ̀ gbé nítorí ẹ ti jẹ ìgbádùn tiyín tán ẹ̀yin tí ẹ yó ní ìsinsìnyí ẹ gbé nítorí ebi ń bọ̀ wá pa yín ẹ̀yin tí ẹ̀ ń yọ̀ ní ìsinsìnyí ẹ gbé nítorí ọ̀fọ̀ ó ṣẹ̀yìn ẹ ó sì sunkún nígbà tí gbogbo ènìyàn bá ń ròyìn yín ní rere ẹ gbé nítorí bẹ́ẹ̀ ni àwọn baba wọn ṣe sí àwọn èké wòlíì ṣùgbọ́n fún ẹ̀yin tí ẹ ń gbọ́ ọ̀rọ̀ mi mo sọ fún yín pé ẹ fẹ́ràn àwọn ọ̀tá yín ẹ máa ṣoore fún àwọn tí ó kórìíra yín ẹ máa súre fún àwọn tí ó ń gbé yín ṣépè ẹ máa gbàdúrà fún àwọn tí wọ́n ń ṣe àìdára sí yín bí ẹnìkan bá gba yín ní etí ẹ yí ẹ̀gbẹ́ kejì sí i ẹni tí ó bá gba agbádá yín ẹ má ṣe du dànsíkí yín mọ́ ọ lọ́wọ́ bí ẹnikẹ́ni bá tọrọ nǹkan lọ́wọ́ yín ẹ fún un bí ẹnìkan bá mú nǹkan yín ẹ má béèrè rẹ̀ padà bí ẹ bá ti fẹ́ kí ènìyàn máa ṣe sí yín bẹ́ẹ̀ gan-an ni kí ẹ máa ṣe sí wọn bí ó bá jẹ́ pé àwọn tí ó fẹ́ràn yín nìkan ni ẹ fẹ́ràn kí ni fáàrí yín nítorí àwọn ẹlẹ́ṣẹ̀ pàápàá fẹ́ràn àwọn tí ó bá fẹ́ràn wọn bí ẹ bá ń ṣe rere sí àwọn tí wọ́n ṣe rere sí yín kí ni fáàrí yín àwọn ẹlẹ́ṣẹ̀ pàápàá ń ṣe bẹ́ẹ̀ bí ẹ bá yá ènìyàn lówó tí ó jẹ́ ẹni tí ẹ̀ ń retí pé yóò san padà kí ni fáàrí yín àwọn ẹlẹ́ṣẹ̀ pàápàá ń yá àwọn ẹlẹ́ṣẹ̀ ẹgbẹ́ wọn lówó kí wọ́n lè rí i gbà padà ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n ẹ máa fẹ́ràn àwọn ọ̀tá yín ẹ ṣoore ẹ máa yá ènìyàn lówó láì ní ìrètí láti gbà á padà èrè yín yóò pọ̀ ẹ wà á jẹ́ ọmọ ọ̀gá ògo nítorí ó ń ṣoore fún àwọn aláìmoore àti àwọn ènìyàn burúkú ẹ jẹ́ aláàánú gẹ́gẹ́ bí baba yín ti jẹ́ aláàánú ẹ má ṣe dá ènìyàn lẹ́jọ́ kí ọlọ́run má bàa dá ẹ̀yin náà lẹ́jọ́ ẹ má ṣe dá ènìyàn lẹ́bi ẹ máa dáríji ènìyàn ọlọ́run yóò sì dáríjì yín ẹ máa fún ènìyàn lẹ́bùn ọlọ́run yóò sì fún yín ní ẹ̀bùn òṣùwọ̀n rere tí a kì tí ó kún tí a mì dáradára tí ó kún tí ó ń sàn sílẹ̀ ni a ó fi wọ́n lé yín lọ́wọ́ nítorí òṣùwọ̀n tí ẹ bá lò fún ẹlòmíràn ni a ó lò fún yín. jésù wá tún pa òwe yìí fún wọn ó ní. afọ́jú kò lè fi ọ̀nà hàn afọ́jú bí ó bá ṣe bẹ́ẹ̀ inú kòtò ni àwọn méjèèjì yóò bá ara wọn ọmọ ẹ̀yìn kò ju olùkọ́ rẹ̀ lọ ṣùgbọ́n bí ọmọ ẹ̀yìn bá jáfáfá yóò dàbí olùkọ́ rẹ̀ kí ló dé tí o fi ń wo ẹ̀ẹ̀rún igi tí ó wà lójú arákùnrin rẹ nígbà tí o kò ṣe àkíyèsí ti igi ńlá tí ó wà lójú ìwà alára báwo ni o ṣe lè wí fún arákùnrin rẹ pé ọ̀rẹ́ jẹ́ kí n bá ọ yọ ẹ̀ẹ̀rún igi tí ó wà lójú rẹ nígbà tí o kò rí ti igi tí ó wà lójú ara rẹ ìwọ arítẹnimọ̀ wí kọ́kọ́ yọ ìtì igi kúrò lójú ara rẹ nígbà náà ìwọ ó ríran kedere láti lè yọ ẹ̀ẹ́rún igi tí ó wà lójú arákùnrin rẹ igi rere kò lè so èso burúkú bẹ́ẹ̀ ni igi burúkú kò lè so èso rere èso tí igi kan bá so ni a ó fi mọ̀ ọ́ nítorí ènìyàn kò lè ká èso ọ̀pọ̀tọ́ lórí igi ẹlẹ́gùn-ún bẹ́ẹ̀ ni ènìyàn kò lè rí èso ọsàn lórí igi ọ̀dán ènìyàn rere mú ohun rere wá láti inú orísun rere ọkàn rẹ̀ ènìyàn burúkú mú nǹkan burúkú jáde láti inú ọkàn burúkú rẹ̀ nítorí ohun tí ó bá wà nínú ọkàn ẹni ni ẹnu ẹni ń sọ jáde kí ló dé tí ẹ ń pè mí ní olúwa olúwa tí ẹ kì í ṣe ohun tí mo sọ ẹni tí ó bá wá sọ́dọ̀ mi tí ó ń gbọ́ ọ̀rọ̀ mi tí ó ń ṣe é n ó sọ fún yín ẹni tí irú ẹni bẹ́ẹ̀ jọ ó dàbí ọkùnrin kan tí ó kọ́ ilé tí ó wá ìpìlẹ̀ rẹ̀ tí ó jìn tí ó wáá fi ìpìlẹ̀ rẹ̀ lé orí àpáta nígbà tí ìkún omi dé tí àgbàrá bì lu ilé náà kò lè mì í nítorí wọ́n kọ́ ọ dáradára ṣùgbọ́n ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ mi tí kò ṣe é ó dàbí ọkùnrin kan tí ó kọ́ ilé kalẹ̀ láì ní ìpìlẹ̀ nígbà tí àgbàrá bì lù ú lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó wó ó sì wó kanlẹ̀ pátápátá. lúùkù orí keje nígbà tí jésù parí ọ̀rọ̀ tí ó ń bá àwọn ènìyàn sọ ó wọ inú ìlú kápánámù lọ ọ̀gágun kan ní ẹrú kan tí ó ń ṣàìsàn ó fẹ́rẹ̀ẹ́ kú ẹrú náà ṣe ọ̀wọ́n fún un nígbà tí ó gbọ́ nípa jésù ó rán àwọn àgbààgbà kan sí pé kí wọ́n bá òun bẹ̀ẹ́ kí ó wá wo ẹrú òun sàn nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù wọ́n bẹ̀ẹ́ pé kí ó tètè wọ́n ní. ọ̀gágun náà yẹ ní ẹni tí ó lè ṣèyí fún nítorí ó fẹ́ràn orílẹ̀-èdè wa òun fúnra rẹ̀ ni ó kọ́ ilé ìpàdé fún wa. Jésù bá ń bá wọn lọ ṣùgbọ́n nígbà tí ó sì wà ní ọ̀nà sí ilé ọ̀gágun náà ọ̀gágun náà rán àwọn ọ̀rẹ́ rẹ̀ sí Jésù kí wọ́n sọ pé. alàgbà má ṣe ìyọnu èmi kò yẹ ní ẹni tí ìbá wọ ilé rẹ òun ni kò jẹ́ kí èmi fúnra mi wá sọ́dọ̀ rẹ ṣùgbọ́n sọ gbólóhùn kan ara ọmọ ọ̀dọ̀ mi yóò sì dá nítorí èmi náà jẹ́ ẹni tí ó wà lábẹ́ àṣẹ mo ní àwọn ọmọ ogun lábẹ́ mi bí mo bá sọ fún ọ̀kan pé lọ yóò lọ ni bí mo bá sì sọ fún òmíràn pé wá yóò wá ni bí mo bá sọ fún ẹrú mi pé ṣe èyí yóò ṣe é ni. nígbà tí jésù gbọ́ ọ̀rọ̀ yìí ẹnu yà á ó bá yí padà sí àwọn ènìyàn tí ó ń tẹ̀lé e ó ní. mo ń sọ fún yín n kò rí irú ìgbàgbọ́ báyìí ní ìsírẹ́lì pàápàá. nígbà tí àwọn tí ọ̀gágun rán padà dé ilé wọ́n rí ẹrú náà tí ara rẹ̀ ti dá. láìpẹ́ lẹ́yìn èyí jésù lọ sí ìlú kan tí ń jẹ́ náínì àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ ènìyàn ń bá a lọ nígbà tí wọ́n súnmọ́ ẹnu odi ìlú náà wọ́n rí òkú ọmọ kan tí wọ́n ń gbé jáde ọmọ yìí nìkan náà ni ìyá rẹ̀ bí opó sì ni ìyá náà ọ̀pọ̀ àwọn ènìyàn láti inú ìlú náà wà pẹ̀lú obìnrin náà nígbà tí olúwa rí obìnrin náà àánú rẹ̀ ṣe ó sọ fún un pé. má sunkún mọ́. ni ó bá lọ ó fi ọwọ́ kan pósí àwọn tí wọ́n gbé pósí bá dúró ó bá sọ pé. ọ̀dọ́mọkùnrin mo sọ fún ọ dìde ọ̀dọ́mọkùnrin tí ó ti kú yìí bá dìde jókòó ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ jésù bá fà á lé ìyá rẹ̀ lọ́wọ́ ẹ̀rù bá gbogbo ènìyàn wọ́n fi ògo fún ọlọ́run wọ́n ní. wòlíì ńlá ti dìde ní àárín wa ọlọ́run ti bójú wo àwọn ènìyàn rẹ̀. ìròyìn ohun tí ó ṣe yìí tàn ká gbogbo judea àti gbogbo agbègbè ibẹ̀ àwọn ọmọ ẹ̀yìn johannu ròyìn gbogbo nǹkan wọ̀nyí fún johannu bá pe méjì nínú wọn ó rán wọn sí olúwa láti bi í pé. ṣé ìwọ ni ẹni tí ń bọ̀ ni tàbí kí a máa retí ẹlòmíràn. nígbà tí àwọn ọkùnrin náà dé ọ̀dọ̀ jésù wọ́n ní. jòhánù onítẹ̀bọmi ni ó rán wa sí ọ láti bi ọ́ pé ṣé ìwọ ni ẹni tí ń bọ̀ ni tàbí kí a máa retí ẹlòmíràn. ní àkókò náà jésù ń wo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sàn nínú àìsàn àti àrùn ó ń lé àwọn ẹ̀mí èṣù jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́jú ni ó jẹ́ kí wọ́n ríran ó bá dá wọn lóhùn pé. ẹ lọ sọ ohun tí ẹ rí àti ohun tí ẹ gbọ́ fún Jòhánù àwọn afọ́jú ń ríran àwọn arọ ń rìn ara àwọn adẹ́tẹ̀ ń di mímọ́ àwọn adití ń gbọ́ràn à ń jí àwọn òkú dìde à ń wàásù ìyìn rere fún àwọn tálákà ẹni tí kò bá ṣiyèméjì nípa àmì ṣe oríire. lẹ́yìn tí àwọn oníṣẹ́ Jòhánù lọ tán Jésù bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ nípa Jòhánù fún àwọn ènìyàn ó ní. kí ni ẹ jáde lọ wò ní aṣálẹ̀ igi lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí afẹ́fẹ́ ń tì sọ́tún àti sósì níbí kí ni ẹ jáde lọ wò ọkùnrin tí ó wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ olówó iyebíye níbí bí ẹ bá fẹ́ rí àwọn tí ó wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ olówó iyebíye ẹ lọ sí ààfin ọba àní kí ni ẹ lọ wò wòlíì níbí bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó tilẹ̀ ju wòlíì lọ òun ni a kọ nípa rẹ̀ pé wò ó mo rán oníṣẹ́ mi síwájú rẹ òun ni yóò palẹ̀ mọ́ dè ọ́ mo sọ fún yín pé kò sí ẹnikẹ́ni jákèjádò ayé yìí tí ó ṣe pàtàkì ju Jòhánù lọ síbẹ̀ ẹni tí ó kéré jùlọ nínú ìjọba ọ̀run ṣe pàtàkì jù ú lọ. nígbà tí gbogbo àwọn ènìyàn gbọ́ tí ó fi mọ́ àwọn agbowóòde pàápàá wọ́n fi yìn fún Ọlọ́run wọ́n lọ ṣe ìrìbọmi gẹ́gẹ́ bí ètò ìrìbọmi Jòhánù ṣùgbọ́n àwọn Farisí àti àwọn òmìfín kọ ìlànà Ọlọ́run fún wọn wọn kò ṣe ìrìbọmi ti Jòhánù Jésù ń bá ọ̀rọ̀ rẹ̀ bọ̀ ó ní. ta ni èmi ìbá fi àwọn ènìyàn òde òní wé ta ni kí á wí pé wọ́n jọ wọ́n jọ àwọn ọmọdé tí wọ́n jókòó ní ọjà àwọn kan ń pe àwọn ẹlẹgbẹ́ wọn pé a yín ẹ kò jó a rárá òkú fún yín ẹ kò sunkún nítorí Jòhánù onítẹ̀bọmi dé kò jẹ kò mu ẹ sọ pé ó ní ẹ̀mí èṣù ni ọmọ ènìyàn dé ó ń jẹ ó ń mu ẹni ẹ kò rí ọkùnrin yìí oníjẹkújẹ àti ọ̀mùtí ọ̀rẹ́ àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ síbẹ̀ a mọ̀ pé ọgbọ́n Ọlọ́run tọ̀nà nípa ìṣesí gbogbo àwọn ọmọ rẹ̀. ọ̀kan nínú àwọn Farisí pè Jésù pé kí ó wá bá òun jẹun jésù bá lọ sí ilé farisí lọ jẹun obìnrin kan báyìí wà nínú ìlú tí ó gbọ́ pé jésù ń jẹun ní ilé farisí ó mú ìgòròrò olóòórùn dídùn lọ́wọ́ ó lọ dúró lẹ́yìn lẹ́bàá ẹsẹ̀ jésù ó ń sọkún omijé rẹ̀ ń dà sí ẹsẹ̀ jésù ó bẹ̀rẹ̀ sí fi irun rẹ̀ nù ún ó ń fi ẹnu kan ẹsẹ̀ jésù ó tún ń fi òróró kùn ún lẹ́sẹ̀ nígbà tí farisí tí ó pe jésù wá ń rí ó rò nínú ara rẹ̀ pé ìbá jẹ́ pé wòlíì ni ọkùnrin yìí ìbá ti mọ irú ẹni tí obìnrin yìí tí ó ń fọwọ́ kàn án jẹ́ nítorí ẹlẹ́ṣẹ̀ ni. jésù sọ fún un pé. símónì mo fẹ́ bi ọ́ léèrè ọ̀rọ̀ kan. símónì ní olùkọ́ni máa wí. jésù ní. àwọn méjì kan jẹ gbèsè wọ́n yá owó lọ́wọ́ ẹnìkan tí máa yá ènìyàn lówó pẹ̀lú èlé ọ̀kan jẹ́ ní àpò márùn owó fàdákà èkejì jẹ́ ní àádọ́ta owó fàdákà nígbà tí wọn kò rí ọ̀nà àti san gbèsè wọn ẹni tí ó yá wọn lówó bù wọn ní owó náà nínú àwọn méjèèjì ta ni yóò fẹ́ràn rẹ̀ jù. Símónì dáhùn pé ẹni tí ó fún ní owó púpọ̀ ni Jésù wá sọ fún un pé ó ire. Jésù bá yí padà sí obìnrin náà ó sọ fún Símónì pé ṣé o rí obìnrin yìí mo wọ ilé rẹ o kò fún mi ní omi kí n fi fọ ẹsẹ̀ ṣùgbọ́n obìnrin yìí fi omijé rẹ̀ fọ ẹsẹ̀ mi ó sì fi irun orí rẹ̀ nù ún o kò fi ìfẹnukonu kí mi ṣùgbọ́n obìnrin yìí kò dẹ́kun láti fi ẹnu kan ẹsẹ̀ mi láti ìgbà tí mo ti wọ ilé o kò fi òróró kùn mí lórí ṣùgbọ́n obìnrin yìí fi òróró olóòórùn dídùn kùn mí lẹ́sẹ̀ nítorí èyí mo sọ fún ọ a dárí ẹ̀ṣẹ̀ tí ó pọ̀ jì í nítorí ó ní ìfẹ́ púpọ̀ ṣùgbọ́n ẹni tí a bá dárí ẹ̀ṣẹ̀ díẹ̀ jì ìfẹ́ díẹ̀ ni yóò ní. ó bá sọ fún obìnrin náà pé. a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. àwọn tí wọ́n jọ ń jẹun bá bẹ̀rẹ̀ yìí sọ láàrin ara wọn pé. ta ni eléyìí tí ń dárí ẹ̀ṣẹ̀ jì ènìyàn. jésù bá sọ fún obìnrin náà pé. ìgbàgbọ́ rẹ ti gbà ọ́ là máa lọ ní àlàáfíà. lúùkù orí kẹjọ lẹ́yìn èyí Jésù ń rìn káàkiri láti ìlú dé ìlú àti láti abúlé dé abúlé. Ó ń wàásù ìyìnrere ìjọba Ọlọ́run. Àwọn ọmọ ẹ̀yìn méjìlá ń bá a kiri. Bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin kan tí Jésù ti wòsàn kúrò nínú ẹ̀mí èṣù àti àìlera ń bá a kiri. Nínú wọn ni Màríà tí à ń pè ní Magdalene wà tí Jésù lé ẹ̀mí èṣù méje jáde nínú rẹ̀ àti Jóhánà ìyàwó Kúsà ọmọ ọ̀dọ̀ Hẹ́rọ́dù àti Susanna àti ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn. Àwọn yìí ni wọ́n ń fi ohun ìní wọn bá Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ bùkátà wọn. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń wọ́ tẹ̀lé e lẹ́yìn láti ìlú dé ìlú. Ó wá fi òwe bá wọn sọ̀rọ̀ pé. Afúrúgbìn kan jáde lọ láti fúrúgbìn. Bí ó ti ń fúrúgbìn, irúgbìn díẹ̀ bọ́ sí ẹ̀bá ọ̀nà. Àwọn ẹyẹ bá wá, wọ́n ṣà jẹ. Irúgbìn mìíràn bọ́ sórí àpáta nígbà tí ó wù ó bá gbẹ nítorí kò sí omi irúgbìn mìíràn bọ́ sáàrin ẹ̀gún nígbà tí òun àti ẹ̀gún jọ dàgbà ńṣe ni ẹ̀gún fún un pa irúgbìn mìíràn bọ́ sórí ilẹ̀ dáradára ó dàgbà ó sì so èso irúgbìn kọ̀ọ̀kan so ọgọ́ ọgọ́rùn-ún. nígbà tí ó sọ báyìí tán ó wá tún sọ pé. ẹni tí ó bá ní etí láti fi gbọ́ràn kí ó gbọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí ní ìtumọ̀ òwe yìí ó ní. ẹ̀yin ni a fi fún láti mọ àṣírí ìjọba ọlọ́run ṣùgbọ́n fún àwọn yòókù bí òwe bí òwe ni pé wọn yóò máa wo nǹkan ṣùgbọ́n wọn kò ní mọ ohun tí wọ́n ń rí wọn yóò máa gbọ́ràn ṣùgbọ́n òye ohun tí wọ́n ń gbọ́ kò ní yé wọn. ìtumọ̀ òwe yìí nìyí irúgbìn ni ọ̀rọ̀ ọlọ́run àwọn tí ó bọ́sẹ̀ bá ọ̀nà ni àwọn tí wọ́n gbọ́ lẹ́yìn náà èṣù wá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 wọn kò lè dàgbà láti so èso àwọn ti ilẹ̀ dáradára ni àwọn tí ó fi ọkàn rere àti ọkàn mímọ́ gba ọ̀rọ̀ náà wọ́n sì dì í mú ṣinṣin wọ́n sì so èso nípa ìfaradà kò sí ẹnìkan tí ó jẹ́ tan fìtílà tán kí ó fi àwo bò ó mọ́lẹ̀ tàbí kí ó gbé e sábẹ́ ibùsùn orí ọ̀pá fìtílà ni wọ́n ń gbé e kà kí gbogbo ẹni tí ó bá ń wọlé lè ríran nítorí kò sí ohun kan tí ó pamọ́ tí kò ní farahàn kò sì sí nǹkan bòńkẹ́lẹ́ kan tí ènìyàn kò ní mọ̀ nítorí náà ẹ ṣọ́ra nípa bí ẹ ti ṣe ń gbọ́ràn nítorí ẹni tí ó bá ní ni a ó tún fún sí i ṣùgbọ́n lọ́wọ́ ẹni tí kò bá ní ni a ó ti gba ìwọ̀nba tí ó rò pé òun ní. ìyá jésù àti àwọn arákùnrin rẹ̀ lọ sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n wọn kò lè dé ibi tí ó wà nítorí ọ̀pọ̀ ènìyàn àwọn ènìyàn bá sọ fún un pé ìyá rẹ àti àwọn arákùnrin rẹ dúró lóde wọ́n fẹ́ fi ojú kàn ọ́. ṣùgbọ́n jésù wí fún gbogbo wọn pé. ìyá mi àti àwọn arákùnrin mi ni àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ń ṣe é. ní ọjọ́ kan jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ inú ọkọ̀ ojú omi kan ó sọ fún wọn pé. ẹ jẹ́ kí a kọjá lọ sí òdì kejì òkun. ni wọ́n bá lọ bí wọ́n ti ń wakọ̀ lọ jésù bá sùn lọ sílé káwá bẹ̀rẹ̀ lójú òkun omi bẹ̀rẹ̀ sí ya wọ inú ọkọ̀ ẹ̀mí wọn sì wà nínú ewu ni wọ́n bá lọ jí Jésù wọ́n ní ọ̀gá ọ̀gá ọkọ̀ máa ń rí i lọ ni Jésù bá dìde ó bá afẹ́fẹ́ àti ìgbì omi wí ní ìjì bá rọlẹ̀ gbogbo nǹkan bá dákẹ́ jẹ́ ó bá bi wọ́n pé. ìgbàgbọ́ yín dà. pẹ̀lú ìbẹ̀rù àti ìyanu wọ́n bẹ̀rẹ̀ sí bá ara wọn sọ pé ta nìyí ó pàṣẹ fún afẹ́fẹ́ àti ìgbì omi wọ́n sì ń gbọ́ràn sí i lẹ́nu. wọ́n gúnlẹ̀ sí ilẹ̀ àwọn ará gérásẹ́nì tí ó wà ní òdìkejì òkun tí ó dojúkọ ilẹ̀ gálílì bí ó ti bọ́ sí èbúté ọkùnrin kan tí ó ní ẹ̀mí èṣù jáde láti inú ìlú wá pàdé rẹ̀ ó ti pẹ́ tí ó ti fi aṣọ kanra gbẹ̀yìn kò sì lè gbé inú ilé mọ́ àfi ní itẹ́ òkú nígbà tí ó rí jésù ó kígbe ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó kébòsí pé kí ni ó pa èmi àti ìwọ jésù ọmọ ọlọ́run ọ̀gá ògo mo bẹ̀ ọ́ má dà mí lóró. nítorí jésù ti pàṣẹ fún ẹ̀mí àìmọ́ náà láti jáde kúrò nínú ọkùnrin yìí nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní máa dé sí i wọ́n á fi ẹ̀wọ̀n dè é lọ́wọ́ wọ́n tún kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí i lẹ́sẹ̀ ṣùgbọ́n jíjà ni yóò já ohun tí wọ́n fi dè é ni yóò bá sá lọ sínú aṣálẹ̀ jésù bíi pé. kí ni orúkọ rẹ. ó ní. ẹgbàá gbèje nítorí àwọn ẹ̀mí èṣù tí ó wọ inú rẹ̀ pọ̀ àwọn ẹ̀mí èṣù yìí bá bẹ jésù pé kí ó má lé àwọn lọ sínú ọ̀gbun ẹ̀ nísàlẹ̀ agbo ẹlẹ́dẹ̀ kan wà níbẹ̀ tí ó ń jẹ lórí òkè àwọn ẹ̀mí náà bẹ̀ ẹ́ pé kí ó jẹ́ kí àwọn kó sí inú agbo ẹlẹ́dẹ̀ náà ó bá gbà fún wọn àwọn ẹ̀mí èṣù bá jáde kúrò nínú ọkùnrin tí à ń wí yìí wọ́n wọ inú àwọn ẹlẹ́dẹ̀ ni agbo ẹlẹ́dẹ̀ bá sáré láti gẹ̀rẹ́gẹ̀rẹ́ òkè lọ sí inú òkun wọ́n bá rì sómi nígbà tí àwọn tí ó ń tọ́jú agbo ẹlẹ́rẹ̀ rí ohun tí ó ṣẹlẹ̀ wọ́n bá sá kúrò níbẹ̀ wọ́n lọ ròyìn ní ìlú àti ní ìgbèríko àwọn ènìyàn bá jáde láti lọ wo ohun tí ó ṣẹlẹ̀ nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù wọ́n rí ọkùnrin tí àwọn ẹ̀mí èṣù jáde nínú rẹ̀ tí ó jókòó lẹ́bàá ẹsẹ̀ Jésù ó wọ aṣọ ojú rẹ̀ sì wálẹ̀ ẹ̀rù bà àwọn ènìyàn àwọn tí wọ́n bi ara ọkùnrin náà ti ṣe dá ròyìn ohun tí ó ṣẹlẹ̀ fún wọn gbogbo àwọn èèyàn agbègbè gérásẹ́nì bá bẹ jésù pé kí ó kúrò lọ́dọ̀ àwọn nítorí ẹ̀rù bà wọ́n púpọ̀ ó bá tún wọ inú ọkọ̀ ojú omi ó padà síbi tí ó ti wá ọkùnrin tí ẹ̀mí èṣù jáde nínú rẹ̀ bẹ jésù pé kí ó jẹ́ kí òun máa wà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n jésù kọ̀ fún ó ní. padà lọ sí ilé rẹ kí o lọ ròyìn ohun tí ọlọ́run ṣe fún ọ. ni ọkùnrin náà bá ń káàkiri gbogbo ìlú ó ń ròyìn ohun tí jésù ṣe fún un nígbà tí jésù padà dé àwọn ènìyàn fi tayọ̀tayọ̀ gbà á nítorí gbogbo wọn ti ń retí rẹ̀ ọkùnrin kan tí ó ń jẹ́ jáírù tí ó jẹ́ alákòóso ilé ìpàdé wá sọ́dọ̀ rẹ̀ ó wólẹ̀ níwájú jésù ó bẹ̀ẹ́ pé kí ó bá òun ká lọ sí ilé nítorí ọmọdébìnrin rẹ̀ kan ṣoṣo tí ó ní ń kú lọ ọmọ yìí tó ọmọ ọdún méjìlá bí jésù ti ń lọ àwọn ènìyàn ń bì lù ú níhìn lọ́hùn-ún obìnrin kan wà tí nǹkan oṣù rẹ̀ kọ̀ tí kò dá fún ọdún méjìlá ó ti ná gbogbo ohun tí ó ní fún àwọn oníṣègùn ṣùgbọ́n ẹnikẹ́ni kò lè wò ó sàn ó bá gba ẹ̀yìn wá ó fi ọwọ́ kan ìṣẹ́tí ẹ̀wù Jésù lẹ́sẹ̀kẹsẹ̀ ìsun ẹ̀jẹ̀ náà bá dá lára rẹ̀ Jésù ní. ta ni fọwọ́ kàn mí. nígbà tí gbogbo wọn sẹ́ Pétérù ní. ọ̀gá mélòó mélòó ni àwọn ènìyàn tí wọ́n ń fún ọ tí wọ́n ń tì ọ́ ṣùgbọ́n jésù tún tẹnu mọ́ pé. ẹnìkan fọwọ́ kàn mí sẹ́ẹ̀ nítorí mo mọ̀ pé agbára ti ara mi jáde. nígbà tí obìnrin náà rí i pé kò ṣeé fi pamọ́ ó bá jáde ó ń gbọ̀n ó kúnlẹ̀ níwájú jésù ó bá sọ ìdí tí òun ṣe fọwọ́ kàn án lójú gbogbo ènìyàn àti bí òun ṣe rí ìwòsàn lẹ́sẹ̀kẹsẹ̀ jésù wá wí fún un pé. ọmọbìnrin ìgbàgbọ́ rẹ ti mú ọ lára dá máa lọ ní àlàáfíà. bí ó ti ń sọ̀rọ̀ àwọn kan wá láti ọ̀dọ̀ alákòóso ilé ìpàdé wọ́n ní. ọ̀dọ́mọdébìnrin rẹ̀ ti kú má wulẹ̀ yọ olùkọ́ni lẹ́nu mọ́. ṣùgbọ́n nígbà tí jésù gbọ́ ó dá lóhùn pé. má bẹ̀rù ṣáà gbàgbọ́ ara ọmọ rẹ yóò dá. nígbà tí jésù dé ilé kò jẹ́ kí ẹnikẹ́ni wọlé àfi pétérù johannu àti jákọ́bù bàbá àti ìyá ọmọ náà gbogbo àwọn ènìyàn ń sunkún wọ́n ń dárò nítorí ọmọ náà ṣùgbọ́n Jésù ní. ẹ má sunkún mọ́ nítorí ọmọ náà kò kú ó ń sùn ni. níṣe ni wọ́n ń fi Jésù rẹ́rìn ẹlẹ́yà nítorí wọ́n mọ̀ pé ọmọ náà ti kú Jésù fa ọmọ náà lọ́wọ́ ó sọ fún un pé. ọmọ dìde. ẹ̀mí rẹ̀ bá padà sínú rẹ̀ ni ó bá dìde lẹ́sẹ̀kẹsẹ̀ Jésù bá sọ fún wọn pé kí wọ́n fún un ní oúnjẹ ẹnu ya àwọn òbí ọmọ náà ṣùgbọ́n ó kìlọ̀ fún wọn pé kí wọ́n má ṣe sọ ohun tí ó ṣẹlẹ̀ fún ẹnikẹ́ni. lúùkù orí kẹsàn-án jésù pe àwọn méjìlá jọ ó fún wọn ní agbára àti àṣẹ láti lé gbogbo ẹ̀mí èṣù jáde àti láti ṣe ìwòsàn oríṣiríṣi àìsàn ó rán wọn láti wàásù ìjọba ọlọ́run àti láti ṣe ìwòsàn ó sọ fún wọn pé. ẹ má ṣe mú nǹkan kan lọ́wọ́ lọ ìrìn àjò yìí ẹ má mú ọ̀pá lọ́wọ́ tàbí àpò báárà tàbí oúnjẹ tàbí owó tàbí àwọ̀tẹ́lẹ̀ méjì ilé tí ẹ bá wọ̀ sí níbẹ̀ ni kí ẹ máa gbé títí ẹ ò fi kúrò ní ìlú náà ibikíbi tí wọn kò bá ti gbà yín nígbà tí ẹ bá jáde kúrò nínú ìlú náà ẹ gbọ̀n eruku ẹsẹ̀ yín sílẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí sí wọn. àwọn ọmọ ẹ̀yìn bá ń lọ láti abúlé dé abúlé wọ́n ń wàásù ìyìn rere wọ́n sì ń ṣe ìwòsàn níbi gbogbo. nígbà tó yá Hẹ́rọ́dù baálẹ̀ gbọ́ nípa gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ó dààmú nítorí àwọn kan ń sọ pé Jòhánù ni ó jí dìde kúrò nínú òkú ṣùgbọ́n àwọn mìíràn ń sọ pé Èlíjà ni ó farahàn àwọn mìíràn ní ọ̀kan nínú àwọn wòlíì àtijọ́ ni ó tún padà ṣùgbọ́n Hẹ́rọ́dù ní. ní ti Jòhánù mo ti bẹ́ ẹ lórí ta wá ní òun tí mò ń gbọ́ gbogbo nǹkan wọ̀nyí nípa rẹ̀. Hẹ́rọ́dù bá ń wá ọ̀nà láti fojú kàn án àwọn àpọ́stélì tí Jésù rán níṣẹ́ padà wá sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n ròyìn gbogbo ohun tí wọ́n ti ṣe fún un ó bá rọra dá àwọn nìkan mú lọ sí ìlú kan tí ń jẹ́ Bethsaida ṣùgbọ́n àwọn ènìyàn mọ̀ ni wọ́n bá tẹ̀lé e. ó gbà wọ́n pẹ̀lú ayọ̀ ó bá bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ nípa ìjọba Ọlọ́run ó tún wo àwọn aláìsàn sàn nígbà tí ọjọ́ rọ̀ àwọn ọmọ ẹ̀yìn méjìlá sọ fún un pé. tú àwọn ènìyàn wọ̀nyí ká wọ́n lè lọ sí àwọn abúlé káàkiri àti àwọn ìletò láti wọ̀ sí àti láti wọ́ oúnjẹ nítorí aṣálẹ̀ ní ibi tí a wà yìí. ṣùgbọ́n jésù sọ fún wọn pé. ẹ̀yin ni kí ẹ fún wọn ní oúnjẹ. wọ́n dáhùn pé. a kò ní oúnjẹ púpọ̀ àfi búrẹ́dì márùn-ún àti ẹja méjì ṣé kí àwa fúnra wa lọ ra oúnjẹ fún gbogbo àwọn ènìyàn wọ̀nyí ni. àwọn ọkùnrin nínú wọn tó bíi ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ó bá sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ jẹ́ kí wọ́n jókòó ní ọ̀wọ̀ọ̀wọ̀ bíi àràádọ́ta. wọ́n bá ṣe bí ó ti wí wọ́n fi gbogbo wọn jókòó jésù bá mú búrẹ́dì márùn-ún yìí àti ẹja méjì ó gbé ojú sókè ọ̀run ó gbàdúrà sí i ó pín wọn sí wẹ́wẹ́ ó bá fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n fún àwọn ènìyàn gbogbo àwọn ènìyàn jẹ wọ́n yó wọ́n kó àjẹkùjọ, ó sì kún apẹ̀rẹ̀ méjìlá ní ọjọ́ kan nígbà tí jésù nìkan ń dá gbàdúrà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ ó bi wọ́n pé. ta ni àwọn ènìyàn rò pé mo jẹ́. wọ́n dáhùn pé. àwọn kan ní Jòhánù olùtẹ̀bọmi ní ọ ṣùgbọ́n àwọn mìíràn ní Èlíjà ní ọ. àwọn mìíràn tún sọ pé ọ̀kan nínú àwọn wòlíì àtijọ́ ni ó jí dìde. ó wáá bi wọ́n pé. ẹ̀yin ń kọ́ ta ni ẹ rò pé mo jẹ́. pétérù dáhùn pé. mèsáyà ọlọ́run ni ọ. jésù wá kìlọ̀ fún wọn kí wọ́n má sọ fún ẹnikẹ́ni ó ní. dandan ni kí ọmọ ènìyàn jìyà púpọ̀ kí àwọn àgbà àti àwọn olórí àlùfáà àti àwọn amòfin kọ̀ ọ́ kí wọ́n sì pa á ṣùgbọ́n a ò jí i dìde ní ọjọ́ kẹta. ó bá sọ fún gbogbo àwọn ènìyàn pé. bí ẹnikẹ́ni bá fẹ́ máa tẹ̀lé mi ó ní láti ṣe ara rẹ̀ kí ó gbé àgbélébù rẹ̀ lójoojúmọ́ kí ó wá máa tọ̀ mí lẹ́yìn nítorí pé ẹnikẹ́ni tí ó bá fẹ́ gba ẹ̀mí rẹ̀ là yóò pàdánù rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá pàdánù ẹ̀mí rẹ̀ nítorí mi òun ni yóò gba ẹ̀mí rẹ̀ là nítorí àǹfààní wo ni ó jẹ́ fún ẹnikẹ́ni tí ó bá jèrè gbogbo ayé ṣùgbọ́n tí ó pàdánù ẹ̀mí ara rẹ̀ nítorí ẹnikẹ́ni tí ó bá tijú mi àti àwọn ọ̀rọ̀ mi òun ni ọmọ ènìyàn yóò tijú nígbà tí ó bá dé nínú ògo rẹ̀ àti ògo bàbá rẹ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì mímọ́ ṣùgbọ́n mo sọ fún yín dájúdájú àwọn mìíràn wà nínú àwọn tí ó dúró níhìn-ín tí wọn kò ní kú títí wọn ò fi rí ìjọba ọlọ́run. ó tó bí ọjọ́ mẹ́jọ lẹ́yìn tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ jésù mú pétérù johannu àti jákọ́bù lọ sí orí òkè kan láti gbàdúrà bí ó ti ń gbàdúrà ìwò ojú rẹ̀ yí padà aṣọ rẹ̀ wá funfun bí ẹ̀gbọ̀n òwú àwọn ọkùnrin méjì kan yọ lójijì wọ́n ń bá a sọ̀rọ̀ àwọn ni mòósè àti èlíjà wọ́n farahàn nínú ògo wọ́n ń bá a sọ̀rọ̀ nípa irú ikú tí yóò kú láìpẹ́ ní Jerúsálẹ́mù ṣùgbọ́n oorun ti ń kun Pétérù àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ nígbà tí wọ́n tají wọ́n rí ògo rẹ̀ àti àwọn ọkùnrin méjì tí wọ́n dúró tì í bí àwọn méjì yìí ti ń kúrò lọ́dọ̀ Jésù Pétérù sọ fún un pé. ọ̀gá ìbá tí a bá lè máa wà níhìn-ín jẹ́ kí a pa àgọ́ mẹ́ta ọ̀kan fún ọ ọ̀kan fún Mósè àti ọ̀kan fún Èlíjà. ó sọ èyí nítorí kò mọ ohun tí ìbá bí ó ti ń sọ̀rọ̀ yìí ìkùùkù bá sì jìbò wọ́n ẹ̀rù bà pétérù àti johanu àti jákọ́bù nígbà tí mósè àti èlíjà wọ inú ìkùùkù náà ohùn kan ti inú ìkùùkù náà wá ó ní. èyí ni àyànfẹ́ ọmọ mi ẹ máa gbọ́ tirẹ̀. bí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yìí jésù nìkan ni wọ́n rí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá pa ẹnu mọ́ wọn kò sọ ohun tí wọ́n gbọ́ àti ohun tí wọ́n rí ní àkókò náà fún ẹnikẹ́ni ní ọjọ́ kejì lẹ́yìn tí wọ́n sọ̀kalẹ̀ láti orí òkè ọ̀pọ̀ ènìyàn wá pàdé rẹ̀ ọkùnrin kan nínú àwùjọ kígbe pé. olùkọ́ni mo bẹ̀ ọ́ ṣàánú ọmọ mi nítorí òun nìkan ni mo bí ẹ̀mí kan a máa gbé e lójijì yóò kígbe tòò ara rẹ̀ ó le gbandi yóò bá máa yọ ìfófó lẹ́nu ni ẹ̀mí yìí yóò bá gbé e ṣánlẹ̀ kò sì ní tètè fi í sílẹ̀ mo bẹ àwọn ọmọ ẹ̀yìn rẹ pé kí wọ́n lé e jáde ṣùgbọ́n wọn kò lè ṣe é. Jésù dáhùn pé ẹ̀yin ìran oníbàjẹ́ àti aláìgbàgbọ́ yìí wọ́n ti wà pẹ̀lú yín pẹ́ tó wọ́n ti faradà á fún yín tó mú ọmọ rẹ wá sí yìnyín. bí ó ti mú bọ̀ ẹ̀mí èṣù bá gbé e sánlẹ̀ wárápá bá mú un Jésù bá bá ẹ̀mí èṣù náà wí ó wo ọmọ náà sàn ó bá fà á lé bàbá rẹ̀ lọ́wọ́ ẹnu ya gbogbo ènìyàn sí iṣẹ́ ńlá Ọlọ́run bí ẹnu ti ń ya gbogbo ènìyàn sí gbogbo ohun tí Jésù ṣe ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ jẹ́ kí àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ̀nyí létí ó fẹ́rẹ̀ tó àkókò tí a ó fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn lọ́wọ́. ṣùgbọ́n gbólóhùn yìí kò yé wọn nítorí a ti fi ìtumọ̀ rẹ̀ pamọ́ fún wọn kí wọ́n bàa yé wọn ẹ̀rù sì ń bà wọ́n láti bí nípa ọ̀rọ̀ yìí àríyànjiyàn kan bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ ẹ̀yìn Jésù lórí pé ta ló ṣe pàtàkì jùlọ láàrin wọn. Jésù mọ ohun tí wọ́n ń rò lọ́kàn. Ó bá mú ọmọdé kan, ó gbé e dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ó wí fún wọn pé. Ẹnikẹ́ni tí ó bá gba ọmọdé yìí ní orúkọ mi, èmi ni ó gbà. Ẹnikẹ́ni tí ó bá sì gbà mí, gba ẹni tí ó fi iṣẹ́ rán mi. Nítorí ẹni tí ó kéré jùlọ nínú yín, òun ló jẹ́ ènìyàn pàtàkì jùlọ. Jòhánù sọ fún un pé ọ̀gá a rí ẹnìkan tí ń fi orúkọ rẹ lé àwọn ẹ̀mí èṣù jáde a fẹ́ dá a lẹ́kùn nítorí kì í ṣe ara wa. ṣùgbọ́n jésù sọ fún un pé ẹ má dá a lẹ́kùn nítorí ẹni tí kò bá lòdì sí yín tiyín ní í ṣe. nígbà tí ó tó àkókò tí a ó gbé jésù lọ sókè ọ̀run ọkàn rẹ̀ mú un láti lọ sí jerúsálẹ́mù ó bá rán àwọn oníṣẹ́ síwájú rẹ̀ wọ́n bá wọ inú ìletò àwọn ará samaria kan láti ṣe ètò sílẹ̀ dé ṣùgbọ́n wọn kò gbà á nítorí ó hàn dájú pé ó ń lọ sí Jerúsálẹ́mù nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ Jákọ́bù àti Jòhánù rí i wọ́n ní. Olúwa ṣé o fẹ́ kí a pe iná láti ọ̀run kí ó jó wọn pa. ṣùgbọ́n Jésù yí padà ó bá wọn wí ni wọ́n bá lọ sí ìletò mìíràn bí wọ́n ti ń lọ lọ́nà ẹnìkan wá sọ́dọ̀ rẹ̀ ó ní. n ó máa bá ọ lọ sí ibikíbi tí o bá ń lọ. jésù dá a lóhùn pé. àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ní ihò àwọn ẹyẹ ojú ọ̀run sì ní ìtẹ́ ṣùgbọ́n ọmọ ènìyàn kò ní ibi tí yóò gbé orí rẹ̀ lé. ó bá sọ fún ẹlòmíràn pé. máa tẹ̀lé mi. ṣùgbọ́n onítọ̀hún dáhùn pé. alàgbà jẹ́ kí n kọ́ lọ sìnkú bàbá mi ná. ṣùgbọ́n jésù sọ fún un pé. jẹ́ kí àwọn òkú máa sin òkú ara wọn ìwọ ní tìrẹ wàá máa wàásù ìjọba ọlọ́run. ẹlòmíràn tún sọ fún un pé. n ó tẹ̀lé ọ olúwa ṣùgbọ́n jẹ́ kí n kọ́kọ́ lọ dágbére fún àwọn ará ilé mi. ṣùgbọ́n jésù sọ pé. kò sí ẹni tí ó bá ti dá ọwọ́ lé lílo ẹ̀rọ ìroko tí ó bá tún wo ẹ̀yìn tí ó yẹ fún ìjọba ọlọ́run. lúùkù orí kẹwàá lẹ́yìn èyí olúwa yan àwọn méjìléláàádọ́rin mìíràn ó rán wọn ní méjì méjì síwájú rẹ̀ lọ sí gbogbo ìlú àti ibi tí òun náà fẹ́ dé ó sọ fún wọn pé. àwọn nǹkan tí ó tó kórè pọ̀ nínú oko ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ kò pọ̀ tó nítorí náà ẹ bẹ̀ olúwa ìkórè kí ó rán àwọn alágbàṣe sí ibi ìkórè rẹ̀ ẹ máa lọ mo rán yín lọ bí àgùntàn sí àárín ìkookò ẹ má mú àpò owó lọ́wọ́ tàbí àpò báárà ẹ má wọ bàtà bẹ́ẹ̀ ni kí ẹ má kí ẹnikẹ́ni ní ọ̀nà ilékílé tí ẹ bá wọ̀ ẹ kọ́kọ́ wí pé àlàáfíà fún ilé yìí bí ọmọ àlàáfíà bá wà níbẹ̀ àlàáfíà yín yóò máa wà níbẹ̀ bí kò bá sí àlàáfíà yín yóò padà sọ́dọ̀ yín nínú ilé kan náà ni kí ẹ máa gbé ohun tí wọ́n bá gbé kalẹ̀ fún yín ni kí ẹ máa jẹ kí ẹ sì máa mu owó iṣẹ́ alágbàṣe sí i ẹ má máa lọ láti ilé dé ilé ìlúkìlú tí ẹ bá wọ̀ tí wọ́n bá gbà yín ẹ máa jẹ ohun tí wọ́n bá gbé kalẹ̀ níwájú yín ẹ máa wo àwọn aláìsàn sàn kí ẹ sọ fún wọn pé ìjọba ọlọ́run ti dé àrọ́wọ́tó yín ṣùgbọ́n ìlúkìlú tí ẹ bá wọ̀ tí wọ́n kò bá gbà yín ẹ jáde lọ sí títì ibẹ̀ kí ẹ sọ pé erùpẹ̀ tí ó lẹ̀ mọ́ wa lẹ́sẹ̀ nínú ìlú yín a gbọ̀n ọ́ kúrò kí ojú lè tì yín ṣùgbọ́n kí ẹ mọ èyí pé ìjọba ọlọ́run wà ní àrọ́wọ́tó yín mo sọ fún yín pé yóò sàn fún sódómù ní ọjọ́ ńlá náà jù fún ìlú náà lọ ó gbé kórasínì ó gbé bẹtisáídà nítorí bí ó bá jẹ́ pé ní tírè àti ní sídónì ni a ti ṣe àwọn iṣẹ́ ìyanu tí a ṣe láàrin yín ni wọn ìbá ti ronúpìwàdà tipẹ́tipẹ́ wọn ìbá jókòó nínú eérú pẹ̀lú aṣọ ọ̀fọ̀ yóò sọ fún Tírè àti fún Sídónì ní ọjọ́ ìdájọ́ jù fún yín lọ ìwọ Kapanamu o rò pé a ò gbé ọ ga dé ọ̀run ni rárá o ní ọ̀gbun jíjìn ni a ò sọ ọ́ sí ẹni tí ó bá gbọ́ ti yín ó gbọ́ tèmi ẹni tí ó bá kọ̀ yín èmi ni ó kọ̀ ẹni tí ó bá sì wá kọ̀ mí ó kọ̀ ẹni tí ó fi iṣẹ́ rán mi àwọn ọmọ ẹ̀yìn méjìléláàádọ́rin padà dé pẹ̀lú ayọ̀ wọ́n ní. olúwa àwọn ẹ̀mí èṣù pàápàá gbọ́ràn sí wa lẹ́nu ní orúkọ rẹ. ó bá sọ fún wọn pé. mo rí sátánì tí ó ti ọ̀run jábọ́ bí ìràwọ̀ mo fún yín ní àṣẹ láti tẹ ejò àti àkéékèé mọ́lẹ̀ mo tún fún yín ní àṣẹ lórí gbogbo agbára ọ̀tá kò sí ohunkóhun tí yóò pa yín lára ẹ má yọ̀ ní ti pé àwọn ẹ̀mí èṣù gbọ́ràn sí yín lẹ́nu ṣùgbọ́n ẹ máa yọ̀ nítorí a ti kọ orúkọ yín sí ọ̀run. ní àkókò náà jésù láyọ̀ nínú ẹ̀mí mímọ́ ó ní. mo dúpẹ́ lọ́wọ́ rẹ bàbá olúwa ọ̀run àti ayé nítorí o ti pa nǹkan wọ̀nyí mọ́ fún àwọn ọlọ́gbọ́n àti àwọn olóye ṣùgbọ́n o fi wọ́n han àwọn òpè bẹ́ẹ̀ ni bàbá nítorí bí ó ti tọ́ ní ojú rẹ ni bàbá mi ti fi ohun gbogbo lé mi lọ́wọ́ kò sí ẹni tí ó mọ ẹni tí ó ọmọ jẹ́ àfi bàbá kò sí ẹni tí ó mọ ẹni tí bàbá jẹ́ àfi ọmọ àtúnfi àwọn tí ọmọ bá fẹ́ fi bàbá hàn fún. jésù yí padà sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ níkọ̀kọ̀ ó ní. ẹ ṣe oríire tí ojú yín rí àwọn ohun tí ẹ rí nítorí mo sọ fún yín pé ọ̀pọ̀ àwọn wòlíì àti àwọn ọba ni wọ́n fẹ́ rí àwọn nǹkan tí ẹ rí ṣùgbọ́n tí wọn kò rí i wọ́n fẹ́ gbọ́ ohun tí ẹ gbọ́ ṣùgbọ́n wọn kò gbọ́. amòfin kan wá ó fi ìbéèrè yìí wá jésù lẹ́nu wò ó ní. olùkọ́ni kí ni kí n ṣe kí n lè jogún ìyè àìnípẹ̀kun. jésù bí i pé. kí ni ó wà ní àkọsílẹ̀ nínú òfin báwo ni o ti túmọ̀ rẹ̀. ó dáhùn pé. kí ìwọ fẹ́ràn olúwa ọlọ́run rẹ pẹ̀lú gbogbo ọkàn rẹ àti pẹ̀lú gbogbo ẹ̀mí rẹ àti pẹ̀lú gbogbo agbára rẹ àti pẹ̀lú gbogbo òye rẹ sì fẹ́ràn ọmọnìkejì rẹ bí ara rẹ. jésù sọ fún un pé ó wíire máa ṣe bẹ́ẹ̀ ìwọ yóò sì yè. ṣùgbọ́n amòfin náà fẹ́ wé ara rẹ̀ mọ́ ó wá bi jésù pé. ta ni ọmọnìkejì mi. jésù bá dá a lóhùn pé. ọkùnrin kan ti jerusalem lọ sí jericho ni ó bá bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà wọ́n gba aṣọ lára rẹ̀ wọ́n lù ú wọ́n bá fi í sílẹ̀ nígbà tí ó fẹ́rẹ̀ kú tán àlùfáà kan tí ó ń bọ̀ ṣe kòńgẹ́ rẹ̀ ní ọ̀nà ṣùgbọ́n nígbà tí ó rí i ó gba òdìkejì kọjá lọ bákan náà ni ọmọ léèfì kan nígbà tí òun náà dé ibẹ̀ tí ó rí i ó gba òdìkejì kọjá lọ ṣùgbọ́n ará samaria kan tí ó ń gba ọ̀nà yìí kọjá lọ dé ọ̀dọ̀ ọkùnrin náà nígbà tí ó rí i àánú ṣe é ó bá lọ sọ́dọ̀ rẹ̀ ó fi òróró àti ọtí wáìnì sí ojú ọgbẹ́ rẹ̀ ó sì fi aṣọ wé e ó gbé ọkùnrin náà ka orí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ tí ó gùn ó gbé e lọ sí ilé èrò níbi tí ó ti ṣe ìtọ́jú rẹ̀ nígbà tí ó di ọjọ́ kejì ó yọ owó fàdákà méjì jáde ó fún olùtọ́jú ilé èrò ó ní ṣe ìtọ́jú ọkùnrin yìí ohun tí o bá ná lé e lórí n ó san án fún ọ nígbà tí mo bá padà dé nínú àwọn mẹ́ta yìí ta ni o rò pé ó jẹ́ ọmọnìkejì ẹni tí ó bọ́ sọ́wọ́ àwọn ọlọ́ṣà. amòfin náà dáhùn pé. ẹni tí ó ṣàánú fún un ni. jésù sọ fún un pé. ìwọ náà lọ ṣe bẹ́ẹ̀ gan-an. bí wọ́n ti ń lọ nínú ìrìn àjò wọn jésù wọ inú abúlé kan obìnrin kan tí ń jẹ́ màtá bá gbà á lálejò màtá ní arábìnrin kan tí ó ń jẹ́ màríà màríà yìí jókòó lẹ́bàá ẹsẹ̀ jésù ó ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n màtá kò rojú nítorí aájò tí ó ń ṣe nípa oúnjẹ ni màtá bá wá ó ní. alàgbà arábìnrin mi fi èmi nìkan sílẹ̀ láti máa tọ́jú oúnjẹ ó sì dákẹ́ ó ń wò níran sọ fún un kí ó wá ràn mí lọ́wọ́. ṣùgbọ́n olúwa dá a lóhùn pé. màtá màtá ò ń ṣe àjò ó sì ń dààmú nípa ohun púpọ̀ ṣùgbọ́n ẹyọ nǹkan kan ni ó jẹ́ kòṣeémánì Màríà ti yan ipò tí ó dára tí a kò ní gbà kúrò lọ́wọ́ rẹ̀. Lúùkù orí kọkànlá nígbà kan Jésù wà níbì kan ó ń gbàdúrà nígbà tí ó parí ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ fún un pé. Olúwa kọ́ wa bí a ti gbàdúrà gẹ́gẹ́ bí Jòhánù ti kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. ó sọ fún wọn pé. nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ máa wí pé bàbá ọ̀wọ̀ ni orúkọ rẹ kí ìjọba rẹ dé máa fún wa ní oúnjẹ òòjọ́ wa lójoojúmọ́ dárí ẹ̀ṣẹ̀ wa jì wá nítorí àwa náà ń dáríjì gbogbo ẹni tí ó bá jẹ wá ní gbèsè má ṣe fà wá sínú ìdánwò. ó tún fi kún un fún wọn pé bí ẹnìkan nínú yín bá ní ọ̀rẹ́ kan tí ó wá lọ sọ́dọ̀ ọ̀rẹ́ yìí ní ọ̀gànjọ́ òru tí ó sọ fún un pé ọ̀rẹ́ mi yá mi ní búrẹ́dì mẹ́ta nítorí ọ̀rẹ́ mi kan ti ìrìn àjò dé bá mi n kò sì ní oúnjẹ tí n ó fún un kí ọ̀rẹ́ náà wá ti inú ilé dáhùn pé má yọ mí lẹ́nu mo ti ti ilẹ̀kùn àwọn ọmọ mi sì wà lórí ẹní pẹ̀lú mi n kò lè tún dìde kí n fún ọ ní nǹkan kan mọ́ mò ń sọ fún yín pé bí kò tilẹ̀ fẹ́ dìde kí ó fún ọ nítorí o jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ṣùgbọ́n nítorí tí o kò tijú láti wá kan ilẹ̀kùn mọ́ ọ lórí lóru yóò dìde yóò fún ọ ní ohun tí o nílò bákan náà mo sọ fún yín ẹ béèrè a ó fi fún yín ẹ wá kiri ẹ ó rí ẹ kanlẹ̀kùn a ó sì ṣí i fún yín nítorí gbogbo ẹni tí ó bá béèrè ni yóò rí gbà ẹni tí ó bá wá kiri yóò rí ẹni tí ó bá sì kan ilẹ̀kùn ni a ó ṣí i fún bàbá wo nínú yín ni ó jẹ́ fún ọmọ rẹ̀ ní ejò nígbà tí ọmọ bá béèrè ẹja tàbí bí ó bá béèrè ẹyin tí ó jẹ́ fún un ní àkekèé nítorí náà bí ẹ̀yin tí ẹ burú báyìí bá mọ bí a ti fún àwọn ọmọ yín ní ohun tí ó dára mélòó mélòó ni bàbá yín ọ̀run yóò fi ẹ̀mí mímọ́ fún àwọn tí ó bá béèrè lọ́wọ́ rẹ̀. ní ìgbà kan jésù ń lé ẹ̀mí èṣù kan tí ó yadi jáde nígbà tí ẹ̀mí èṣù náà ti jáde tán ọkùnrin odi náà sọ̀rọ̀ ẹnu wá yà àwọn ènìyàn ṣùgbọ́n àwọn kan nínú wọn ń sọ pé. agbára belisebulu olórí àwọn ẹ̀mí èṣù ni ó fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde. àwọn ẹlòmíràn ń dẹ́ wọ́n ń béèrè àmì ọ̀run láti ọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n jésù mọ èrò wọn ó sọ fún wọn pé. gbogbo ìjọba tí ó bá gbé ogun ti ara rẹ̀ yóò parun ilé tí ó bá dìde sí ara rẹ̀ yóò túká bí sátani bá gbé ogun ti ara rẹ̀ báwo ni ìjọba rẹ̀ ṣe lè dúró nítorí ẹ̀ ń sọ pé agbára bélísébúlù ni mo fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde bí ó bá jẹ́ agbára bélísébúlù ni èmi fi ń lé ẹ̀mí èṣù jáde agbára wo ni àwọn ọmọ yín fi ń lé wọn jáde ní ti èrò yín yìí àwọn ọmọ yín ni yóò ṣe onídàájọ́ yín ṣùgbọ́n bí ó bá jẹ́ ọwọ́ ọlọ́run ni mo fi ń lé ẹ̀mí èṣù jáde a jẹ́ pé ìjọba ọlọ́run ti dé bá yín nígbà tí ọkùnrin alágbára bá wà ní ìhámọ́ra tí ó ń ṣọ́ ilé rẹ̀ kò sí ohun tí ó lè ṣe dúkìá rẹ̀ ṣùgbọ́n nígbà tí ẹni tí ó lágbára jù ú lọ bá dé tí ó ṣẹ́gun rẹ̀ á gba ohun ìjà tí ó gbẹ́kẹ̀lé á sì pín dúkìá rẹ̀ tí ó jí kó ẹni tí kò bá sí lẹ́yìn mi olúwa rẹ̀ lòdì sí mi nì ẹni tí kò bá ti bá mi kó nǹkan jọ a jẹ́ pé títú ni ó ń tú wọn ká nígbà tí ẹ̀mí èṣù bá jáde kúrò nínú ẹnìkan a máa wá ilẹ̀ gbígbẹ kiri láti sinmi nígbà tí kò bá rí á ní wọn ò tún padà sí ilé mi níbi tí mo ti jáde kúrò nígbà tí ó bá dé ibẹ̀ tí ó rí i pé a ti gbá a sì ti ṣe é lọ́ṣọ̀ọ́ ẹ̀mí èṣù náà yóò bá lọ mú àwọn ẹ̀mí méje mìíràn wá tí wọ́n burú ju ohun alára lọ wọn ò bá wọ ibẹ̀ wọn ò máa gbébẹ̀ ìgbẹ̀yìn ẹni náà á wá burú ju ti àkọ́kọ́ lọ. bí jésù ń sọ ọ̀rọ̀ yìí obìnrin kan láàrin àwọn ènìyàn fọ̀hùn sókè pé. ẹni tí ó bí ọ tí ó wò ọ́ dàgbà náà ṣe oríire lọ́pọ̀lọpọ̀. ṣùgbọ́n ó dáhùn pé. èyí tí ó jù ni pé àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ń pa á mọ́ṣe oríire. nígbà tí ọ̀pọ̀ ènìyàn péjọ yí i ká ó bẹ̀rẹ̀ sí wípé. ìran burúkú ni ìran yìí ó ń wá àmì kò sí àmì kan tí a ò fún un àfi àmì Jónà nítorí bí Jónà ti di àmì fún àwọn ará Nínéfè bẹ́ẹ̀ gan ni ọmọ ènìyàn yóò jẹ́ àmì fún ìran yìí ayaba láti ilẹ̀ gúúsù yóò dìde dúró ní ọjọ́ ìdájọ́ láti kó ìran yìí lójú yóò sì dá wọn lẹ́bi nítorí ó wá láti òpin ilẹ̀ ayé láti gbọ́ ọ̀rọ̀ ọgbọ́n Sólómọ́nì ẹ wò ó ẹni tí ó ju Sólómọ́nì lọ wà níhìn-ín àwọn ènìyàn ní Néfè yóò dìde dúró ní ọjọ́ ìdájọ́ láti kó ìran yìí lójú wọn yóò sì dá wọn lẹ́bi nítorí wọ́n ronúpìwàdà nígbà tí Jónà wàásù fún wọn ẹ wò ó ẹni tí ó ju Jónà lọ wà níhìn-ín kò sí ẹni tí ó jẹ́ tan fìtílà tí ó jẹ́ fi pamọ́ tàbí kí ó fi igbá bò ó ńṣe ni yóò gbé ka orí ọ̀pá fìtílà kí àwọn tí ó bá ń wọlé lè ríran ojú ni ìmọ́lẹ̀ ara bí ojú rẹ bá ríran kedere gbogbo ara rẹ yóò ní ìmọ́lẹ̀ ṣùgbọ́n bí ojú rẹ kò bá ríran gbogbo ara rẹ ni yóò ṣókùnkùn nítorí náà kí ẹ ṣọ́ra kí ìmọ́lẹ̀ tí ó wà nínú yín má bàa jẹ́ òkùnkùn bí gbogbo ara rẹ bá ní ìmọ́lẹ̀ tí kò sí ibì kan tí ó ṣókùnkùn ńṣe ni yóò mọ́lẹ̀ bí ìgbà tí àtùpà bá tan ìmọ́lẹ̀ sí ọ lára nígbà tí jésù sọ ọ̀rọ̀ rẹ̀ tán farisí kan pè é pé kí ó wá jẹun nínú ilé rẹ̀ ó bá wọlé ó jókòó ẹnu ya farisí náà nígbà tí ó rí i pé jésù kò kọ́kọ́ wẹwọ́ kí ó tó bẹ̀rẹ̀ sí í jẹun olúwa wa sọ fún un pé. ẹ̀yin farisí a máa fọ òde kọ́ọ̀bù àti àwo oúnjẹ ṣùgbọ́n inú yín kún fún ìwà ipá àti nǹkan burúkú ẹ̀yin aṣiwèrè wọ̀nyí mo ṣe bí ẹni tí ó dá òde òun náà ni ó dá inú òun kan ni kí ẹ ṣe fi àwọn ohun tí ó wà nínú kọ́ọ̀bù àti àwo ṣe ìtọrẹ àánú bí ẹ bá ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan di mímọ́ fún yín ẹ gbé ẹ̀yin Farisí nítorí ẹ̀ ń ṣe ìdámẹ́wàá lórí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ gbúre àti oríṣiríṣi ewébẹ̀ nígbà tí ẹ kò ka ìdájọ́ òdodo àti ìfẹ́ Ọlọ́run sí àwọn ohun tí ẹ kò kà sí wọ̀nyí ni ó yẹ kí ẹ ṣe láì gbàgbé àwọn nǹkan yòókù náà ẹ gbé ẹ̀yin Farisí nítorí ẹ fẹ́ràn ìjókòó iwájú nínú ilé ìpàdé ẹ tún fẹ́ràn kí ènìyàn máa kí yín láàrin ọjà ẹ gbé nítorí ẹ dàbí ìbòjì tí kò ní àmì tí àwọn ènìyàn ń rìn lórí wọn tí wọn kò mọ̀. ọ̀kan nínú àwọn òfin sọ fún un pé olùkọ́ni nígbà tí òun sọ̀rọ̀ báyìí òun fi àbùkù kan àwa náà jésù dá lóhùn pé. ẹ̀yin amòfin náà gbé nítorí ẹ̀ ń di ẹrù barakata barakata lé ènìyàn lórí nígbà tí ẹ̀yin fúnra yín kò jẹ́ fi ọwọ́ yín kan ẹrù kan ẹ gbé nítorí ẹ̀ ń kọ́ ibojì àwọn wòlíì bẹ́ẹ̀ sì ni àwọn bàbá yín ni wọ́n pa wọ́n ṣíṣe tí ẹ ṣe bẹ́ẹ̀ fi yín hàn bí ẹlẹ́rìí pé ẹ lóhùn sí ìwà àwọn bàbá yín wọ́n pa àwọn wòlíì ẹ̀yin wá ṣe ibojì sí ojú orí wọn. ìdí nìyí tí ọgbọ́n Ọlọ́run ṣe wípé wọn ò rán àwọn wòlíì àti àwọn òjíṣẹ́ sí yín ẹ ò pa nínú wọn ẹ ò ṣe inúnibíni sí àwọn mìíràn nítorí náà ìran yìí ni yóò dáhùn fún ẹ̀jẹ̀ gbogbo àwọn wòlíì tí a ta sílẹ̀ láti ìpìlẹ̀ ayé ohun tí ó ṣẹ̀ lórí Ábélì títí dé orí Sakaraya ti a pa láàrin ibi pẹpẹ ìrúbọ àti ilé ìrúbọ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ìran yìí ni yóò dáhùn fún ẹ̀jẹ̀ gbogbo wọn ẹ gbé ẹ̀yin amòfin ẹ mú kọ́kọ́rọ́ ìmọ̀ lọ́wọ́ ẹ̀yin fúnra yín kò wọlé ẹ tún dá àwọn tí ó fẹ́ wọlé dúró. nígbà tí jésù jáde kúrò nínú ilé àwọn amòfin àti àwọn farisí takò ó wọ́n ń bí léèrè ọ̀rọ̀ púpọ̀ wọ́n ń dẹ́ kí wọ́n lè ká ọ̀rọ̀ mọ́ lẹ́nu. lúùkù orí kejìlá ní àkókò yìí ogunlọ́gọ̀ ènìyàn péjọ wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n fi tẹ ara wọn mọ́lẹ̀ jésù kọ́ bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ náà ó ní. ẹ ṣọ́ ara yín nípa ìwúkàrà àwọn farisí àwọn alágàbàgebè ṣùgbọ́n kò sí ohun kan tí a fi aṣọ bò tí a kò ní sí aṣọ lórí rẹ̀ kò sì sí ohun àṣírí tí ènìyàn kò ní mọ̀ kí ẹ mọ̀ pé ohunkóhun tí ẹ sọ ní ìkọ̀kọ̀ a ò gbọ́ nípa rẹ̀ ní gbangba ohun tí ẹ bá sọ nínú yàrá lórí òrùlé ni a ó ti pariwo rẹ̀ mo ń sọ fún yín ẹ̀yin ọ̀rẹ́ mi pé kí ẹ má bẹ̀rù àwọn tí wọ́n lè pa ara tí kò tún sí ohun tí wọ́n lè ṣe mọ́ lẹ́yìn rẹ̀ n ó fi ẹni tí ẹ bá bẹ̀rù hàn yín ẹ bẹ̀rù ẹni tí ó jẹ́ pé nígbà tí ó bá pa ara tán ó ní àṣẹ láti tún sọ ènìyàn sínú ọ̀run àpáàdì mo sọ fún yín ẹ bẹ̀rù olúwa rẹ̀ mo ṣe bí kọ́bọ̀ méjì ni wọ́n ń ta ológoṣẹ́ márùn-ún síbẹ̀ kò sí ọ̀kan nínú wọn tí ọlọ́run fi ojú fò dá àníṣẹ́ gbogbo irun orí yín ni ó níye ẹ má bẹ̀rù ẹ lórí púpọ̀ ju ológoṣẹ́ lọ mo sọ fún yín gbogbo ẹni tí ó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn ọmọ ènìyàn yóò jẹ́wọ́ rẹ̀ níwájú àwọn áńgẹ́lì ọlọ́run ṣùgbọ́n ẹni tí ó bá sẹ́ níwájú ènìyàn ni a ó sẹ́ níwájú àwọn áńgẹ́lì ọlọ́run ẹnikẹ́ni tí ó bá sọ ọ̀rọ̀ kan lòdì sí ọmọ ènìyàn a ò dáríjì í ṣùgbọ́n ẹni tí ó bá sọ̀rọ̀ àfojúdi sí ẹ̀mí mímọ́ a kò ní dáríjì í nígbà tí wọ́n bá mú yín lọ sínú ilé ìpàdé àti síwájú àwọn ìjòyè àti àwọn aláṣẹ ẹ má ṣe dààmú nípa bí ẹ ó ti ṣe wí àwíjàre tàbí pé kí ni ẹ ó sọ nítorí ẹ̀mí mọ́ yóò kọ́ yín ní ohun tí ó yẹ kí ẹ sọ ní àkókò náà. ẹnìkan nínú àwọn ènìyàn sọ fún un pé. olùkọ́ni sọ fún arákùnrin mi kí ó fún mi ní ogún tí ó kàn mí. jésù dá a lóhùn pé. arákùnrin ta ni ó yàn mí ní onídàájọ́ tàbí ẹni tí ń pín ogún kiri. jésù wá sọ fún àwọn ènìyàn pé. ẹ ṣọ́ra ẹ ta kété sí ojú kòkòrò ní oríṣiríṣi ọ̀nà nítorí ọ̀pọ̀ dúkìá nìkan kọ́ ní sọ ní di ènìyàn. jésù bá pa òwe kan fún wọn ó ní. ọkùnrin ọlọ́rọ̀ kan wà tí ìkórè oko rẹ̀ pọ̀ púpọ̀ ó wá ń rò nínú ọkàn rẹ̀ pé kí ni n bá ṣe o nítorí n kò rí ibi kó ìkórè oko mi pamọ́ sí ó ní mo mọ ohun tí wọ́n ṣe ńṣe ni wọ́n wò àwọn abà mi wọ́n wàá kó àwọn ńláńlá mìíràn níbẹ̀ ni wọ́n kó àgbàdo mi sí àti àwọn ìkórè yòókù wọ́n wàá sọ fún ọkàn mi pé ọkàn mi o ní ọ̀pọ̀ ire oko tí ó wà ní ìpamọ́ fún ọdún púpọ̀ ìdẹ̀ra dé máa jẹ máa mu. máa gbádùn ṣùgbọ́n ọlọ́run wí fún un pé ìwọ aṣiwèrè yìí ní alẹ́ yìí ni a ó gba ẹ̀mí rẹ padà lọ́wọ́ rẹ ta ni yóò wá jogún gbogbo ohun tí ó kójọ wọ̀nyí bẹ́ẹ̀ ni yóò rí fún ẹni tí ó tó ìṣòro àjọ fún ara rẹ̀ tí kò ní ọrọ̀ lọ́dọ̀ ọlọ́run. jésù bá sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. nítorí èyí ni mo ṣe sọ fún yín pé kí ẹ má máa páyà nípa ẹ̀mí yín pé kí ni ẹ ó jẹ tàbí pé kí ni ẹ ó fi bora nítorí ẹ̀mí ṣe pàtàkì ju oúnjẹ lọ ara sì ṣe pàtàkì ju aṣọ lọ ẹ ṣe àkíyèsí àwọn ẹyẹ wọn kì í fúrúgbìn bẹ́ẹ̀ ni wọn kì í kórè wọn kò ní ilé tí wọ́n ń kó nǹkan pamọ́ sí bẹ́ẹ̀ ni wọn kò ní abà síbẹ̀ Ọlọ́run ń bọ́ wọn mélòó mélòó ni ẹ fi sàn ju àwọn ẹyẹ lọ ta ni nínú yín tí ó lè páyà títí débi pé yóò fi ẹsẹ̀ bàtà kan kún gíga rẹ̀ nítorí náà bí ẹ kò bá lè ṣe ohun tí ó kéré jùlọ kí ló dé tí ẹ fi ń páyà nípa àwọn nǹkan yòókù ẹ ṣe àkíyèsí àwọn òdòdó inú igbó bí wọ́n ti ń dàgbà wọn kì í ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọn kì í ràn wú ṣùgbọ́n mo sọ fún yín pé Sólómọ́nì pàápàá nínú ọlá rẹ̀ kò wọ aṣọ tí ó dára tó wọn bí Ọlọ́run bá wọ koríko ìgbẹ́ láṣọ báyìí koríko tí yóò wà lónìí tí a ò fi dáná lọ́la mélòó mélòó ni yóò fi aṣọ wọ̀ yín ẹ̀yin onígbàgbọ́ kékeré yìí nítorí náà ẹ̀yin ẹ má máa páyà kiri nítorí ohun tí ẹ ó jẹ nítorí pé irú nǹkan báwọn yìí ni àwọn aláìgbàgbọ́ ayé yìí ń dààmú kiri sí bàbá yín ṣàmọ̀ pé ẹ nílò wọn ṣùgbọ́n kí ẹ máa kọ́kọ́ wá ìjọba rẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ni yóò fún yín pẹ̀lú ẹ má bẹ̀rù mọ́ agbo kékeré nítorí dídùn inú bàbá yín ni láti fún yín ní ìjọba rẹ̀ ẹ ta àwọn ohun tí ẹ ní kí ẹ fi ṣe ìtọrẹ àánú ẹ dá àpò fún ara yín tí kò ní gbó láéláé ẹ tò ìṣúra tí ó dájú jọ sí ọ̀run níbi tí olè kò lè súnmọ́ tí kòkòrò kò sì lè bà nǹkan jẹ́ nítorí níbi tí ìṣúra yín bá wà níbẹ̀ ni ọkàn yín náà yóò wà ẹ wà ní ìmúrasílẹ̀ kí ẹ di ara yín ní àmùrè kí àtùpà yín wà ní títàn kí ẹ dàbí àwọn tí ó ń retí olúwa wọn láti padà ti ibi ìgbéyàwó dé nígbà tí ó bá dé tí ó bá kan lẹ̀kùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọn yóò ṣí ilẹ̀kùn fún un àwọn ẹrú tí olúwa wọn bá dé tí ó bá wọn tí wọ́n ń ṣọ́nà ṣe oríire mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé yóò dé ara rẹ̀ ní àmùrè yóò fi wọ́n jókòó lórí tábìlì yóò wá gbé oúnjẹ ka iwájú wọn bí ó bá dé ní ọ̀gànjọ́ tàbí ní àkókò ìdájí tí ó bá wọn bẹ́ẹ̀ wọ́n ṣe oríire kí ẹ mọ èyí pé bí ó bá jẹ́ pé baálé ilé mọ àkókò tí olè yóò dé kò ní fi ilé rẹ̀ sílẹ̀ kí ó lè kó o ẹ̀yin náà ẹ wà ní ìmúrasílẹ̀ nítorí ní àkókò tí ẹ kò nírètí ni ọmọ ènìyàn yóò dé. pétérù wá bi jésù pé. olúwa àwa ni ó pa òwe yìí fún tàbí fún gbogbo ènìyàn olúwa sọ pé. ta ni olóòótọ́ àti ọlọ́gbọ́n ọmọ ọ̀dọ̀ ẹni tí olúwa rẹ̀ fi ṣe olórí àwọn ìránṣẹ́ ilé rẹ̀ pé kí ó máa fún wọn ní oúnjẹ lásìkò ọmọ ọ̀dọ̀ náà ṣe oríire tí olúwa rẹ̀ bá bá a tí ó ń ṣe bí wọ́n ti rán an nígbà tí ó bá dé mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé olúwa rẹ̀ yóò fi ṣe ọ̀gá lórí gbogbo nǹkan tí ó ní ṣùgbọ́n bí ọmọ ọ̀dọ̀ náà bá rò ní ọkàn rẹ̀ pé yóò pẹ́ kí olúwa mi tó dé tí ó wá bẹ̀rẹ̀ sí í lu àwọn ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin tí ó ń jẹ tí ó ń mu tí ó tún mutí yó ní ọjọ́ tí ọmọ ọ̀dọ̀ náà kò retí àti ní àkókò tí kò rò tẹ́lẹ̀ ni olúwa rẹ̀ yóò dé yóò kùn ún wẹ́lẹ́wẹ́lẹ́ yóò sì fún un ní ìpín pẹ̀lú àwọn aláìṣòótọ́ ọmọ ọ̀dọ̀ tí ó bá mọ ohun tí olúwa rẹ̀ fẹ́ ṣùgbọ́n tí kò múra sílẹ̀ tí kò sì ṣe ìfẹ́ olúwa rẹ̀ yóò jìyà púpọ̀ ṣùgbọ́n èyí tí kò bá mọ̀ tí ó bá tilẹ̀ ṣe ohun tí ó fi yẹ kí ó jìyà ìyà díẹ̀ ni yóò jẹ nítorí ẹni tí a bá fún ní nǹkan púpọ̀ nǹkan púpọ̀ ni a ó retí láti ọ̀dọ̀ rẹ̀ ẹni tí a bá sì fi nǹkan púpọ̀ ṣọ́ nǹkan púpọ̀ ni a ó lọ́wọ́ rẹ̀ iná ni mo wá sọ sí ayé ìbá ti dùn tó bí ó bá bẹ̀rẹ̀ sí í jó ìṣẹ̀lẹ̀ burúkú kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí mi ara mi kò lè balẹ̀ títí yóò fi kọjá ẹ má ṣe rò pé àlàáfíà ni mo mú wá sí ayé bẹ́ẹ̀ kọ́ ará mo sọ fún yín ìyapa ni mo mú wá láti ìgbà yìí ẹni márùn-ún yóò wà nínú ilé kan àwọn mẹ́ta yóò lòdì sí àwọn méjì àwọn méjì yóò lòdì sí àwọn mẹ́ta bàbá yóò lòdì sí ọmọ ọmọ yóò lòdì sí bàbá ìyá yóò lòdì sí ọmọ rẹ̀ obìnrin ọmọbìnrin yóò lòdì sí ìyá rẹ̀ ìyá ọkọ yóò lòdì sí ìyàwó ilé ìyàwó ilé yóò lòdì sí ìyàkọ rẹ̀. jésù tún sọ fún àwọn ènìyàn pé. nígbà tí ẹ bá rí i tí òjò sú ní ìwọ̀ oòrùn ẹ ó sọ pé òjò yóò rọ̀ bẹ́ẹ̀ ni yóò sì rí bí atẹ́gùn bá fẹ́ wá láti gúúsù ẹ máa ń sọ pé ooru yóò mú bẹ́ẹ̀ ni yóò sì rí ẹ̀yin alágàbàgebè ẹ mọ àmì ilẹ̀ àti ti ojú sánmọ̀ ṣùgbọ́n ẹ kò mọ àmì àkókò yìí kí ló dé tí ẹ̀yin fúnra yín kò fi lè mọ ohun tí ó tọ̀nà bí o bá bá ẹni tí ó pè ọ́ lẹ́jọ́ lọ sí kóòtù gbìyànjú láti yanjú ọ̀rọ̀ náà pẹ̀lú rẹ̀ bí ẹ ti ń lọ lọ́nà bí bẹ́ẹ̀ kọ́ ó lè fà ọ́ lé adájọ́ lọ́wọ́ adájọ́ yóò bá fi ọ́ lé ọlọ́pàá lọ́wọ́ ni ọlọ́pàá yóò bá tì ọ́ mọ́lé mo fẹ́ kí o mọ̀ pé o kò ní jáde kúrò níbẹ̀ títí ó fi san gbogbo gbèsè tí o jẹ láì kù kọ́bọ̀ lúùkù orí kẹtàlá. ní àkókò náà gan àwọn kan sọ fún un nípa àwọn ará gálílì kan tí pílátù pa bí wọ́n ti ń rúbọ lọ́wọ́ jésù sọ fún wọn pé. ẹ rò pé àwọn ará gálílì wọ̀nyí jẹ́ ẹlẹ́ṣẹ̀ ju gbogbo ará gálílì yòókù lọ ni tí wọ́n fi jẹ irú ìyà yìí rárá o mo ń sọ fún yín pé bí ẹ kò bá ronúpìwàdà gbogbo yín ni ẹ ó ṣègbé bákan náà tàbí àwọn méjìdínlógún ti ilé ìṣọ́ gíga ní súlámù wólù tí ó pa wọ́n ṣé ẹ rò pé wọ́n burú ju gbogbo àwọn ènìyàn yòókù tí ó ń gbé Jerúsálẹ́mù lọ ni rárá o mo sọ fún yín pé bí ẹ kò bá ronúpìwàdà gbogbo yín ni ó ṣègbé bákan náà. ó wáá pa òwe yìí fún wọn ó ní. ẹnìkan gbin igi ọ̀pọ̀tọ́ sínú ọgbà rẹ̀ ó dé ó ń wá èso lórí rẹ̀ ṣùgbọ́n kò rí ó wáá sọ fún olùtọ́jú ọgbà pé ṣé o rí i ó di ọdún mẹ́ta tí mo ti ń wá èso lórí igi ọ̀pọ̀tọ́ yìí tí n kò rí gé e lulẹ̀ kí ló dé tí yóò kàn máa gbilẹ̀ lásán ṣùgbọ́n olùtọ́jú ọgbà dá a lóhùn pé alàgbà fi í sílẹ̀ ní ọdún yìí kí n walẹ̀ yí i ká kí n bu ilẹ̀ dú sí i bí ó bá so èso ní ọdún tí ń bọ̀ ó dára bí kò bá so èso gé e. Jésù ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ nínú ilé ìpàdé kan ní ọjọ́ ìsinmi. obìnrin kan wà tí ó ní irú ẹ̀mí èṣù kan tí ó sọ ọ́ di aláìlera fún ọdún méjìdínlógún ẹ̀yìn rẹ̀ tẹ̀ kò lè nàró dáradára nígbà tí jésù rí i ó pè é ó sọ fún un pé. obìnrin yìí a wọ̀ ọ́ sọ̀ kúrò nínú àìlera rẹ. jésù bá gbé ọwọ́ méjèèjì lé e lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹ̀yìn rẹ̀ bá nà ó bá ń fi ògo fún ọlọ́run ṣùgbọ́n inú bí olórí ilé ìpàdé nítorí jésù ṣe ìwòsàn ní ọjọ́ ìsinmi ó bá sọ fún àwọn ènìyàn pé ọjọ́ mẹ́fà wà tí a ní láti fi ṣiṣẹ́ ẹ wá fún ìwòsàn láàrin àwọn ọjọ́ mẹ́fà yìí ẹ má wà fún ìwòsàn ní ọjọ́ ìsinmi mọ́. ṣùgbọ́n olúwa dá a lóhùn pé. ẹ̀yin alágàbàgebè èwo nínú yín ni kì í tú màálùú tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ sílẹ̀ ní ibùjẹ ẹran kí ó lọ fún un ní omi ní ọjọ́ ìsinmi. ẹ wá wo obìnrin yìí ọmọ abrahamu tí Sátánì ti dè fún ọdún méjìdínlógún ṣé kò yẹ kí a tú u sílẹ̀ nínú ìdè yìí ní ọjọ́ ìsinmi. nígbà tí ó sọ̀rọ̀ báyìí ojú ti gbogbo àwọn tí ó takò ó ńṣe nínú gbogbo àwọn ènìyàn ń dùn nítorí gbogbo ohun ìyanu tí ó ń ṣe nítorí náà Jésù sọ pé. kí ni àbá fi ìjọba Ọlọ́run wé kí ni n fi ṣe àkàwé rẹ̀ ó dàbí ẹyọ wóró músítádì kan tí ẹnìkan mú tí ó gbìn sí oko rẹ̀ nígbà tí ó bá dàgbà ó di igi àwọn ẹyẹ ojú ọ̀run wá ń ṣe ìtẹ́ wọn sí orí ẹ̀ka rẹ̀. ó tún sọ pé kí ni n bá fi ìjọba ọlọ́run wé ó dàbí ìwúkàrà tí obìnrin kan mú tí ó pò mọ́ òṣùwọ̀n ìyẹ̀fun ńláńlá mẹ́ta títí gbogbo rẹ̀ fi wú sókè. bí jésù ń bá ìrìn àjò rẹ̀ lọ láti ìlú dé ìlú àti láti abúlé dé abúlé ó ń kọ́ àwọn ènìyàn bí ó ti ń lọ sí jerúsálẹ́mù ẹnìkan wá bí i pé. alàgbà ǹjẹ́ àwọn ènìyàn tí yóò là kò ní kéré báyìí. jésù wá sọ fún àwọn ènìyàn pé. ẹ dù láti gba ẹnu ọ̀nà tí ó há wọlé nítorí mò ń sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ ni ó ń wá ọ̀nà láti wọlé ṣùgbọ́n wọn kò lè wọlé nígbà tí baálé ilé bá ti dìde tí ó bá ti ilẹ̀kùn ẹ ó wàá dúró lóde ẹ ó bẹ̀rẹ̀ sí í kanlẹ̀kùn ẹ ó wí pé alàgbà ṣílẹ̀kùn fún wa ṣùgbọ́n yóò dá yín lóhùn pé èmi kò mọ̀ yín rí ẹ ò á máa sọ pé a jẹ a mu níwájú rẹ ó kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ ní ìgboro wa ṣùgbọ́n yóò sọ fún yín pé èmi kò mọ̀ yín rí ẹ kúrò lọ́dọ̀ mi gbogbo ẹ̀yin oníṣẹ́ ibi ẹkún àti ìpayín keke yóò wà nígbà tí ẹ bá rí abrahamu àti isaki àti jacobu àti gbogbo àwọn wòlíì ní ìjọba ọlọ́run tí wọ́n á tì yín mọ́ òde àwọn ènìyàn yóò wá láti ìlà oòrùn àti láti ìwọ̀ oòrùn láti àríwá àti láti gúúsù wọn yóò jókòó níbi àsè ní ìjọba ọlọ́run àwọn èrò ẹ̀yìn yóò di ará iwájú àwọn ará iwájú yóò di èrò ẹ̀yìn. ní àkókò náà àwọn Farisí kan wá sọ́dọ̀ Jésù wọ́n sọ fún un pé. kúrò níhìn-ín nítorí Hẹ́rọ́dù fẹ́ pa ọ́. ó dá wọn lóhùn pé. ẹ lọ sọ fún ọlọ́gbọ́n ìwé yẹn pé mo ń lé ẹ̀mí èṣù jáde mo tún ń ṣe ìwòsàn lónìí àti lọ́la ní ọ̀túnla n ó parí iṣẹ́ mi mo ní láti kúrò kí n máa bá iṣẹ́ mi lọ lónìí lọ́la àti lọ́túnla nítorí bí wòlíì kan yóò bá kú ní Jerúsálẹ́mù ni yóò ti kú Jerúsálẹ́mù Jerúsálẹ́mù ìwọ tí ò ń pa àwọn wòlíì tí ò ń sọ òkúta lu àwọn tí a ti rán sí ọ nígbà mélòó ni mo fẹ́ kó àwọn ọmọ rẹ jọ bí adìẹ ti kó àwọn ọmọ rẹ̀ sí abẹ́ ìyẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹ kò gbà fún mi ẹ wò ó ọlọ́run ti fi ìlú yín sílẹ̀ fún yín ṣùgbọ́n mo wí fún yín pé ẹ kò ní rí mi títí di ìgbà tí ẹ ò wí pé alábùkún ni ẹni tí ó ń bọ̀ wá ní orúkọ olúwa. lúùkù orí kẹrìnlá ní ọjọ́ ìsinmi kan jésù lọ jẹ ní ilé ọ̀kan nínú àwọn olóyè láàrin àwọn farisí wọ́n bá ń ṣọ́ ọ ọkùnrin kan wà níwájú rẹ̀ níbẹ̀ tí gbogbo ara rẹ̀ wú bòmùbòmù jésù bi àwọn amòfin àti àwọn farisí tí ó wà níbẹ̀ pé. ṣé ó dára láti ṣe ìwòsàn ní ọjọ́ ìsinmi tàbí kò dára. wọ́n bá dákẹ́ jésù bá mú ọkùnrin náà ó wò ó sàn ó bá ní kí ó máa lọ ó wá bi wọ́n pé. ta ni nínú yín tí ọmọ rẹ̀ tàbí màálùú rẹ̀ yóò já sínú kànga ní ọjọ́ ìsinmi tí kò ní fà á yọ lẹ́sẹ̀kẹsẹ̀ wọn kò sì lè dá a lóhùn nígbà tí jésù ṣe àkíyèsí bí àwọn tí a pè sí ibi àti ti yan ipò ọlá ó wáá pa òwe kan fún wọn ó ní. nígbà tí ẹnìkan bá pè ọ́ sí ibi ìyàwó má ṣe lọ jókòó ní ipò ọlá bóyá ẹni tí ó pè ọ́ tún pe ẹlòmíràn tí ó lọ́lá jù ọ́ lọ ẹni tí ó pè ọ́ yóò wá tọ̀ ọ́ wá yóò sọ fún ọ pé fi ààyè fún ọkùnrin yìí ìwọ yóò wá fi ìtìjú bẹ̀rẹ̀ sí í máa wá ààyè lẹ́yìn tí wọ́n bá pè ọ́ lọ jókòó lẹ́yìn kí ẹni tí ó pè ọ́ lè wá sọ fún ọ pé ọ̀rẹ́ mi súnmọ́ iwájú nígbà náà ìwọ yóò ní iyì lójú gbogbo àwọn tí ó wà níbi àsè nítorí ẹnikẹ́ni tí ó bá gbé ara rẹ̀ ga ni a ó rẹ̀ sílẹ̀ ẹnikẹ́ni tí ó bá sì rẹ ara rẹ̀ sílẹ̀ ni a ó gbé ga. ó wá sọ fún ẹni tí ó pè é fún oúnjẹ pé. nígbà tí o bá ṣe àsè ìbáà jẹ́ lọ́sàn-án tàbí lálẹ́ má ṣe pe àwọn ọ̀rẹ́ rẹ tàbí àwọn arákùnrin rẹ tàbí àwọn ẹbí rẹ tàbí àwọn aládùúgbò rẹ tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ bí o bá pè wọ́n àwọn náà yóò pè ọ́ wá jẹun níjọ́ mìíràn wọn yóò sì san oore tí o ṣe wọ́n padà fún ọ ṣùgbọ́n bí o bá ṣe àṣè pè àwọn aláìní àwọn aláàbọ̀ ara àwọn afọ́jú èyí ni yóò fún ọ láyọ̀ nítorí wọn kò lè san án padà fún ọ ṣùgbọ́n ọlọ́run yóò san án padà fún ọ nígbà tí àwọn olódodo bá jí dìde kúrò nínú òkú. nígbà tí ẹnìkan nínú àwọn tí ó wà ní ibi àṣegbọ́ ọ̀rọ̀ yìí ó sọ fún jésù pé. ẹni tí ó bá jẹun ní ìjọba ọ̀run ṣe oríire. jésù sọ fún un pé. ọkùnrin kan ṣe àṣe ńlá kan ó pe ọ̀pọ̀ ènìyàn síbẹ̀ nígbà tí àkókò àti jẹun tó ó rán ìránṣẹ́ rẹ̀ sọ́dọ̀ àwọn tí ó ti pè láti sọ fún wọn pé ó yá o a ti ṣetán ní gbogbo wọn pátápátá láìkù ẹnìkan bá bẹ̀rẹ̀ sí í ṣe àwáwí èkíní sọ fún un pé mo ra ilẹ̀ kan mo sì ní láti lọ wò ó mo tọrọ àforíjì yọ̀ǹda mi ẹnìkejì ní mo ra màálùú fún ẹ̀rọ ìroko mo ń lọ dán an wò dákun yọ̀ǹda mi. ẹnìkẹta ni, mo ṣẹ̀ṣẹ̀ gbé ìyàwó ni nítorí náà n kò lè wá ìránṣẹ́ náà bá padà lọ jíṣẹ́ fún olúwa rẹ̀ inú wa bí baálé ilé náà ó sọ fún ìránṣẹ́ rẹ̀ pé tètè lọ sí gbogbo títì àti ọ̀nà ẹ̀bùrú ìlú kí o lọ kó àwọn aláìní àwọn aláàbọ̀ ara àwọn afọ́jú àti àwọn arọwá síhìn. Si nígbà tí ìránṣẹ́ náà ti ṣe bẹ́ẹ̀ tán ó ní alàgbà a ti ṣe bí o ti pàṣẹ síbẹ̀ ààyè tún kù olúwa ìránṣẹ́ náà sọ fún un pé lọ sí ọ̀nà oko kí o bẹ àwọn ẹni tí o bá rí kí wọ́n wọlé wá kí inú ilé mi bá kún nítorí kò sí ọ̀kan nínú àwọn ènìyàn wọn nì tí a ti kọ́kọ́ pè tí yóò tọ́wò nínú àṣẹ mi ọ̀pọ̀ àwọn èèyàn péjọ pọ̀ sọ́dọ̀ rẹ̀ ó bá yíjú padà sí wọn ó ní. bí ẹnìkan bá fẹ́ wá sọ́dọ̀ mi bí kò bá kórìíra bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti ẹ̀gbọ́n àti àbúrò rẹ̀ lọ́kùnrin àti lóbìnrin tí ó fi mọ́ ẹ̀mí òun pàápàá kò lè jẹ́ ọmọ ẹ̀yìn mi ẹnikẹ́ni tí kò bá gbé àgbélébù rẹ̀ kí ó máa tọ̀ mí lẹ́yìn kò lè jẹ́ ọmọ ẹ̀yìn mi nítorí ta ni nínú yín tí yóò fẹ́ kọ́ ilé ńlá kan tí kò ní kọ́kọ́ jókòó kí ó ṣírò iye tí yóò ná òun kí ó mọ bí òun bá ní ohun tí òun yóò fi parí rẹ̀ kí ó má wàá jẹ́ pé yóò fi ìpìlẹ̀ lélẹ̀ tán kò ní lè parí rẹ̀ mọ́ gbogbo àwọn tí ó bá rí i yóò wá bẹ̀rẹ̀ sí í fi ṣe yẹ̀yẹ́ wọn yóò máa wí pé ọkùnrin yìí bẹ̀rẹ̀ ilé kò lè parí rẹ̀ tàbí ọba wo ni yóò lọ kó ọba mìíràn lójú ogun tí kò ní kọ́kọ́ jókòó kí ó gba ìmọ̀ràn bí òun yóò bá lè kó ẹni tí ó ní ọ̀kẹ́ kan ọmọ ogun lójú bí kò bá ní lè kó o lójú kí ọ̀tá rẹ̀ tó dé ìtòsí yóò tètè rán ikọ̀ sí i pé òun túbá nítorí náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni nínú yín tí kò bá kọ gbogbo ohun tí ó ní sílẹ̀ kò lè jẹ́ ọmọ ẹ̀yìn mi iyọ̀ dára ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu báwo ni a ti ṣe lè mú un kí ó tún dùn kò wúlò fún oko tàbí fún ààtàn mọ́ àfi kí a dà á sóde ẹni tí ó bá ní etí láti fi gbọ́ràn kí ó gbọ́. lúùkù orí kẹẹ̀ẹ́dógún gbogbo àwọn agbowó òde àti àwọn ẹlẹ́sẹ̀ ń súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àwọn Farisí àti àwọn amòfin wa ń kùn wọ́n ń sọ pé eléyìí ń kó àwọn ẹlẹ́ṣẹ̀ mọ́ra ó tún ń bá wọn jẹun. jésù bá pa òwe yìí fún wọn ó ní. bí ọkùnrin kan bá ní ọgọ́rùn-ún àgùntàn tí ọ̀kan sọnù nínú wọn ṣé kò ní fi mọ́kàndínlọ́gọ́rùn-ún yòókù sílẹ̀ ní pápá kí ó wá èyí tí ó sọnù lọ títí yóò fi rí i nígbà tí ó bá wá rí i yóò gbé kọ́ èjìká rẹ̀ pẹ̀lú ayọ̀ nígbà tí ó bá dé ilé yóò pe àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn aládùúgbò rẹ̀ jọ yóò wí fún wọn pé ẹ bá mi yọ̀ nítorí mo ti rí àgùntàn mi tí ó sọnù mo sọ fún yín bẹ́ẹ̀ gan-an ni ayọ̀ tí yóò wà ní ọ̀run nítorí ẹlẹ́ṣẹ̀ kan tí ó ronúpìwàdà ju ti ìtorí àwọn olódodo mọ́kàndínlọ́gọ́rùn-ún tí kò nílò ìronúpìwàdà lọ tàbí kí obìnrin kan ní náírà mẹ́wàá bí ó bá sọ náírà kan nù ṣé kò ní tan iná kí ó gbálẹ̀ kí ó fẹ̀sọ̀ wá títí yóò fi rí i nígbà tí ó bá rí i yóò pe àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn aládùúgbò rẹ̀ jọ yóò sọ fún wọn pé ẹ bá mi yọ̀ nítorí mo ti rí owó tí mo sọnù mo sọ fún yín bẹ́ẹ̀ gan ni àwọn áńgẹ́lì ọlọ́run yóò máa yọ̀ nítorí ẹlẹ́ṣẹ̀ kan tí ó ronúpìwàdà. jésù ní. ọkùnrin kan ní ọmọ méjì èyí àbúrò sọ fún bàbá rẹ̀ pé bàbá fún mi ní ogún tèmi tí ó tọ́ sí mi ni bàbá bá pín ogún fún àwọn ọmọ méjèèjì kò pẹ́ lẹ́yìn rẹ̀ tí àbúrò yìí fi kó gbogbo ohun ìní rẹ̀ ó bá lọ sí ìlú òkèèrè ó ṣàfi ìwà wọ̀bìà ná gbogbo ohun ìní rẹ̀ pátá ní ìnákúnà nígbà tí ó ná gbogbo ohun ìní rẹ̀ tán ìyàn wá mú púpọ̀ ní ìlú náà ebi sì bẹ̀rẹ̀ sí í pa á ni ó bá lọ ń gbé ọ̀dọ̀ ọ̀kan nínú àwọn ọmọ ìbílẹ̀ ibẹ̀ ọmọ ìbílẹ̀ ìlú yìí bá rán an lọ sí oko rẹ̀ láti máa ṣe ìtọ́jú ẹlẹ́dẹ̀ ìbádùn mọ́ láti máa jẹ oúnjẹ tí àwọn ẹlẹ́dẹ̀ ń jẹ ṣùgbọ́n ẹnikẹ́ni kì í fún un ní ohunkóhun nígbà tí ojú rẹ̀ wálẹ̀ ó ní àwọn alágbàṣe bàbá mi tí wọ́n ń jẹ oúnjẹ ní àjẹṣẹ́kù kò níye èmi wá jókòó níhìn-ín ebi ń pa mí kú lọ n ó dìde n ó tọ̀ bàbá mi lọ n ó wí fún un pé bàbá mo ti ṣẹ̀ ọlọ́run mo sì ti ṣẹ̀ ìwọ náà n kò yẹ ní ẹni tí àbá máa pè ní ọmọ rẹ mọ́ fi mí ṣe ọ̀kan nínú àwọn alágbàṣe rẹ ó bá dìde ó lọ sí ọ̀dọ̀ bàbá rẹ̀ bí ó ti ń bọ̀ ní òkèèrè ní bàbá rẹ̀ ti rí i àánú ṣe é ó yára ó dì mọ́ ọ lọ́rùn ó bá fẹnu kò ó ní ẹnu ọmọ náà sọ fún un pé bàbá mo ti ṣẹ̀ ọlọ́run mo sì ti ṣẹ̀ ìwọ náà ṣùgbọ́n bàbá náà sọ fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ẹ tètè mú aṣọ tí ó dára jùlọ wá kí ẹ fi wọ̀ ọ́ ẹ fi òrùka sí i lọ́wọ́ ẹ fún un ní bàtà kí ó wọ̀ ẹ wá lọ mú màálùú tí ó sanra wá kí ẹ pa kí ẹ jẹ́ kí a máa ṣe àríyá nítorí ọmọ mi yìí ti kú ṣùgbọ́n ó tún wà láàyè ó ti sọnù ṣùgbọ́n a ti rí i ni wọ́n bá bẹ̀rẹ̀ sí í ṣe àríyá ní gbogbo àkókò yìí èyí ẹ̀gbọ́n wà ní oko bí ó ti ń bọ̀ tí ó ń súnmọ́ etílé ó gbọ́ ìlú àti ijó ó pe ọmọdé kan ó wádìí ohun tí ń ṣẹlẹ̀ ọmọ yìí bá sọ fún un pé àbúrò rẹ dé bàbá rẹ sì ti pa màálùú tí ó sanra ó ṣe àṣè nítorí tí àbúrò rẹ padà dé ní àlàáfíà inú bí èyí ẹ̀gbọ́n ó bá kọ̀ kò wọlé ni bàbá rẹ̀ bá jáde lọ láti lọ bẹ̀ ẹ́ ṣùgbọ́n ó sọ fún bàbá rẹ̀ pé wo àti ọdún tí mo ti ń sìn ọ́ n kò dá àṣẹ rẹ kọjá rí síbẹ̀ o kò fún mi ní ọmọ ewúrẹ́ kan kí n fi ṣe àríyá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi rí ṣùgbọ́n nígbà tí ọmọ rẹ yìí dé àpá ara rẹ̀ tí ó ti run ogún rẹ̀ sọ́dọ̀ àwọn aṣẹ́wó ó wá pa màálùú tí ó sanra fún un bàbá rẹ̀ dá a lóhùn pé ọmọ mi ìwọ wà lọ́dọ̀ mi nígbà gbogbo gbogbo ohun tí mo ní tìrẹ ni ó yẹ kí a ṣe àríyá kí a sì máa yọ̀ nítorí àbúrò rẹ yìí ti kú ó sì tún yè ó ti sọnù a sì tún rí i. lúùkù orí kẹrìndínlógún jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ọkùnrin ọlọ́rọ̀ kan wà tí ó ní ọmọ ọ̀dọ̀ kan wọ́n fi ẹ̀sùn kan ọmọ ọ̀dọ̀ yìí pé ó ń fi nǹkan ọ̀gá rẹ̀ ṣòfò ọ̀gá rẹ̀ bá pè é ó sọ fún un pé irú ìròyìn wo ni mò ń gbọ́ nípa rẹ̀ yìí ṣírò iṣẹ́ rẹ bí ọmọ ọ̀dọ̀ nítorí n ó dá ọ dúró lẹ́nu iṣẹ́ ọmọ ọ̀dọ̀ náà wá rò nínú ara rẹ̀ pé kí ni n ó ṣe o nítorí ọ̀gá mi yóò dá mi dúró lẹ́nu iṣẹ́ èmi nìyí n kò lè rókó ojú sì ń tì mí láti máa ṣagbe mo mọ ohun tí wọn ò ṣe kí àwọn ènìyàn lè gbà mí sínú ilé wọn nígbà tí wọ́n bá gba iṣẹ́ lọ́wọ́ mi ó bá pe ọ̀kọ̀ọ̀kan nínú àwọn tí ó jẹ ọ̀gá rẹ̀ ní gbèsè ó bi èkíní pé èló ni ó jẹ ọ̀gá mi òun bá dáhùn pé ọgọ́rùn-ún garawa epo ó sọ fún un pé gba ìwé àkọsílẹ̀ rẹ tètè jókòó kọ àádọ́ta ó bi èkejì pé ìwọ ń kọ́ èló ni ó jẹ́ ó ní ẹgbẹ̀rún òṣùwọ̀n àgbàdo ó sọ fún un pé gba ìwé àkọsílẹ̀ rẹ kọ ẹgbẹ̀rin ọ̀gá ọmọ ọ̀dọ̀ ọlọ́gbọ́n ẹ̀wẹ́ náà yìn ín nítorí pé ó gbọ́n nítorí àwọn ọmọ ayé yìí mọ ọ̀nà ọgbọ́n tí wọ́n fi ń bá ara wọn lò ju àwọn ọmọ ìmọ́lẹ̀ lọ ní tèmi mo ń sọ fún yín fún àǹfààní ara yín ẹ fi ọrọ̀ ayé yìí wá ọrẹ fún ara yín tí ó fi jẹ́ pé nígbà tí owó kò bá sí mọ́ kí wọ́n lè gbà yín sí inú ibùgbé tí yóò wà títí láé ẹni tí ó bá ṣe olóòótọ́ nínú nǹkan kékeré yóò ṣe olóòótọ́ nínú nǹkan ńlá nítorí náà bí ẹ kò bá ṣe é gbẹ́kẹ̀lé nípa nǹkan owó ti ayé yìí ta ni yóò fi dúkìá tòótọ́ sí ìkáwọ́ yín bí ẹ kò bá ṣe é gbẹ́kẹ̀lé nípa ohun tí ó jẹ́ ti ẹlòmíràn ta ni yóò fún yín ní ohun tí ó jẹ́ ti ẹ̀yin fúnra yín kò sí ọmọ ọ̀dọ̀ kan tí ó lè sin olúwa méjì nítorí ọ̀kan ni yóò ṣe nínú kí ó kórìíra ọ̀kan kí ó fẹ́ràn èkejì tàbí kí ó faramọ́ ọ̀kan kí ó má sì ka èkejì sí ẹ kò lè sin ọlọ́run kí ẹ tún sin owó. nígbà tí àwọn Farisí tí wọ́n fẹ́ràn owó gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí ńṣe ni wọ́n ń yínmú sí i ó wá sọ fún wọn pé. ẹ̀yin ni ẹ̀ ń dá ara yín láre lójú ènìyàn ṣùgbọ́n Ọlọ́run mọ ọkàn yín ohun tí ènìyàn ń gbé gẹ̀gẹ̀ ohun ẹ̀gbin ni lójú Ọlọ́run ìwé òfin Mósè àti ìwé àwọn wòlíì ni ó wà fún ìlànà títí di àkókò Jòhánù láti ìgbà náà ni a ti ń wàásù ìyìn rere ti ìjọba Ọlọ́run pẹ̀lú ipá sì ni olúkúlùkù fi ń wọ̀ ọ́ ó rọrùn kí ọ̀run àti ayé kọjá ju pé kí nínú òfin kí ó má ṣe lọ ẹnikẹ́ni tí ó bá kọ ìyàwó rẹ̀ sílẹ̀ tí ó gbé ìyàwó mìíràn ṣe àgbèrè bí ẹnìkan bá sì gbé obìnrin tí a ti kọ̀ sílẹ̀ ní ìyàwó òun náà ṣe àgbèrè ọkùnrin kan wà tí ó lówó aṣọ àlárì àti àwọn aṣọ olówó iyebíye mìíràn ni ó máa ń wọ̀ oúnjẹ àdúndùn ni ó máa ń jẹ lójoojúmọ́ ni ó máa ń ṣe àsè tálákà kan wà tí ó ń jẹ́ lásàrù tí máa jókòó lẹ́nu ọ̀nà ilé ọlọ́rọ̀ yìí gbogbo ara lásàrù jẹ́ kìkì egbò inú rẹ̀ ìbá dùn láti máa jẹ ẹ̀rúnrún tí ó bọ́ sílẹ̀ láti orí tábìlì olówó yìí pẹ̀lú bẹ́ẹ̀ náà ajá máa wá lá egbò ara rẹ̀ nígbà tí ó yá tálákà yìí kú àwọn áńgẹ́lì bá gbé e lọ sọ́dọ̀ abrahamu olówó náà kú a sì sìn ín ní ipò òkú ní orí ara rẹ̀ tí ó ń joró ó wá rí abrahamu ní òkèèrè pẹ̀lú lásàrù ní ọ̀dọ̀ rẹ̀ ó bá pè é ó ní abrahamu bàbá ṣàánú mi lọ lásàrù kí ó ti ìka rẹ̀ bọ omi kí ó wá kan sí mi láhọ́n nítorí mò ń jẹ ìrora nínú iná yìí ṣùgbọ́n abrahamu dá a lóhùn pé ọmọ rántí pé nígbà tí ó wà láyé kìkì ohun rere ni ó gbà nígbà tí ó jẹ́ pé nǹkan burúkú ni lásàrù gbà ní ìsinsìnyí ìdẹ̀ra ti dé bá lásàrù nígbà tí ìwọ ń jẹ̀rora àti pé ọ̀gùn ńlá kan wà láàrin àwa àti ẹ̀yin tí ó fi jẹ́ pé àwọn tí ó bá fẹ́ kọjá sí ọ̀dọ̀ yín kò ní lè kọjá bákan náà àwọn tí ó bá fẹ́ ti ọ̀hún kọjá wá sí ọ̀dọ̀ wa kò ní lè kọjá olówó náà wá sọ pé bàbá bí ó bá rí bẹ́ẹ̀ mo bẹ̀ ọ́ rán lásàrù lọ sí ilé bàbá mi arákùnrin márùn-ún ni mo ní kí ó lọ kìlọ̀ fún wọn kí àwọn náà má bàa wá sí ibi oró yìí ṣùgbọ́n abrahamu dá a lóhùn pé wọ́n ní ìwé mósè àti ìwé àwọn wòlíì kí wọ́n fetí sí wọn ṣùgbọ́n ọlọ́rọ̀ náà ní ó tì abrahamu bàbá bí ẹnìkan bá jí dìde nínú òkú tí ó lọ sọ́dọ̀ wọn wọn yóò ronúpìwàdà ṣùgbọ́n abrahamu sọ fún un pé bí wọn kò bá fetí sí ohun tí Mósè àti àwọn wòlíì kọ bí ẹni tí ó ti kú bá tilẹ̀ jí dìde tí ó lọ bá wọn kò ní lè yí wọn lọ́kàn padà. lúùkù orí kẹtàdínlógún jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. a kò lè ṣàìrí ohun ìkọ̀sẹ̀ ṣùgbọ́n ẹni tí ó ti ọwọ́ rẹ̀ ṣẹ́gbé ó sọ fún un kí a so ọlọ́mọ ọlọ́rùn kí a jù ú sínú òkun ju pé kí ó mú ohun ìkọ̀sẹ̀ bá ọ̀kan nínú àwọn kékeré wọ̀nyí ẹ ṣọ́ra yín bí arákùnrin rẹ bá ṣẹ̀ ọ́ bá a wí bí ó bá ronúpìwàdà dáríjì yìí bí ó bá ṣẹ̀ ọ́ ní ẹ̀ẹ̀méje ní ọjọ́ kan tí ó yí padà sí ọ lẹ́ẹ̀méje tí ó bẹ̀ ọ́ pé jọ̀ọ́ má bínú dáríjì yìí. àwọn àpọ́stélì sọ fún olúwa pé. bùsí ìgbàgbọ́ wa. olúwa sọ fún wọn pé bí ẹ bá ní ìgbàgbọ́ tí ó kéré bí wóró músítádì tí ó kéré jùlọ bí ẹ bá wí fún igi síkámórè yìí pé hú kúrò níbí ti gbòǹgbò ti gbòǹgbò kí o lọ hù nínú òkun yóò ṣe bí ẹ ti wí bí ẹnìkan nínú yín bá ní ìránṣẹ́ kan tí ó lọ roko tàbí tí ó lọ tọ́jú àwọn àgùntàn tí ó bá wọlé dé láti inú oko ǹjẹ́ ohun tí yóò sọ fún un ni pé kí ó tètè wá jókòó kí ó jẹun àbí yóò sọ fún ìránṣẹ́ náà pé tọ́jú ohun tí wọ́n jẹ ṣe gírí kí o gbé oúnjẹ fún mi nígbà tí mo bá jẹ tán tí mo mu tán kí o wá jẹ tìrẹ ǹjẹ́ ó jẹ́ dúpẹ́ lọ́wọ́ ọmọ ọ̀dọ̀ nítorí pé ó ṣe ohun tí ó ní láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ẹ ṣe nígbà tí ẹ bá ti ṣe ohun gbogbo tí a bá pa láṣẹ fún yín tán kí ẹ sọ pé ọmọ ọ̀dọ̀ ni a jẹ́ ohun tí a ṣe kì í ṣe ọ̀rọ̀ pẹ́ ohun tí ó yẹ kí a ṣe ni a ti ṣe. bí jésù ti ń bá ìrìn àjò rẹ̀ lọ sí jerúsálẹ́mù ó ń gba àárín samaria àti galilei kọjá bí ó ti ń wọ abúlé kan lọ àwọn ọkùnrin adẹ́tẹ̀ mẹ́wàá kan pàdé rẹ̀ wọ́n dúró lókèèrè wọ́n kígbe pé. ọ̀gá jésù ṣàánú wa. nígbà tí ó rí wọn ó sọ fún wọn pé. ẹ lọ́ọ́ fi ara yín hàn àlùfáà. bí wọ́n ti ń lọ ara wọn bá dá nígbà tí ọ̀kan nínú wọn rí pé ara òun ti dá ó padà ó ń fi ìyìn fún ọlọ́run pẹ̀lú ohun gíga ó bá dojúbolẹ̀ níwájú jésù ó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ara samaria ni jésù béèrè pé. ṣebí àwọn mẹ́wàá ni mo mú lára dá àwọn mẹ́sàn-án yòókù dà kò wá sí ẹni tí yóò padà wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àfi àlejò yìí. jésù bá sọ fún un pé. dìde máa lọ. ìgbàgbọ́ rẹ ni ó mú ọ lára dá. àwọn Farisí bi Jésù nípa ìgbà tí ìjọba Ọlọ́run yóò dé ó dá wọn lóhùn pé. dídé ìjọba Ọlọ́run kò ní àmì tí a ó máa fẹjú kí a tó rí i pé ó dé tàbí kò dé kì í ṣe ohun tí àwọn ènìyàn yóò máa sọ pé ó wà níhìn tàbí ó wà lọ́hùn-ún nítorí ìjọba Ọlọ́run wà láàrin yín. ó wáá sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ọjọ́ ń bọ̀ tí ẹ fẹ́ rí ọ̀kan nínú ọjọ́ dídé ọmọ ènìyàn ṣùgbọ́n ẹ kò ní rí i wọn yóò máa sọ pé wò ó níhìn tàbí wò ó lọ́hùn-ún ẹ má lọ ẹ má máa sáré tẹ̀lé wọn kiri nítorí bí mọ̀nàmọ́ná tí kọyànràn tí sì tan ìmọ́lẹ̀ láti òkè délẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn yóò rí ní ọjọ́ tí ó bá dé ṣùgbọ́n dandan ni pé kí ó kọ́kọ́ jìyà púpọ̀ kí ìran yìí sì kẹ̀yìn sí i àní bí ó ti rí ní àkókò noa bẹ́ẹ̀ ni yóò rí nígbà tí ọmọ ènìyàn bá dé nítorí ní àkókò noa wọ́n ń jẹ wọ́n ń mu wọ́n ń gbéyàwó wọ́n ń fi ọmọ fọ́kọ títí di ọjọ́ tí noa fi wọ inú ọkọ̀ ìkún omi bá dé ó bá pa gbogbo wọn rẹ́ bákan náà ni ó rí ní àkókò ti lọ́ọ̀tì wọ́n ń jẹ wọ́n ń mu wọ́n ń rà wọ́n ń tà wọ́n ń fúrúgbìn wọ́n ń kọ́lé títí di ọjọ́ tí lọ́ọ̀tì fi jáde kúrò ní sódómù tí ọlọ́run fi rọ̀jò iná àti òkúta gbígbóná lé wọn lórí tí ó pa gbogbo wọn rẹ́ bẹ́ẹ̀ ni yóò rí ní ọjọ́ tí ọmọ ènìyàn bá yọdé ní ọjọ́ náà bí ẹnìkan bá wà lórí ilé tí àwọn nǹkan rẹ̀ wà nínú ilé kí ó má ṣe sọ̀kalẹ̀ lọ kó o bákan náà ni ẹni tí ó bá wà lóko kò gbọ́dọ̀ padà sílé ẹ rántí ìyàwó lọ́ọ̀tì ẹni tí ó ń bá ń wá ọ̀nà láti gba ẹ̀mí rẹ̀ là yóò pàdánù rẹ̀ ẹni tí ó bá pàdánù ẹ̀mí rẹ̀ yóò gbà á là mo sọ fún yín ní ọjọ́ náà ènìyàn méjì yóò sùn lórí ibùsùn kan a ó mú ọ̀kan a ó fi èkejì sílẹ̀ àwọn obìnrin méjì yóò máa lọ ògì a ó mú ọ̀kan a ó fi èkejì sílẹ̀ àwọn ẹni méjì yóò wà ní oko a ó mú ọ̀kan a ó fi èkejì sílẹ̀ wọ́n bi í pé. níbo ni olúwa. ó dá wọn lóhùn pé. níbi tí òkú ẹran bá wà níbẹ̀ ni àwọn igun ń péjọ sí. lúùkù orí kejìdínlógún jésù pa òwe kan fún wọn láti kọ́ wọn pé ènìyàn gbọ́dọ̀ máa gbàdúrà nígbà gbogbo láì sàárẹ̀ ó ní. adájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù ọlọ́run tí kò sì ka ẹnikẹ́ni sí. Si opó kan wà nínú ìlú náà tí máa lọ sí ọ̀dọ̀ adájọ́ yìí tí máa bẹ̀ ẹ́ pé ṣe ẹ̀tọ́ fún mi nípa ọ̀rọ̀ tí ó wà láàárín èmi àti ọ̀tá mi ọjọ́ ń gorí ọjọ́ síbẹ̀ adájọ́ yìí kò fẹ́ ṣe nǹkan kan nípa ọ̀rọ̀ náà nígbà tí ó pẹ́ ó wá bá ara rẹ̀ sọ pé bí n kò tilẹ̀ bìkítà fún ẹnikẹ́ni ìbáà ṣe ọlọ́run tàbí ènìyàn ṣùgbọ́n nítorí opó yìí ń yọ mí lẹ́nu wọn ò ṣe ẹ̀tọ́ fún un kí ó má bàa fi wàhálà rẹ̀ dá olúwa wá sọ pé. ẹ kò gbọ́ ohun tí adájọ́ aláìṣòótọ́ yìí wí ǹjẹ́ ọlọ́run kò ní í ṣe ẹ̀tọ́ nípa àwọn àyànfẹ́ rẹ̀ tí wọ́n ń pè é lọ́sàn-án àti lóru ǹjẹ́ kò ní í tètè dá wọn lóhùn mo fẹ́ kí ẹ mọ̀ pé yóò ṣe ẹ̀tọ́ fún wọn kíákíá ǹjẹ́ nígbà tí ọmọ ènìyàn bá dé yóò bá ìgbàgbọ́ ní ayé mọ́. ó wáá pa òwe fún àwọn tí wọ́n gbójúlé ara wọn bíi olódodo tí wọ́n ń kẹ́gàn gbogbo àwọn ènìyàn yòókù ó ní. àwọn ọkùnrin méjì kan gòkè lọ sí tẹ́ḿpìlì wọ́n lọ gbàdúrà ọ̀kan jẹ́ Farisí èkejì jẹ́ agbowó òde èyí Farisí dá dúró ó bẹ̀rẹ̀ sí í gbàdúrà pé Ọlọ́run mo dúpẹ́ pé n kò dàbí àwọn yòókù àwọn oníwọra aláìṣòótọ́ alágbèrè n kò tilẹ̀ dàbí agbowó òde yìí ẹ̀ẹ̀mejì ni mò ń gbà àwẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ mò ń dá ìdá mẹ́wàá gbogbo nǹkan tí mo bá gbà ṣùgbọ́n ìyá agbowó òde dúró ní òkèèrè kò tilẹ̀ gbé ojú sókè ó bá ń lu ara rẹ̀ láyà bí àmì ìdárò ó ní ọlọ́run ṣàánú mi èmi ẹlẹ́ṣẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ pé agbowó òde yìí lọ sí ilé rẹ̀ pẹ̀lú ọkàn ìdáláre ju èyí Farisí lọ nítorí ẹni tí ó bá gbé ara rẹ̀ ga ni a ó rẹ̀ sílẹ̀ ẹni tí ó bá rẹ ara rẹ̀ sílẹ̀ ni a ó gbéga. àwọn ènìyàn ń gbé àwọn ọmọ ọwọ́ wá pé kí ó lè fi ọwọ́ kàn wọ́n nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rí wọn wọ́n bẹ̀rẹ̀ sí í bá àwọn tí wọ́n gbé wọn wá wí ṣùgbọ́n jésù pè wọ́n ó ní. ẹ jẹ́ kí àwọn ọmọdé wá sọ́dọ̀ mi ẹ má dá wọn dúró nítorí irú wọn ni ìjọba ọlọ́run mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹni tí kò bá gba ìjọba ọlọ́run bí ọmọdé kò ní wọ inú rẹ̀ ìjòyè kan bi jésù léèrè pé. olùkọ́ni rere kí ni kí n ṣe kí n lè jogún ìyà ìnípẹ̀kun. jésù sọ fún un pé. ìdí rẹ̀ tí o fi ń pè mí ní ẹni rere kò sí ẹni rere kan àfi ọlọ́run nìkan ṣoṣo ṣé o mọ òfin wọ̀nyí ìwọ kò gbọ́dọ̀ ṣe àgbèrè ìwọ kò gbọ́dọ̀ pànìyàn ìwọ kò gbọ́dọ̀ jáde ìwọ kò gbọ́dọ̀ jẹ́rìí èké bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ. ìjòyè náà dáhùn pé gbogbo òfin wọ̀nyí ni mo ti ń pamọ́ láti ìgbà tí mo ti wà ní ọ̀dọ́ ọmọkùnrin. nígbà tí jésù gbọ́ ó sọ fún un pé. nǹkan kan ló kù ọ́ kù lọ ta gbogbo ohun tí o ní kí o pín owó rẹ̀ fún àwọn tálákà ìwọ yóò wá ní ìṣúra ní ọ̀run kí o máa wá tọ̀ mí lẹ́yìn. nígbà tí ó gbọ́ ọ̀rọ̀ yìí inú rẹ̀ bàjẹ́ nítorí ó ní ọrọ̀ púpọ̀ nígbà tí jésù rí bí inú rẹ̀ ti bàjẹ́ ó ní. yóò ṣòro fún àwọn olówó láti wọ ìjọba ọlọ́run ó rọrùn fún ràkúnmí láti gba ojú abẹ́rẹ́ kọjá ju fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọlọ́run. àwọn tí ó gbọ́ ní. táwa ni a ó gbàlà. ó dáhùn pé. ohun tí kò ṣeé ṣe fún ènìyàn ó ṣeé ṣe fún ọlọ́run. pétérù sọ fún un pé. wò ó ná àwa ti fi ohun gbogbo tí a ní sílẹ̀ a sì ti ń tẹ̀lé ọ. ó bá sọ fún wọn pé mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé kò sí ẹni tí ó fi ilé ìyàwó arákùnrin òbí tàbí ọmọ sílẹ̀ nítorí ìjọba ọlọ́run tí kò ní rí ìlọ́po ìlọ́po gbà ní ayé yìí yóò sì ní ìyè àìnípẹ̀kun ní ayé tí ń bọ̀. ó mú àwọn ọmọ ẹ̀yìn méjìlá lọ sápá kan ó sọ fún wọn pé. ṣé ẹ rí Jerúsálẹ́mù tí a ń gòkè lọ yìí gbogbo ohun tí àwọn wòlíì kọ nípa ọmọ ènìyàn ni yóò ṣẹ nítorí a ó fi lé àwọn tí kìí ṣe Júù lọ́wọ́ wọn ó fi ṣe ẹ̀sín wọn ó fi àbùkù kàn án wọn ó tutọ́ sí i lára nígbà tí wọ́n bá nà án tán wọn ó sì pa á ṣùgbọ́n ní ijọ́ kẹta yóò jí dìde. ṣùgbọ́n ohun tí ó sọ kò yé wọn ìtumọ̀ ọ̀rọ̀ náà sápamọ́ fún wọn wọn kò mọ ohun tí ó ń sọ. nígbà tí Jésù súnmọ́ etí ìlú Jẹ́ríkò afọ́jú kan wà lẹ́bàá ọ̀nà ó jókòó ó ń ṣagbe nígbà tí ó gbọ́ tí ọ̀pọ̀ ènìyàn ń kọjá lọ ó wádìí ohun tí ó dé wọ́n sọ fún un pé. jésù ará násárẹ́tì ní ń kọjá. ni alágbe náà bá pariwo pé. jésù ọmọ dávidi ṣàánú mi. àwọn tí ó ń kọjá lọ ń bá wí pé kí ó panu mọ́ ṣùgbọ́n ṣe ni ó túbọ̀ ń kígbe pé. ọmọ dávidi ṣàánú mi. jésù bá dúró ó ní kí wọ́n lọ fà á lọ́wọ́ sọ́dọ̀ òun nígbà tí ó dé jésù bíi pé. kí ni o fẹ́ kí n ṣe fún ọ. ó dáhùn pé. alàgbà mo fẹ́ tó ríran ni. jésù sọ fún un pé. ǹjẹ́ ríran ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. lójú kan náà ni ó sì tún ríran ó bá ń tẹ̀lé jésù ó yin ọlọ́run lógo nígbà tí gbogbo àwọn ènìyàn rí wọ́n fi ìyìn fún ọlọ́run. lúùkù orí kọkàndínlógún nígbà tí jésù dé jẹ́ríkò ó ń la ìlú náà kọjá ọkùnrin kan wà tí ó ń jẹ́ sákíù òun ni olórí agbowó òde níbẹ̀ ó sì lówó ó fẹ́ rí jésù kí ó mọ ẹni tí í ṣe ṣùgbọ́n kò lè rí torí ọ̀pọ̀ ènìyàn àti pé ènìyàn kúkúrú ni ó bá sáré lọ síwájú ó gun igi síkámórè kan kí ó lè rí nítorí ọ̀nà ibẹ̀ ni jésù yóò gbà kọjá nígbà tí jésù dé ọ̀gángan ibẹ̀ ó gbé ojú sókè ó sọ fún un pé. sákìù tètè sọ̀kalẹ̀ nítorí ọ̀dọ̀ rẹ ni mo gbọ́dọ̀ dé sí lónìí. ni sákìù bá sọ̀kalẹ̀ ó sì fi ayọ̀ gbà á lálejò nígbà tí àwọn ènìyàn rí i gbogbo wọn bẹ̀rẹ̀ sí í kùn sí jésù wọ́n ní. lọ́dọ̀ ẹlẹ́ṣẹ̀ ni ó lọ wọ̀ sí. sákìù bá dìde dúró ó sọ fún olúwa pé. n ó pín ààbò ohun tí mo ní fún àwọn tálákà bí mo bá sì ti fi ọ̀nà ẹ̀rú gba ohunkóhun lọ́wọ́ ẹnikẹ́ni mo ṣetán láti dá a padà ní ìlọ́po mẹ́rin. jésù bá dá a lóhùn pé. lónìí yìí ni ìgbàlà wọ inú ilé yìí nítorí ọmọ abrahamu ní sákìú náà nítorí ọmọ ènìyàn dé láti wá àwọn tí wọ́n sọnù kiri àti láti gbà wọ́n là. bí wọ́n ti ń gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí ó tún fi òwe kan bá wọn sọ̀rọ̀ nítorí ó súnmọ́ jerúsálẹ́mù àwọn èèyàn sì rò pé ó tó àkókò tí ìjọba ọlọ́run yóò farahàn nítorí náà ó sọ fún wọn pé. ọkùnrin ìjòyè pàtàkì kan lọ sí ilẹ̀ òkèèrè wọ́n fẹ́ fi jọba níbẹ̀ kí ó sì padà wálé lẹ́yìn náà ó bá pe àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ mẹ́wàá ó fún ẹnìkọ̀ọ̀kan wọn ní owó wúrà kọ̀ọ̀kan ó ní ẹ máa lọ fi ṣòwò kí n tó dé ṣùgbọ́n àwọn ọmọ ìbílẹ̀ ibẹ̀ kórìíra rẹ̀ wọ́n bá rán ikọ̀ síwájú rẹ̀ láti lọ sọ pé àwọn kò fẹ́ kí ọkùnrin yìí jọba lórí àwọn nígbà tí ọkùnrin yìí jọba tán tí ó padà dé ó bá ránṣẹ́ pé àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ tí ó ti fún lówó kí ó bá a mọ èrè tí wọ́n ti jẹ èkìní bá dé ó ní alàgbà mo ti fi owó wúrà kan tí ó fún mi pa owó wúrà mẹ́wàá olúwa rẹ̀ wí fún un pé o ṣeun ọmọ ọ̀dọ̀ rere ó ti ṣe olóòótọ́ nínú ohun kékeré mo fi ọ́ ṣe aláṣẹ lórí ìlú mẹ́wàá èkejì dé ó ní alàgbà mo ti fi owó wúrà rẹ pa owó wúrà márùn-ún olúwa rẹ̀ wí fún òun náà pé mo fi ọ́ ṣe aláṣẹ lórí ìlú márùn-ún ẹ̀ẹ̀kẹta dé ó ní alàgbà owó wúrà rẹ nìyí aṣọ ni mo fi dì í mo sì fi pamọ́ nítorí mo bẹ̀rù rẹ nítorí òǹrorò ènìyàn ni ọ́ níbi tí o kò fi nǹkan sí ni o máa ń wá a sí níbi tí o kò fúrúgbìn sí ni o ti máa ń kórè olúwa rẹ̀ wí fún un pé ọ̀rọ̀ ẹnu rẹ gan-an ni wọ́n fi ṣe ìdájọ́ rẹ ìwọ ọmọ ọ̀dọ̀ burúkú yìí mo mọ̀ pé níbi tí n kò fi nǹkan sí ni mo máa ń wá a sí àti pé níbi tí n kò fúrúgbìn sí ni mo ti máa ń kórè kí ni kò jẹ́ kí o lọ fi owó mi pamọ́ sí báǹkì tí ó fi jẹ́ pé bí mo ti dé yìí n bá gbà á pẹ̀lú èlé ó bá sọ fún àwọn tí ó dúró níbẹ̀ pé ẹ gba owó wúrà náà ní ọwọ́ rẹ̀ kí ẹ fún ẹni tí ó ní owó wúrà mẹ́wàá wọ́n bá dá lóhùn pé alàgbà ṣebí òun ti ní owó wúrà mẹ́wàá ó wáá sọ fún wọn pé gbogbo ẹni tí ó bá ní ni a ó tún fún sí i ọwọ́ ẹni tí kò sì ní ni a ó ti gba ìbá díẹ̀ tí ó ní ní ti àwọn ọ̀tá mi wọ̀nyí àwọn tí kò fẹ́ kí n jọba ẹ mú wọn wá síhìn kí ẹ pa wọ́n lójú mi. nígbà tí jésù sọ̀rọ̀ yìí tán ó tẹ̀síwájú ó gòkè lọ sí jerúsálẹ́mù nígbà tí ó súnmọ́ ẹ̀bá bẹ́tífágè àti bẹ́tánì ní apá òkè tí à ń pè ní òkè ólífì ó rán méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sọ fún wọn pé. ẹ lọ sí abúlé tí ó wà ní ọ̀kánkán yìí nígbà tí ẹ bá wọ ibẹ̀ ẹ ó rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí wọ́n so mọ́lẹ̀ tí ẹnikẹ́ni kò gùn rí ẹ tú kí ẹ fà á wá bí ẹnikẹ́ni bá bi yín pé kí ló dé tí ẹ fi ń tú kí ẹ sọ fún un pé olúwa nílò rẹ̀ ni. àwọn tí ó ná bá lọ wọ́n rí ohun gbogbo bí ó ti sọ fún wọn nígbà tí wọ́n ń tú kẹ́tẹ́kẹ́tẹ́ náà àwọn olúwa rẹ̀ bi wọ́n pé. kí ló dé tí ẹ fi ń tú kẹ́tẹ́kẹ́tẹ́. wọ́n sọ fún wọn pé. olúwa nílò rẹ̀ ni. wọ́n wá fà á lọ sọ́dọ̀ jésù wọ́n tẹ́ ẹ̀wù wọn sórí kẹ́tẹ́kẹ́tẹ́ náà wọ́n bá gbé jésù gùn bí ó ti ń lọ wọ́n ń tẹ́ ẹ̀wù wọn sọ́nà nígbà tí ó súnmọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ òkè olífì ogunlọ́gbọ̀n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí í fi ayọ̀ kígbe sókè wọ́n ń yin ọlọ́run nítorí gbogbo ńlá tí wọ́n ti rí wọ́n wí pé àwa sì fi tí ó bọ̀ sí ọba ní oko olúwa àlàáfíà ní ọ̀run ògo ní òkè ọ̀run. àwọn kan tí wọ́n jẹ́ Farisí tí wọ́n wà láàrin àwọn ènìyàn sọ fún un pé. olùkọ́ni bá ọmọ ẹ̀yìn rẹ wí. ó bá dá wọn lóhùn pé. mo sọ fún yín pé bí àwọn wọ̀nyí bá dákẹ́ àwọn òkúta yóò kígbe sókè. nígbà tí wọ́n súnmọ́ etí ìlú ó wo ìlú náà ó bá bú sẹ́kún lórí rẹ̀ ó ní. ìbá ti dára tó lónìí bí o bá mọ ohun tí ó jẹ́ àlàáfíà rẹ ṣùgbọ́n ó pamọ́ fún ọ nítorí ọjọ́ ń bọ̀ tí àwọn ọ̀tá rẹ yóò gbógun tì ọ́ wọn yóò yí ọ ká wọn yóò ha ọ mọ́ yípo wọn yóò wó ọ lulẹ̀ wọn yóò sì pa àwọn ènìyàn tí ó wà nínú rẹ wọn kò ní í fi òkúta kan sílẹ̀ lórí èkejì nínú rẹ nítorí o kò fura nígbà tí ọlọ́run wá bẹ̀ ọ́ wò. nígbà tí jésù wọ inú tẹ́ńpìlì ó bẹ̀rẹ̀ sí lé àwọn tí ń tajà jáde ó sọ fún wọn pé. ó wà ní àkọsílẹ̀ pé ilé àdúrà ni ilé mi ṣùgbọ́n ẹ̀yin ti sọ ọ́ di ibi tí àwọn ọlọ́ṣà ń sá pamọ́ sí. ó ń kọ́ àwọn ènìyàn nínú tẹ́ńpìlì lójoojúmọ́ àwọn olórí àlùfáà àti àwọn amòfin pẹ̀lú àtìlẹ́yìn àwọn ènìyàn pàtàkì pàtàkì ní ìlú ń wá ọ̀nà láti pa á ṣùgbọ́n wọn kò rí ọ̀nà nítorí gbogbo ènìyàn ń fi ìtara gbọ́ ọ̀rọ̀ rẹ̀. lúùkù orí ogún ní ọjọ́ kan bí jésù ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ nínú tẹ́ḿpìlì tí ó ń wàásù ìyìnrere fún wọn àwọn olórí àlùfáà àwọn amòfin àti àwọn àgbà wá rẹ̀ wọ́n bi í pé. sọ fún wa irú àṣẹ tí o fi ń ṣe àwọn nǹkan wọ̀nyí ta ni ó sì fún ọ ní àṣẹ yìí. ó dá wọn lóhùn pé èmi náà yóò bi yín ní ọ̀rọ̀ kan ẹ dá mi lóhùn ìrìbọmi tí Jòhánù ń ṣe láti ọ̀run wá ni tàbí láti ọ̀dọ̀ ènìyàn. wọ́n ń bá wọn sọ pé. bí a bá sọ pé láti ọ̀run ni yóò bi wá pé kí ló dé tí ẹ kò fi gbà á gbọ́ bí a bá sọ pé láti ọ̀dọ̀ ènìyàn ni gbogbo àwọn ènìyàn yóò sọ wá ní òkúta pa nítorí wọ́n gbà dájú pé wòlíì ni Jòhánù. wọ́n bá dá a lóhùn pé a kò mọ ibi tí ó ti wá. Jésù bá sọ fún wọn pé. èmi náà kò ní sọ irú àṣẹ tí mo fi ń ṣe nǹkan wọ̀nyí fún yín. ó wáá pa òwe yìí fún àwọn ènìyàn ó ní. ọkùnrin kan gbin àjàrà sínú ọgbà kan ó gba àwọn alágbàro síbẹ̀ ó bá lọ sí ìrìn àjò ó pẹ́ níbi tí ó lọ nígbà tí ó yá ó rán ẹrú rẹ̀ kan sí àwọn alágbàro náà ṣùgbọ́n àwọn alágbàro yìí lù ú wọ́n bá dá a padà ní ọwọ́ òfo ọkùnrin yìí tún rán ẹrú mìíràn àwọn alágbàro yìí tún lù ú wọ́n fi àbùkù kàn án wọ́n bá tún dá òun náà padà ní ọwọ́ òfo ọkùnrin yìí tún rán ẹnì kẹta wọ́n tilẹ̀ ṣe òun léṣe ni ní tirẹ̀ wọ́n bá lé e jáde ẹni tí ó ní ọgbà yìí wá rò nínú ara rẹ̀ pé kí ni wọn ò ṣe o wọn rán àyànfẹ́ ọmọ mi bóyá wọn yóò bọlá fún un ṣùgbọ́n nígbà tí àwọn alágbàro yìí rí i wọ́n bá ara wọn sọ pé àrólé rẹ̀ nìyí ẹ kí a pa á kí ogún rẹ̀ lè di tiwa wọ́n bá mú un jáde kúrò nínú ọgbà náà wọ́n bá pa á kí ni ẹni tí ó ní ọgbà náà yóò wá ṣe yóò pa àwọn alágbàro wọ̀nyí yóò sì gbé ọgbà rẹ̀ fún àwọn mìíràn láti tọ́jú. nígbà tí wọ́n gbọ́ wọ́n ní. ọlọ́run má jẹ́. jésù bá wò wọ́n lójú ó ní. ǹjẹ́ kí ni ìtumọ̀ àkọsílẹ̀ yìí òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ òun ni ó di òkúta pàtàkì ní igun ilé bí ẹnikẹ́ni bá ṣubú lu òkúta yìí olúwa rẹ̀ yóò fọ́ yángá yángá bí òkúta yìí bá sì bọ́ lu ẹnikẹ́ni ìrẹ́ ni yóò rẹ olúwa rẹ̀ pẹ́tẹ́pẹ́tẹ́. àwọn akọ̀wé àti àwọn olórí àlùfáà gbèrò láti mú un ní wákàtí náà nítorí wọ́n mọ̀ pé àwọn ni ó pa òwe yìí mọ́ ṣùgbọ́n wọ́n bẹ̀rù àwọn ènìyàn wọ́n wá bẹ̀rẹ̀ sí í sọ wọ́n rán àwọn amí kí wọ́n ṣe bí ènìyàn rere kí wọ́n lè ká ọ̀rọ̀ mọ́ lẹ́nu kí wọ́n wá fi lé gómìnà lọ́wọ́ kí gómìnà dá sẹ̀ríà fún wọ́n bi í pé. olùkọ́ni a mọ̀ pé tààrà ni ò ń sọ̀rọ̀ tí o sì ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ o kì í wo ojú ènìyàn kí o tó sọ̀rọ̀ ṣùgbọ́n pẹ̀lú òtítọ́ ni o ń kọ́ ènìyàn ní ọ̀nà Ọlọ́run ṣé ó tọ́ fún wa láti san owó orí fún Késárì àbí kò tọ́. ṣùgbọ́n ó ti mọ ẹ̀tàn wọn ó sọ fún wọn pé. ẹ fi owó fàdákà kan hàn mí. ó bá bi wọ́n léèrè pé. àwòrán àti àkọlé ta ara rẹ̀ yìí wọ́n ní. ti késárì ni. ó bá wí fún wọn pé. tí ó bá rí bẹ́ẹ̀ ẹ fi ohun tí ó bá jẹ́ ti késárì fún késárì kí ẹ sì fi ohun tí ó bá jẹ́ ti ọlọ́run fún ọlọ́run. wọn kò lè mú ọ̀rọ̀ mọ́ lẹ́nu lójú gbogbo ènìyàn ìdáhùn rẹ̀ yí àwọn lẹ́nu wọ́n bá dákẹ́. àwọn kan nínú àwọn sadusi bá lọ sọ́dọ̀ rẹ̀ àwọn sadusi ni wọn kò gbà pé òkú tún máa jíǹde wọ́n bi í pé. olùkọ́ni Mósè pàṣẹ fún wa pé bí ènìyàn bá ní ìyàwó bí ó bá kú láì ní ọmọ kí àbúrò rẹ̀ sú ìyàwó rẹ̀ lókó kí ó ní ọmọ lórúkọ ẹ̀gbọ́n rẹ̀ àwọn tẹ̀gbọ́n-tàbúrò méje kan wà ìkíní gbé ìyàwó ó kú láì ní ọmọ bẹ́ẹ̀ náà ni èkejì ẹ̀kẹta náà sú u bẹ́ẹ̀ ni àwọn méjèèje ṣe wọ́n kú láì ní ọmọ ní ìgbẹ̀yìngbẹ́yín obìnrin náà lára wá kú. ní ọjọ́ àjínde títa ni obìnrin náà yóò jẹ́ nígbà tí ó jẹ́ pé àwọn méjèèjì ló ti fi ṣe àyà. Jésù dá wọn lóhùn pé àwọn ènìyàn ayé yìí ni wọ́n ń gbéyàwó tí wọ́n ń fi ọmọ fọ́kọ ṣùgbọ́n àwọn tí a kà yẹ fún ayé tí ó ń bọ̀ nígbà tí àwọn òkú bá jíǹde kò ní máa gbéyàwó bẹ́ẹ̀ ni wọn kò ní máa fọmọ fọ́kọ nítorí wọn kò lè kú mọ́ nítorí bákan náà ni wọ́n rí pẹ̀lú àwọn áńgẹ́lì ọmọ ọlọ́run ni wọ́n nítorí pé wọ́n jẹ́ ọmọ àjínde ó dájú pé a jí àwọn òkú dìde nítorí ohun tí Mósè kọ nínú ìtàn ìgbẹ́ tí ń jóná nígbà tí ó sọ pé olúwa ọlọ́run abrahamu ọlọ́run isaki àti ọlọ́run ti jákọ́bù ọlọ́run kìí ṣe ọlọ́run àwọn òkú ti àwọn alààyè ni nítorí pé gbogbo wọn ni ó wà láàyè fún ọlọ́run àwọn kan nínú àwọn amòfin dá a lóhùn pé. olùkọ́ ni ó wí ire. láti ìgbà náà kò tún sí ẹni tí ó láyà láti bí ní nǹkan kan mọ́. jésù bi wọ́n léèrè pé. báwo ni wọ́n ṣe ń pe mẹ̀sáyà ní ọmọ dáfídì nítorí dáfídì sọ nínú ìwé orin dáfídì pé olúwa wí fún olúwa mi pé jókòó lọ́wọ́ ọ̀tún mi títí wọn ò fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ nígbà tí dáfídì pè é ní olúwa báwo ni ó ti ṣe tún jẹ́ ọmọ rẹ̀? ní etí gbogbo àwọn ènìyàn jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ ṣọ́ra lọ́dọ̀ àwọn amòfin tí wọ́n fẹ́ máa wọ agbádá ńlá wọ́n tún gbádùn kí ènìyàn máa kí wọn ní àárín ọjà wọ́n fẹ́ràn láti jókòó níwájú nínú ilé ìpàdé àti láti jókòó ní ipò ọlá níbi àsè wọ́n a máa jẹ ilé àwọn opórun wọ́n a máa gbàdúrà gígùn láti ṣe àṣehàn wọn yóò gba ìdájọ́ líle lúùkù orí kọkànlélógún. bí jésù ti gbé ojú sókè orí àwọn ọlọ́rọ̀ bí wọ́n ti ń da owó ọrẹ wọn sínú àpò ìṣúra ó wá rí tálákà opó kan tí ó fi kọ́bọ̀ méjì síbẹ̀ ó ní. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé owó ọrẹ tálákà opó yìí ju ti gbogbo àwọn yòókù lọ nítorí gbogbo àwọn yòókù mú ọrẹ wá nínú ọ̀pọ̀ ohun tí wọ́n ní ṣùgbọ́n òun tí ó jẹ́ aláìní ó mú gbogbo ohun tí ó fi ẹ̀mí tẹ̀ wá. àwọn kan ń sọ̀rọ̀ nípa tẹ́ḿpìlì wọ́n ń sọ nípa àwọn òkúta dáradára tí wọ́n fi ṣe é lọ́ṣọ̀ọ́ àti ọrẹ tí wọ́n mú wá fún ọlọ́run jésù bá dáhùn pé. ẹ rí gbogbo nǹkan wọ̀nyí ọjọ́ ń bọ̀ nígbà tí kò ní sí òkúta kan lórí èkejì tí a kò ní wó lulẹ̀. wọ́n bi í pé. olùkọ́ni nígbà wo ni gbogbo nǹkan wọ̀nyí yóò ṣẹ kí ni yóò sì jẹ́ àmì nígbà tí wọn yóò bá fi ṣẹ ó dá wọn lóhùn pé. ẹ ṣọ́ra kí a má ṣe tàn yín jẹ nítorí ọ̀pọ̀ yóò wá ní orúkọ mi tí wọ́n yóò wí pé èmi ni mẹ̀sáyà àti pé àkókò náà súnmọ́ tòsí ẹ má tẹ̀lé wọn nígbà tí ẹ bá gbúrò ogun àti ìrúkèrúdò ẹ má jẹ́ kí ó dẹ́rù bà nítorí dandan ni kí nǹkan wọ̀nyí kọ́kọ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n òpin kò ní tí ì dé. ó tún fi kún un fún wọn pé orílẹ̀-èdè kan yóò máa gbógun ti èkejì bẹ́ẹ̀ ni ìjọba kan yóò sì máa gbógun ti èkejì ilẹ̀ yóò mì tìtì ìyàn àti àjàkálẹ̀ àrùn yóò wà ní ibi gbogbo ohun ẹ̀rù àti àwọn àmì ńlá yóò hàn lójú ọ̀run kí gbogbo èyí tó ṣẹlẹ̀ wọn yóò dojúkọ yín wọn yóò ṣe inúnibíni sí yín wọn yóò fà yín lọ sí inú ilé ìpàdé àti sínú ẹ̀wọ̀n wọn yóò fà yín lọ síwájú àwọn ọba àti àwọn gómìnà nítorí orúkọ mi àǹfààní ni èyí yóò jẹ́ fún yín láti jẹ́rìí nítorí náà ẹ má ronú tẹ́lẹ̀ ohun tí ẹ ó sọ láti dáàbò bo ara yín nítorí èmi fúnra mi ni wọn ò fi ọ̀rọ̀ sí yín lẹ́nu wọn ò sì fún yín ní ọgbọ́n tí ó fi jẹ́ pé ẹnikẹ́ni nínú gbogbo àwọn tí ó lòdì sí yín kò ní lè kò yín lójú tàbí kí wọ́n rí ohun wí sí yín àwọn òbí yín àti àwọn arákùnrin yín àwọn ẹbí yín àti àwọn ọ̀rẹ́ yín yóò kọ̀ yín wọn yóò sì pa òmíràn nínú yín gbogbo ènìyàn ni yóò kórìíra yín nítorí orúkọ mi ṣùgbọ́n irun orí yín kankan kò ní í ṣègbé ẹ ó gba ọkàn yín là nípa ìdúróṣinṣin yín nígbà tí ẹ bá rí i tí ogun yí ìlú Jerúsálẹ́mù ká kí ẹ mọ̀ pé àkókò tí yóò di ahoro súnmọ́ nígbà náà ni kí àwọn tí ó bá wà ní Jùdíà sá lọ sórí òkè kí àwọn tí ó bá wà nínú ìlú sá kúrò níbẹ̀ kí àwọn tí ó bá wà nínú abúlé má sá wọ inú ìlú lọ nítorí àkókò ẹ̀san ni àkókò náà nígbà tí ohun gbogbo tí ó wà ní àkọsílẹ̀ yóò ṣẹ àwọn obìnrin tí ó lóyún àti àwọn tí ó ń tọ́ ọmọ lọ́wọ́ gbé nítorí ìdààmú púpọ̀ yóò wà ní ayé ìbínú Ọlọ́run yóò wà lórí àwọn ènìyàn yìí idà ni a ó fi pa wọ́n a ó kó wọn ní ìgbèkùn lọ sí gbogbo orílẹ̀-èdè àwọn tí kìí ṣe júù yóò wó ìlú Jerusalem palẹ̀ títí àkókò tí a fi fún wọn yóò fi pé àmì yóò yọ ní ojú oòrùn àti ní ojú òṣùpá àti lára àwọn ìràwọ̀ àwọn orílẹ̀-èdè yóò dààmú nígbà tí wọ́n bá gbọ́ tí òkun ń hó tí ó ń ru sókè àwọn ènìyàn yóò kú sára nítorí ìbẹ̀rù nígbà tí wọ́n bá rí ohun tí ń bọ̀ wá ṣẹlẹ̀ sí ayé nítorí gbogbo ẹ̀dá ojú ọ̀run ni a ó mì tìtì nígbà náà ni wọn ó rí ọmọ ènìyàn tí ó máa bọ̀ nínú ìkúùkù pẹ̀lú agbára àti ògo ńlá ẹ jẹ́ kí inú yín kí ó dùn kí ẹ wá máa yan nígbà tí gbogbo nǹkan wọ̀nyí bá bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ nítorí àkókò òmìnira yín ni ó súnmọ́ tòsí. ó pa òwe kan fún wọn ó ní. ẹ wo igi ọ̀pọ̀tọ́ àti gbogbo igi yòókù nígbà tí ẹ bá rí i tí wọ́n bá rúwé ẹ̀yin fúnra yín mọ̀ pé àkókò ẹ̀rùn dé bẹ́ẹ̀ náà ni nígbà tí ẹ bá rí i tí gbogbo nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pé ìjọba ọlọ́run súnmọ́ tòsí mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ìran yìí kò ní kọjá lọ kí gbogbo nǹkan wọ̀nyí tó ṣẹ ọ̀run àti ayé yóò kọjá lọ ṣùgbọ́n ọ̀rọ̀ mi kò ní kọjá lọ ẹ ṣọ́ra yín kí ẹ má jẹ́ kí ayẹyẹ tàbí ìfiṣòfò tàbí ọtí mímu àti àní ààyè gba ọkàn yín tí ó fi jẹ́ pé lójijì ni ọjọ́ náà yóò dé bá yín bí ìgbà tí tàkúté bá mú ẹran nítorí ọjọ́ náà yóò dé bá gbogbo ènìyàn tí ó wà ní ayé ẹ máa ṣọ́nà kí ẹ máa gbàdúrà nígbà gbogbo pé kí ẹ lè lágbára láti borí gbogbo àwọn ohun tí ó ń bọ̀ wá ṣẹlẹ̀ kí ẹ sì lè dúró níwájú ọmọ ènìyàn. ní ọ̀sán jésù a máa kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ nínú tẹ́ḿpìlì lálẹ́ a lọ sùn ní orí òkè ólífì gbogbo ènìyàn a máa tètè jí láti lọ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú tẹ́ḿpìlì lúùkù orí kejìlélógún. ó fẹ́rẹ̀ tó àkókò àjọ̀dún àìwúkàrà tí à ń pè ní àjọ̀dún ìrékọjá àwọn olórí àlùfáà àti àwọn amòfin wá ọ̀nà bí wọn yóò ti ṣe pa jésù nítorí wọ́n bẹ̀rù àwọn ènìyàn sátani wá wọ ẹnu júdásì tí à ń pè ní iskariotu ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn méjìlá ó bá lọ sọ́dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì láti bá wọn sọ̀rọ̀ bí ọwọ́ wọn yóò ṣe tẹ jésù inú wọn dùn wọ́n bá ṣe ètò láti fún un ní owó ó gbà bẹ́ẹ̀ ó bá bẹ̀rẹ̀ sí í wá àkókò tí ó wọ̀ láti fi Jésù lé wọn lọ́wọ́ lọ́nà tí ọ̀pọ̀ ènìyàn kò fi ní mọ̀ nígbà tí ó di ọjọ́ àjọ̀dún àìwúkàrà ní ọjọ́ tí wọ́n ní láti pa ẹran àsè ìrékọjá Jésù rán Pétérù àti Jòhánù ó ní. ẹ lọ ṣe ìtọ́jú ohun tí a ó fi jẹ àsè ìrékọjá. wọ́n bi í pé níbo ni o fẹ́ kí a lọ ṣe ètò sí. ó bá dá wọn lóhùn pé. nígbà tí ẹ bá wọ inú ìlú ọkùnrin kan tí ó ru ìkòkò omi yóò pàdé yín ẹ tẹ̀lé e. ẹ bá wọ inú ilé tí ó bá wọ̀ kí ẹ sọ fún baálé ilé náà pé olùkọ́ni sọ pé níbo ni yàrá ibi tí òun ó ti jẹ àṣírí kọjá pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn òun wà yóò fi yàrá ńlá kan hàn yín ní òkè pẹ̀tẹ́ẹ̀sì tí a ti ṣe lọ́ṣọ̀ọ́ níbẹ̀ ni kí ẹ ṣe ètò sí. ni wọ́n bá lọ wọ́n rí ohun gbogbo bí jésù sọ fún wọn wọ́n sì tọ́jú gbogbo nǹkan fún àsè ìrékọjá. nígbà tí ó tó àkókò oúnjẹ ó jókòó láti jẹun pẹ̀lú àwọn àpọ́stélì rẹ̀ ó sọ fún wọn pé. ó ti mú mi lọ́kàn púpọ̀ láti jẹ àsè ìrékọjá yìí pẹ̀lú yín kí n tó jìyà nítorí mo sọ fún yín pé n kò tún ní jẹ mọ́ títí di àkókò tí yóò fi ní ìtumọ̀ tí ó pé ní ìjọba ọlọ́run ó bá mú ife ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó ní. ẹ gba èyí kí ẹ pin láàrin ara yín nítorí mo sọ fún yín pé láti àkókò yìí lọ n kò tún ní mu nínú èso àjàrà mọ́ títí ìgbà tí ìjọba ọlọ́run yóò fi dé. ó bá mú búrẹ́dì ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó bù ú ó bá fún wọn ó ní. èyí ni ara mi tí a fún yín ẹ máa ṣe èyí ní ìrántí mi. bákan náà ni ó gbé ife fún wọn lẹ́yìn oúnjẹ ó ní ife yìí ni májẹ̀mú titun tí ọlọ́run bá yín dá pẹ̀lú ẹ̀jẹ̀ mi tí a ta sílẹ̀ fún yín ṣùgbọ́n ṣá o ẹni tí yóò fi mí fún àwọn ọ̀tá ń bá mi tọwọ́ bọwọ́ níbi oúnjẹ yìí ọmọ ènìyàn ń lọ gẹ́gẹ́ bí ó ti yan ìpín tirẹ̀ ṣùgbọ́n ẹni tí yóò fi lé àwọn ọ̀tá lọ́wọ́ gbé. wọ́n bẹ̀rẹ̀ sí wádùn láàrin ara wọn pé ta ni ìbàjẹ́ nínú wọn tí yóò dán irú rẹ̀ wò ìjiyàn kan wà láàrin àwọn ọmọ ẹ̀yìn pé ta ni ó jẹ́ ẹni pàtàkì jùlọ? Jésù sọ fún wọn pé. Àwọn ọba àwọn orílẹ̀-èdè aláìgbàgbà máa jẹ ọlá lórí wọn. Àwọn aláṣẹ wọn ni wọ́n ń pè ní olóore wọn. Ṣùgbọ́n tiyín kò ní rí bẹ́ẹ̀. Ẹni tí yóò bá jẹ́ ẹni tí ó ṣe pàtàkì jùlọ nínú yín ní láti dàbí ọmọ tí ó kéré jùlọ. Ẹni tí yóò jẹ́ aṣáájú ní láti máa ṣe bí ìránṣẹ́. Nítorí ta ni ènìyàn pàtàkì? Ẹni tí ó jókòó tí ó ń jẹun ni tàbí ẹni tí ó ń ṣe ìránṣẹ́ mo ṣe bí ẹni tí ó ń jẹun ni ṣùgbọ́n èmi wà láàrin yín bí ẹni tí ó ń ṣe ìránṣẹ́ ẹ̀yin ni ẹ dúró tì mí ní gbogbo àkókò ìdánwò mi gẹ́gẹ́ bí bàbá mi ti fi ìjọba fún mi bẹ́ẹ̀ ni èmi náà fi ìjọba fún yín kí ẹ lè bá mi jẹ kí ẹ sì bá mi mu nínú ìjọba mi kí ẹ sì jókòó lórí ìtẹ́ láti máa ṣe ìdájọ́ ẹ̀yà Ísírẹ́lì méjìlá Símónì Símónì ṣọ́ra o sátánì ti gba àṣẹ láti dán gbogbo yín wò bí ìgbà tí ènìyàn bá ń fẹ́ fùlùfùlù kúrò lára ọkà ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ símónì pé kí ìgbàgbọ́ rẹ kí ó má yẹ̀ nígbà tí ìwọ bá ronúpìwàdà mú àwọn arákùnrin rẹ lọ́kàn le. ṣùgbọ́n pétérù dáhùn pé. olúwa mo ṣe tán láti bá ọ wẹ̀wọ̀n àti láti bá ọ kú. ṣùgbọ́n jésù dáhùn pé. pétérù mò ń sọ fún ọ pé kí àkùkọ tó kọ lálẹ́ yìí ẹ̀ẹ̀mẹ́ta ni ìwọ ó sọ pé o kò mọ̀ mí rí. ó wáá sọ fún wọn pé. nígbà tí mo rán yín níṣẹ́ tí mo sọ fún yín pé kí ẹ má mú àpò owó àti igbá báárà lọ́wọ́ àti pé ẹ má wọ bàtà kí ni ohun tí ẹ ṣe aláìní. wọ́n dáhùn pé. kò sí. ó wáá sọ fún wọn pé. ṣùgbọ́n ní àkókò yìí ẹni tí ó bá ní àpò owó kí ó mú un lọ́wọ́ ẹni tí ó bá ní igbá báárà kí òun náà gbé e lọ́wọ́ ẹni tí kò bá ní idà kí ó ta ẹ̀wù rẹ̀ kí ó fi ra idà kan nítorí mo wí fún yín pé ohun gbogbo tí a ti kọ sílẹ̀ nípa mi ní láti ṣẹ pé a kà á kún àwọn arúfin ohun tí a sọ nípa mi yóò ṣẹ. wọ́n sọ fún un pé. olúwa wò ó idà méjì nìyí. ó sọ fún wọn pé. ó tó. jésù bá jáde lọ sórí òkè ólífì gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tẹ̀lé nígbà tí ó dé ibẹ̀ ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ máa gbàdúrà kí ẹ má bàa bọ́ sínú ìdánwò. ó bá kúrò lọ́dọ̀ wọn ó lọ síwájú díẹ̀ sí i ó kúnlẹ̀ ó bá bẹ̀rẹ̀ sí í gbàdúrà ó ní. bàbá bí o bá fẹ́ mú kí ife kíkorò yìí fò mí ru ṣùgbọ́n ìfẹ́ tèmi kọ́ ìfẹ́ tìrẹ ni kí ó ṣẹ. áńgẹ́lì kan yọ sí i láti ọ̀run láti ràn án lọ́wọ́ pẹ̀lú ọkàn wúwo ó túbọ̀ gbàdúrà gidigidi òógùn ojú rẹ̀ dàbí kí ẹ̀jẹ̀ máa kán bọ́ sílẹ̀ ó bá dìde lórí àdúrà ó lọ sọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó rí wọn tí wọ́n ń sùn nítorí àárẹ̀ ìbànújẹ́ ó sọ fún wọn pé. ẹ ń sùn ni ẹ dìde kí ẹ máa gbàdúrà kí ẹ má bàa bọ́ sínú ìdánwò. bí jésù ti ń sọ̀rọ̀ ni àwọn ènìyàn bá dé júdásì ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn ni ó ṣíwájú wọn ó bá súnmọ́ jésù ó fi ẹnu kò ó ní ẹ̀rẹ̀kẹ́ jésù sọ fún un pé. júdásì ó sì fi ẹnu kò ọmọ ènìyàn ní ẹ̀rẹ̀kẹ́ láti fi lé àwọn ọ̀tá lọ́wọ́. nígbà tí àwọn tí ó wà pẹ̀lú jésù rí i wọ́n ní. olúwa ṣé kí a fa idà yọ. ni ọ̀kan nínú wọn bá sá ẹrú olórí àlùfáà kan ó bá gé e ní etí ọ̀tún ṣùgbọ́n jésù sọ fún un pé. ẹ fi wọ́n sílẹ̀. Si ó bá fọwọ́ kan etí ẹrú náà etí náà sì san ó wá sọ fún àwọn olórí àlùfáà àti àwọn ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn àgbà tí wọ́n wá mú un pé. ọlọ́ṣà ni ẹ pè mí ni tí ẹ fi kó idà àti kùmọ̀ wá ṣé bí ojoojúmọ́ ni mo wà pẹ̀lú yín nínú tẹ́ḿpìlì ẹ kò ṣe fọwọ́ kàn mí ṣùgbọ́n àkókò yín àti ti aláṣẹ òkùnkùn nìyí. wọ́n bá mú jésù wọ́n fà á lọ sí ilé olórí àlùfáà ṣùgbọ́n pétérù ń tẹ̀lé wọn lókèèrè àwọn kan dá iná sáàrin agbo ilé wọ́n jókòó yí i ká pétérù náà wà láàrin wọn ọmọdébìnrin kan wá rí i ó tẹjú mọ́ ó ní. ọkùnrin yìí wà pẹ̀lú jésù. ṣùgbọ́n pétérù sẹ́ ó ní. n kò tilẹ̀ mọ ọkùnrin yìí. nígbà tí ó ṣe díẹ̀ ẹlòmíràn tún rí i ó ní. ìwọ náà wà láàrin wọn. ṣùgbọ́n pétérù ní. ọkùnrin yìí n kò sí níbẹ̀ nígbà tí ó tó bíi wákàtí kan ọkùnrin kan tó sọ pẹ̀lú ìdánilójú pé. láìsí àní-àní ọkùnrin yìí wà pẹ̀lú jésù nítorí ará gálílì ni. ṣùgbọ́n pétérù dáhùn pé ọkùnrin yìí n kò mọ ohun tí ò ń sọ. lẹ́sẹ̀kẹsẹ̀ ó fẹ́rẹ̀ má ti ìdákẹ́ ọ̀rọ̀ tí ń sọ àkùkọ bá kọ olúwa yí padà ó wo pétérù pétérù wá rántí ọ̀rọ̀ olúwa nígbà tí ó sọ fún un pé kí àkùkọ tó kọ lálẹ́ yìí ìwọ yóò sẹ́mi lẹ́ẹ̀mẹ́ta. pétérù bá jáde lọ ó bú sẹ́kún ó bẹ̀rẹ̀ sí í hu gan-an. àwọn ọkùnrin tí wọ́n ń sọ jésù fi ṣe ẹlẹ́yà wọ́n sì ń lù ú wọ́n daṣọ bò ó lójú wọ́n wá ń bi í pé. sọ ẹni tí ó lù ọ́ sọ ẹni tí ó lù ọ́ sọ ẹni tí ó lù ọ́. bẹ́ẹ̀ ni wọ́n ń sọ oríṣiríṣi ìsọkúsọ sí i nígbà tí ilẹ̀ mọ́ àwọn àgbààgbà àti àwọn olórí àlùfáà àti àwọn amòfin péjọ wọ́n fa jésù lọ síwájú ìgbìmọ̀ wọn wọ́n bi í pé. sọ fún wa ṣé ìwọ ni mìsáyà náà. ó dá wọn lóhùn pé. bí mo bá sọ fún yín ẹ kò ní gbàgbọ́ bí mo bá sì bí yín ní ìbéèrè ẹ kò ní dáhùn láti àkókò yìí ọmọ ènìyàn yóò jókòó lọ́wọ́ ọ̀tún ọlọ́run olódùmarè. gbogbo wọn wá bi í pé. ṣé ìwọ wá ni ọmọ ọlọ́run ó dá wọn lóhùn pé. ẹnu ara yín ni ẹ fi sọ pé èmi ni. ni wọ́n bá dáhùn pé. ẹlẹ́rìí wo ni a tún wá nítorí àwa fúnra wa ti gbọ́ ọ̀rọ̀ tí ó fi ẹnu ara rẹ̀ sọ. lúùkù orí kẹtàlélógún ní gbogbo àwùjọ bá dìde wọ́n fa jésù lọ sọ́dọ̀ pílátù wọ́n bá bẹ̀rẹ̀ sí í fi ẹ̀sùn kàn án pé. a rí i pé ń ṣe ni ọkùnrin yìí ń ba ìlú jẹ́ ó ní kí àwọn ènìyàn má san owó orí ó tún pe ara rẹ̀ ní mẹ̀sáyà ọba. pílátù bá bi í pé ṣé ìwọ ni ọba àwọn júù ó dá a lóhùn pé o ti fi ẹnu ara rẹ wí i. pílátù wá sọ fún àwọn olórí àlùfáà àti àwọn ènìyàn pé. èmi kò rí àìdára kan tí ọkùnrin yìí ṣe. ṣùgbọ́n wọ́n túbọ̀ tẹnu mọ́ ẹ̀sùn wọn pé. ó ń fi ẹ̀kọ́ rẹ̀ dá àwọn ènìyàn rú. Gálílì ni ó ti kọ́ bẹ̀rẹ̀ ó ti dé gbogbo Jùdíà níhìn-ín nísinsìnyí. nígbà tí Pílátù gbọ́ èyí ó béèrè bí ará Gálílì bá ni Jésù nígbà tí wọ́n sọ fún un pé lábẹ́ àṣẹ Hẹ́rọ́dù ni ó wà ó rán an sí Hẹ́rọ́dù nítorí pé Hẹ́rọ́dù náà kúkú wà ní Jerúsálẹ́mù ní àkókò náà nígbà tí Hẹ́rọ́dù rí Jésù inú rẹ̀ dùn púpọ̀ nítorí ó ti pẹ́ tí ó ti fẹ́ rí i nítorí ìró rẹ̀ tí ó ti ń gbọ́ ó ń retí pé kí Jésù ṣe iṣẹ́ ìyanu lójú òun ó bi Jésù ní ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ṣùgbọ́n Jésù kò dá a lóhùn rárá àwọn olórí àlùfáà àti àwọn amòfin dúró níbẹ̀ wọ́n ń tẹnu mọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án Hẹ́rọ́dù àti àwọn ọmọ ogun rẹ̀ ń kẹ́gàn rẹ̀ wọ́n fi ń ṣe ẹlẹ́yà wọ́n gbé ẹ̀wù dáradára kan wọ̀ ọ́ Hẹ́rọ́dù bá tún fi ránṣẹ́ padà sí Pílátù ní ọjọ́ náà Hẹ́rọ́dù àti Pílátù di ọ̀rẹ́ ara wọn nítorí tẹ́lẹ̀ rí ọ̀tá ni wọ́n ń bá ara wọn ṣe pílátù bá pe àwọn olórí àlùfáà àti àwọn ìjòyè àti àwọn ènìyàn jọ ó sọ fún wọn pé. ẹ fa ọkùnrin yìí wá sọ́dọ̀ mi bí ẹni tí ó ń ba ìlú jẹ́ lójú yín ni mo wádìí ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ tí n kò sì rí àìdára kan tí ó ṣe nínú gbogbo ẹ̀sùn tí kàn án. Hẹ́rọ́dù náà kò ní nǹkan kan wí sí i nítorí ṣe ni ó tún dá padà sí wa ó dájú pé ọkùnrin yìí kò ṣe nǹkan kan tí ó fi yẹ kí a dá a lẹ́bi nítorí náà nítorí náà nígbà tí a bá ti nà á tán n ó dá a sílẹ̀. nítorí ó ní láti dá ẹlẹ́wọ̀n kan sílẹ̀ fún wọn ní àkókò àjọ̀dún ṣùgbọ́n gbogbo wọn bẹ̀rẹ̀ sí í pariwo pé eléyìí lọ. sàràbà ti dá èrúkè rúkè sílẹ̀ nínú ìlú ní ìgbà kan ó sì pànìyàn ni wọ́n fi sọ ọ́ sẹ́wọ̀n. pílátù tún bá wọn sọ̀rọ̀ ó fẹ́ dá jésù sílẹ̀ ṣùgbọ́n wọ́n kígbe pé kàn má délé kàn má délé kàn má délé kàn má délé. ó tún bi wọ́n ní ẹ̀kẹta pé kí ni nǹkan burúkú tí ó ṣe èmi kò rí ìdí kankan tí ó fi jẹ̀bi ikú nígbà tí mo bá ti nà án tán n ó dà á sílẹ̀. ṣùgbọ́n wọ́n túbọ̀ múra kankan wọ́n ń kígbe pé kí ó kàn án máa gbélébù ohun wọn bá borí pílọ́tù bá gbà láti ṣe bí wọ́n ti fẹ́ ó dá ẹni tí wọ́n ní àwọn fẹ́ sílẹ̀ ẹni tí wọ́n jù sẹ́wọ̀n nítorí pé ó pànìyàn ó bá fi jésù lé wọn lọ́wọ́ kí wọ́n fi ṣe ohun tí wọ́n bá fẹ́ bí wọ́n ti ń fa jésù lọ wọ́n bá fi ipá mú ọkùnrin kan tí ń jẹ́ símónì ará kírénè tí ó ń ti ìgbèríko kan bọ̀ wọ́n bá gbé àgbélébùú rù ú wọ́n ní kí ó máa rù ú tẹ̀lé jésù lẹ́yìn ọ̀pọ̀ ènìyàn ni ó ń tẹ̀lé jésù pẹ̀lú àwọn obìnrin tí wọ́n ń dárò tí wọ́n ń sunkún nítorí rẹ̀ nígbà tí jésù yí padà sí wọn ó ní. ẹ̀yin ọmọbìnrin jerúsálẹ́mù ẹ má sọkún nítorí tèmi mọ́ ẹ ara yín àti ti àwọn ọmọ yín ni kí ẹ máa sun nítorí ọjọ́ ń bọ̀ nígbà tí ẹ ò sọ pé àwọn àgàn tí kò bímọ rí tí wọn kò sì fún ọmọ lọ́mú rí ṣe oríire nígbà náà ni wọn yóò bẹ̀rẹ̀ sí í máa sọ fún àwọn òkè ńlá pé ẹ wólùwá wọn ó sì máa sọ fún àwọn òkè kéékèèké pé ẹ bò wá mọ́lẹ̀ nítorí bí ọ̀rọ̀ bá rí báyìí fún igi tútù báwo ni yóò ti rí fún igi gbígbẹ. wọ́n tó ń fa àwọn arúfin méjì kan pẹ̀lú rẹ̀ láti lọ pa wọ́n nígbà tí wọ́n dé ibi tí wọ́n ń pè ní ibi agbárí wọ́n kàn án mọ́ àgbélébù níbẹ̀ pẹ̀lú àwọn arúfin méjì náà ọ̀kan ní ọwọ́ ọ̀tún èkejì ní ọwọ́ òsì jésù ní. bàbá dáríjì wọn nítorí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. wọ́n pín aṣọ rẹ̀ mọ́ ara wọn lọ́wọ́ wọ́n ṣẹ́ gègé láti mọ èyí tí yóò kan ẹnìkọ̀ọ̀kan wọn àwọn ènìyàn dúró wọ́n ń wòran àwọn ìjòyè ń fi ṣe yẹ̀yẹ́ wọ́n ń sọ pé. ó gba ẹlòmíràn là bá rẹ là bí ìwọ bá ní mẹsáyà àyànfẹ́ ọlọ́run. àwọn ọmọ ogun náà fi ń ṣe yẹ̀yẹ́ wọ́n fún un ní ọtí pé kí ó mu wọ́n ní. bí ìwọ bá ní ọba àwọn júù gba rẹ là. wọ́n kọ àkọlé ẹ̀sùn tí wọ́n fi kàn án sí òkè orí rẹ̀ pé èyí ni ọba àwọn júù ọ̀kan nínú àwọn arúfin tí wọ́n kàn mọ́ àgbélébù pẹ̀lú rẹ̀ ń sọ ìsọkúsọ pé. ṣe bí ìwọ di mẹsáyà gba ara rẹ là kí o sì gba àwa náà là. ṣùgbọ́n èkejì bá a wí ó ní. ìwọ yìí o kò bẹ̀rù ọlọ́run ìdájọ́ kan náà ni wọ́n dá fún un bíi tiwa ní tiwa ó tọ́ bẹ́ẹ̀ nítorí èrè iṣẹ́ wa ni à ń jẹ ṣùgbọ́n òun ní tirẹ̀ kò ṣẹ̀ rárá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 wá láti Gálílì gbogbo wọn dúró lókèèrè wọ́n ń wo gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ ọkùnrin kan wà nínú àwọn ìgbìmọ̀ tí ó ń jẹ́ Jósẹ́fù ó jẹ́ ènìyàn rere àti olódodo òun kò bá wọn lóhùn sí ète tí wọ́n pa àti ohun tí wọ́n ṣe sí Jésù ó jẹ́ ará Arimatia ìlú kan ní Jùdíà ó ń retí ìjọba Ọlọ́run òun ni ó lọ sọ́dọ̀ Pílátù tí ó béèrè òkú Jésù ó sọ òkú náà kalẹ̀ lórí àgbélébùú ó fi aṣọ funfun wé e ó bá tẹ́ ẹ sínú ibojì tí wọ́n gbẹ́ sínú àpáta tí wọn kò tí ì tẹ́ òkú sí rí ọjọ́ náà jẹ́ ọjọ́ ìpalẹ̀mọ́ ọjọ́ ìsinmi fàrẹ̀ bẹ̀rẹ̀ àwọn obìnrin tí wọ́n bá Jésù wá láti Gálílì tẹ̀lé Jósẹ́fù yìí wọ́n ṣe àkíyèsí ibojì náà àti bí a ṣe tẹ́ òkú Jésù sínú rẹ̀ wọ́n bá padà lọ láti lọ tọ́jú tùràrí olóòórùn dídùn àti ìpara tí wọ́n fi ń tọ́jú òkú. Ní ọjọ́ ìsinmi, wọ́n sinmi gẹ́gẹ́ bí òfin ti wí. Lúùkù orí kẹrìnlélógún ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kìíní ọ̀sẹ̀ wọ́n wá sí ibojì wọ́n mú òróró olóòórùn dídùn tí wọ́n ti tọ́jú lọ́wọ́ wọ́n rí i pé wọ́n ti yí òkúta kúrò ní ẹnu ibojì nígbà tí wọ́n wọ inú ibojì wọn kò rí òkú Jésù Olúwa bí wọ́n ti dúró tí wọn kò mọ ohun tí wọn yóò ṣe bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin méjì kan bá yọ sí wọn wọ́n wọ aṣọ dídán ẹ̀rù bà àwọn obìnrin náà wọ́n bá dojú àwọn ọkùnrin náà wá bi wọ́n pé. kí ló dé tí ẹ fi ń wá alààyè láàrin àwọn òkú kò sì níhìn ó ti jí dìde ẹ rántí bí ó ti sọ fún yín nígbà tí ó wà ní Gálílì pé dandan ni kí a fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn burúkú lọ́wọ́ kí wọ́n kàn án má àgbélébù àti pé kí ó jí dìde ní ọjọ́ kẹta. wọ́n wá rántí ọ̀rọ̀ rẹ̀ wọ́n bá kúrò ní ibojì náà wọ́n padà lọ sọ gbogbo nǹkan tí wọ́n rí fún àwọn ọmọ ẹ̀yìn mọ́kànlá àti gbogbo àwọn yòókù maria magdalene àti johanna àti maria ìyá jacobu àti gbogbo àwọn yòókù tí ó bá wọn lọ ni wọ́n sọ nǹkan wọ̀nyí fún àwọn àpòstélì ṣùgbọ́n bí ìsọkúsọ ni gbogbo ọ̀rọ̀ yìí rí létí wọn wọn kò gba ohun tí àwọn obìnrin náà sọ gbọ́ ṣùgbọ́n pétérù dìde ó sáré lọ sí ibojì náà nígbà tí ó yọjú wo inú rẹ̀ aṣọ funfun tí wọ́n fi wé òkú nìkan ni ó rí ó bá padà sí ilé ẹnu yà sí ohun tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ kan náà àwọn méjì nínú àwọn ọmọ ẹ̀yìn lọ sí abúlé kan tí ó ń jẹ́ Imáúsì ó tó bí ibùsọ̀ méje sí Jerúsálẹ́mù wọ́n ń bá ara wọn jíròrò lórí gbogbo ohun tí ó ṣẹlẹ̀ bí wọ́n ti ń bá ara wọn jíròrò tí wọ́n ń bá ara wọn jiyàn Jésù alára bá súnmọ́ wọn ó ń bá wọn rìn lọ ṣùgbọ́n ó dàbí ẹni pé a dì wọ́n lójú wọn kò mọ̀ pé òun ni ó bá bi wọ́n pé. kí ni ẹ̀ ń bá ara yín sọ bí ẹ ti ń rìn bọ̀ kí ló dé tí ojú yín fi rẹ̀wẹ̀sì bẹ́ẹ̀. ọ̀kan nínú wọn tí ń jẹ́ kílópàsì dá a lóhùn pé. ṣé àlejò ni ọ́ ní Jerúsálẹ́mù ni tí o kò fi mọ ohun tí ó ṣẹlẹ̀ níbẹ̀ ní àárín bí ọjọ́ mélòó kan yìí. Jésù bá bi í pé. bíi kíni. wọ́n dá lóhùn pé. àwọn ohun tí ó ṣẹlẹ̀ sí Jésù ará Násárẹ́tì ni wòlíì ni iṣẹ́ rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ sì fi agbára hàn níwájú ọlọ́run àti gbogbo ènìyàn ṣùgbọ́n àwọn olórí àlùfáà àti àwọn ìjòyè wá fà á fún ìdájọ́ ikú wọ́n bá kàn án mọ́ àgbélébùú òun ni àwa ti ń retí pé yóò fún Ísírẹ́lì ní òmìnira àti pé ju gbogbo rẹ̀ lọ ọjọ́ kẹta nìyí tí gbogbo rẹ̀ ti ṣẹlẹ̀. ṣùgbọ́n àwọn obìnrin kan láàrin wa sọ ohun tí ó yà wá lẹ́nu wọ́n jí lọ sí ibojì wọn kò rí òkú rẹ̀ wọ́n wá ń sọ pé àwọn rí àwọn áńgẹ́lì tí wọ́n sọ pé ó ti wà láàyè ni àwọn kan nínú wa bá lọ sí ibojì wọ́n bá gbogbo nǹkan bí àwọn obìnrin ti wí ṣùgbọ́n wọn kò rí òun alára. ni jésù bá dá wọn lóhùn pé. ẹ̀yin aláìmọye wọ̀nyí ẹ lọ́ra púpọ̀ láti gba ọ̀rọ̀ tí àwọn wòlíì ti sọ dandan ni pé kí mèsáyà jìyà kí ó tó bọ́ sínú ògo rẹ̀ Jésù wá bẹ̀rẹ̀ sí túmọ̀ gbogbo àkọsílẹ̀ nípa ara rẹ̀ fún wọn. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé Mósè títí dé gbogbo ìwé àwọn wòlíì. Nígbà tí wọ́n súnmọ́ abúlé tí wọ́n ń lọ, Jésù ṣe bí ẹni pé ó fẹ́ máa bá ìrìn àjò rẹ̀ lọ. Ṣùgbọ́n wọ́n bẹ̀ ẹ́ púpọ̀ pé. Dúró lọ́dọ̀ wa, ọjọ́ ti lọ, ilẹ̀ ti ṣú. Ni ó bá bá wọn wọlé, ó dúró lọ́dọ̀ wọn. Nígbà tí ó ń bá wọn jẹun, ó mú búrẹ́dì ó súre sí i ó bù ú ó bá fi fún wọn ojú wọn bá là wọ́n wá mọ̀ pé Jésù ni ó bá ara mọ́ wọn lójú wọ́n wá ń bá ara wọn sọ pé. ọ̀rọ̀ rẹ̀ mú wa lọ́kàn bí ó ti ń bá wa sọ̀rọ̀ lọ́nà àti bí ó ti ń túmọ̀ ìwé mímọ́ fún wa. wọ́n bá dìde lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n padà lọ sí Jerúsálẹ́mù wọ́n bá àwọn ọmọ ẹ̀yìn mọ́kànlá àti àwọn tí ó wà pẹ̀lú wọn níbi tí wọ́n péjọ sí àwọn ni wọ́n wá sọ fún wọn pé olúwa ti jí dèdè ní tòótọ́ ó ti fara hàn símónì. ni àwọn náà wá ròyìn ìrírí wọn ní ojú ọ̀nà àti bí wọ́n ti ṣe mọ̀ ọ́n nígbà tí ó bu búrẹ́dì bí wọ́n ti ń sọ àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ jésù alára bá dúró láàrin wọn ó ní. àlàáfíà fún yín. wọ́n ta gìrì ẹ̀rù bà wọ́n wọ́n ṣe bí iwin ni ṣùgbọ́n ó ní. kí ni ń bà yín lẹ́rù kí ni ó mú iyèméjì wá sí ọkàn yín ẹ wo ọwọ́ mi àti ẹsẹ̀ mi kí ẹ rí i pé èmi gan ni ẹ fọwọ́ kàn mí kí ẹ rí i nítorí iwin kò ní ẹran ara àti egungun bí ẹ ti rí i pé mo ní. nígbà tí ó wí báyìí tán ó fi ọwọ́ rẹ̀ àti ẹsẹ̀ rẹ̀ hàn wọ́n nígbà tí wọn kò gbàgbọ́ síbẹ̀ nítorí pé ó yà wọ́n lẹ́nu àti pé wọn kò rí bí ó ti ṣe lè rí bẹ́ẹ̀ ó bi wọn pé. ṣé ẹ ní nǹkan jíjẹ níhìn-ín. wọ́n bá bù nínú ẹja dídín fún un ó bá gbà á ó jẹ́ lójú wọn ó bá sọ fún wọn pé. ọ̀rọ̀ tí mo sọ fún yín nígbà tí mo wà lọ́dọ̀ yín nìyí pé dandan ni kí ohun gbogbo tí a sọ nípa àmì kí ó ṣẹ gẹ́gẹ́ bí a ti kọ wọ́n sílẹ̀ nínú ìwé òfin Mósè àti nínú ìwé àwọn wòlíì àti nínú ìwé orin Dáfídì. ó bá là wọ́n lóye kí ìwé mímọ́ lè yé wọn ó wá tún sọ fún wọn pé. bẹ́ẹ̀ ni ó wà ní àkọsílẹ̀ pé mẹ̀sẹ́yà gbọ́dọ̀ jìyà kí ó sì jí dìde kúrò nínú òkú ní ọjọ́ kẹta àti pé ní orúkọ rẹ̀ kí a máa wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní gbogbo orílẹ̀-èdè ohun tí ó bẹ̀rẹ̀ láti Jerúsálẹ́mù ẹ̀yin ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí n ó rán ẹ̀bùn tí bàbá mi ṣe ìlérí sí orí yín ṣùgbọ́n ẹ dúró nínú ìlú yìí títí agbára láti òkè wá yóò fi sọ̀kalẹ̀ sórí yín. Jésù bá kó wọn jáde lọ sí Bẹ́tánì ó gbé ọwọ́ rẹ̀ sókè ó súre fún wọn bí ó ti ń súre fún wọn bẹ́ẹ̀ ni ó ń gòkè lọ kúrò lọ́dọ̀ wọn ni a bá fi gbé e lọ sí ọ̀run àwọn ọmọ ẹ̀yìn júbà rẹ̀ wọ́n bá fi ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ padà lọ sí Jerusalemu. inú tẹ́ḿpìlì ni wọ́n ń wà nígbà gbogbo tí wọ́n ń fi ìyìn fún Ọlọ́run